láti nǹkan bíi eh, mo kí bàbá ọláwálé alábí bí ìsọlá mo kí yín. ọtí gbágẹ́tì gbágẹ́tì kó tó di kó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní release ẹ jẹ́ bá mi wá ṣe ẹ bá mi wá ṣe jẹ́ kí gbogbo ọmọ yorùbá mọ̀ kó tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ fún yín pé ọmọ tí wọn lè tó ṣẹlẹ̀ nílé bàbá wa olóyè Sunday Adéyẹmọ bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ́lẹ̀ ń sanwó nàìjíríà you see her life. Eh? nàṣíyàn àlàyé. ṣé bó ṣe fẹ́ wù wá rán ni kí wọ́n bá eh, gbogbo wa tó àgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ anything eh, ẹ̀tọ́ wa là ń jà fún àbáwọn eh, fa wàhálà àpá innocent sọ àwọn tó wá pa innocent sọ. àní Lady K ló jẹ́ ká rántí pé nǹkan ti ṣẹlẹ̀ nínú ilé Adéyẹmọ Sunday ẹ má bínú ìtẹ̀wá bí ẹ jẹ́ ká fún yín ní the new because Facebook yẹn tán lẹ́ẹ̀kan after seven hours so I had to start another another transmission mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí instagram mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lórí facebook lórí mixlr níbi tí ẹ ti ń gbọ́ wa yékéyéké láti ìgbà láti bẹ̀rẹ̀. comrade plan b ni may the soul of those that died so far in the struggle continue to rest in power thank you so much comrade plan b. èní lè ní jẹ́ mo kí gbogbo alẹ́ nǹkan sí uh, let's do something. Um, I think we could connect to another ẹ eh, mo lè connect mọ́ I think I saw Ọmọlúkà lẹ́ẹ̀kan Uh, ó dà pé n tó ń sọ ó relate mọ́ n tá à ń ṣe níbí báyìí connect mọ́ Uh, eh, omade yóò yok wálé ìjàgbọ́n tó ń sọ. Buratai ó wà láyé ṣe so right anytime. Uh, ẹgbẹ́ níta ẹ̀. Eh, ah, network okay then cut down àwọn. a dàrá àwọn tó àwọn tó ń gbé tiwa tó ò ní tèmi wọ àríkà àwọn yìí á challenge ẹ pé kó jáde kó wá di ìgbà yẹn tí ò bá lọ bá olóyè Sunday ọmọ Adéyẹmọ nínú gbóló níbi tó wà kó sọ fún pé kó kọwọ́ pẹ̀lú òye tó bá tẹ́ làwọn máa. àwa ti sọ àti challenge yẹ. let him come out and deny it ipe irọ́ ni. now listen wọ́n gbé owó wọ́n fi bẹ́ẹ̀ ọmọdé yẹn mo ní rárá don't forget ìgbé ọmọkùnrin yẹn is human rights activist a very good nationalist ó ti mò ń sọ mò ń tún sọ àwọn tó pera wọn ní human rights activist wa tó pera wọn ní lọ́ọ̀yà tàbí tí wọn ò lọ́ọ̀yà tí wọ́n ń lọ́ọ̀kan míì ìjà tó yẹ kí wọ́n síwájú kó jà tí wọ́n kọ̀ tí wọ́n ò jà. Only ni Sunday ọmọ Adéyẹmọ dìmú tó ń jà you call yourself a human rights activist you cannot fight for human ẹ wá rẹni tí wọ́n bá fipá bá sùn torí pé kò léèyàn àwọn èèyàn lẹ lọ ń dúró tẹ ẹ jà fún tàbẹ́ni tí wọ́n pa sínú òtẹ́ẹ̀lì àwọn lẹ ń bá lẹlẹ jà fún kí ni ìgbésẹ̀ tẹ́yìn ń gbé láti lè dẹ́kun kírú ẹ̀ máa wáyé mọ́ ǹjẹ́ gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀. ẹ kàwé o ẹ ka ìwé gbogbo nílẹ̀ dẹ̀ ń gbọ́ àtọ̀tún àtòsì níwájú lẹ́yìn wípé Nigeria constitution is evil ìgbésẹ̀ wo lẹ gbé lórí ẹ̀ láti lè rí dájú wípé láti lè rí dájú wípé constitution yẹn wọ́n yí padà kó lè favour mi kó lè favour Ibo. kó lè favour Hausa àti Fúlàní kó lè favour gbogbo àwọn tó wà ní Nàìjíríà o kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé human rights activist. àwọn kan wá dìde wọ́n ní kò sí tó burú tẹ́ ẹ bá dá Nàìjíríà padà sí 1963 constitution tó introduce regional government kí every region kó mójútó tó bá rí kó fi dìvẹ́lọ́pù ayé ara ẹ̀. ẹ̀yin human rights activists so called human rights activists kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé láti ja ìjà yẹn pé they must be returned eh, Nigeria must return to regional government ìgbésẹ̀ wo lẹ gbé. bí wọ́n ṣe ń kidnap àwọn èèyàn lójoojúmọ́ kidnapping nílẹ̀ Yorùbá wọ́n fi pa bá àwọn èèyàn sùn ẹlòmíì á jìyà jìyà jìyà lẹ́yìn tó ti ṣe wàhálà lọ yunifásitì tó lodidi kàkà kó lọ́dún mẹ́rin ó fi torí strike èdè strike ọ̀la ó fi lọ́dún mẹ́jọ ó lọ́dún méje kàkọ́dún mẹ́fà ó wá dé láti yunifásitì after wasted six seven years kò rí iṣẹ́ kò rí kankan ó wá sá kàtàkàtàkàtà ó gbọ̀nà inú gbó lọ pé bàbá mi ló sàn nílẹ̀ kò sẹ́ni tó lè mú mi ó bẹ̀rẹ̀ sí ní ṣoko ó bẹ̀rẹ̀ sí ní ṣe oko ó ṣe oko tó àsìkò tó yẹ kó kórè wọ́n fi màálù wọnú oko wọ́n jẹ gbogbo ìrẹ oko ẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀ ìbànújẹ́ wa di méjì ó wá kígbe ó kígbe ta ọmọ ní ah, àá ẹyẹ pípọ̀ wọn ẹ̀fẹ́ pa ẹ̀fẹ́ bá yé mi jẹ́ mi ò ní gbà ó ìrọ̀lẹ́ pa àwọn fúlàní kì í mọ́lẹ̀ wọ́n ṣá ní ṣàkúṣà wọ́n ṣá lọ́rùn wọ́n ṣá lórí wọ́n ṣá lójú wọ́n ṣá lẹ́nu wọ́n ṣá gbogbo ara ẹ̀ nígbà tó máa rọ́ọ̀sì ẹ̀ dọ́sípítù ó fi kú dà torí kò lè mú kò lè kò lè ara ẹ̀ ò gbé ìrora yẹn mọ́ ó dẹ ó gbé kúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra. ojú kẹfà ojú kẹrin ìmí àṣìṣe jìyà lamẹ́ríkà wálé pé jẹ́ kí n tiẹ̀ gbìyànjú kankan sílé káwọn èèyàn mi sàmọ́ rí kankan wọ́n á kidnap ẹ̀ wọ́n gbé lọ wọ́n á pa á. ẹ̀yin sẹ́ẹ̀kẹ́ activists what have you done? kí lẹ ṣe lórí gbogbo eléyìí tá a sọ yìí ìgbésẹ̀ wo lẹ gbé? do you make yourself available for the masses? ǹjẹ́ fi ara yín ṣe agbohùnsọ àbágbọ̀rọ̀sọ fún àwọn aráàlú human rights activist. Sunday Igboho human rights activist pọ́nbélé ni òun nìkan lè mí mọ̀ bí human rights activist ó ja ìjà yìí torí pé ìyàtọ̀ tó wà ní òun àtẹ̀yìn ni pé ẹ̀yin ka ìwé pẹ̀lú ti yí ṣùgbọ́n òun ò kà á. the only woman right activist ní gbogbo bí nàìjíríà ṣe tó ní Sunday Igboho kì í ṣe yorùbá nìkan gan ló jà fún. kì í ṣe yorùbá nìkan ló jà fún. Sunday Igboho ń jáde in tó ń dùn gbogbo èèyàn lọ́kàn in tó ń dùn mẹ̀kúnnù lọ́kàn in tó ń dùn ọkùnrin tó ń dùn obìnrin tó ń dùn ọmọdé tó ń dùn àgbà tí wọn ò dẹ̀ rí bíìsì àti sọ fásitì ń bí wọn lásán débi tó ti fẹ́ sọ fún sẹ́nẹ́tọ̀ débi tó ti fẹ́ sọ fún gómìnà débi tí pírẹsidẹ́ǹtì ti fẹ́ gbọ́ Sunday Ìgbòho jáde toró ti jẹ́ ìlú mọ̀ọ́ká ó fi ara ẹ̀ jìn ó fi ẹnu yìí ó fi sọ ohun tó wà nínú gbogbo aráàlú ó fi sọ jáde àfi tẹ́ ẹ̀ bá parọ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n lè sọ yín inú wọn ò dùn fún ìgbésẹ̀ tí Sunday gbé kò ju ten percent lọ nínú gbogbo ọmọ Yorùbá àwọn tó dẹ̀ jẹ́ ten percent yìí one percent of them politicians one percent of them traditionalists and uh, I mean, I mean, I mean, I uh, religious leaders let me put it that way jimoh sọ̀rọ̀ traditionalists àwọn religious leaders one percent of them the the the, the one, another one percent of them nínú ten percent yẹn ni o àwọn tí o tí wọ́n sọ pé inú wọn ò dùn sí ti Sunday ṣe another one percent of them òun làwọn so-called àgbààgbà the remaining seven percent àwọn aláìmọ̀kan àwọn tí iye wọn ti ra tí wọn ò mọ kankan làwọn seven percent tó kù gbogbo ninety percent ọmọ Yorùbá nínú wọn dùn sí ìkàtí Sunday ṣe wọn lè má jáde wọn lè má take any action wọn lè má ṣe kíní kankan ṣùgbọ́n kò sígbàkigbà tó bá gbọ́ orúkọ yẹn wọn ní ti Sunday ti ń tàwa gan fẹ́ nìyẹn àwa jáde awọnú ọjà tí bá rí fídíò wa wò awọnú ọjà kì í sọjà ayọ̀ kan kì í ṣe ìlú kan là ń káàkiri tá à ń béèrè kí ni máìdè yín kí lòpínìyàn yín màmá tí ó yẹ kí nàìjíríà pín ní àbí ká wà papọ̀ kódà mo béèrè lọ́wọ́ àwọn ọmọ haúsá ìdí wọ́n sọ ní pé ká pé kó ní ká fi ṣe tiẹ̀ èmi ọmọ dúkà ẹ lọ wo fídíò ó wà nínú youtube mi ẹ rí wo tẹ́ bá dẹ̀ rí ẹ béèrè ẹ lọ́wọ́ mi máa ń mú jáde màá fẹ́ jẹ sí i wọ́n á máa sọ fún pé the only thing tó wà nínú wọn ti pẹ́kípẹ́ ni pé kí nàìjíríà pé oníkàlùkù ṣe tiẹ̀ àìgbédè ara wa yìí ìyà ló fi ń jẹ wá ṣùgbọ́n ọ̀rọ̀ wọ̀nyí ń gbénú wọn ni wọn ò rẹ́yìn sọ fún the house of assembly member doesn't make himself or herself available tó bá ń bọ̀ pọ́npọ́npọ́npọ́npọ́ a máa tẹ̀sà ìrìn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n fọ́nfọ́nfọ́n fọ́ọ̀mù a máa kọjá àwọn tó dìbò fún kódà tó tẹ omi sí wọn lára táwọn wọ̀nyẹn bá dúró sọ́nà àwọn security ayọ̀ kòbókò <laughs> Ah, there you go. When the House of Assembly member does not make himself or herself available, ṣé as of this ló fẹ́ make ara available? Àbí Sẹ́nẹ́tọ̀ tó ń ríra wọn bí Ọlọ́run? Àbí no, The masses have no role ní àyè láti lè sọ máìdí wọn. Àwọn nǹkan wọ̀nyí ni ò ṣẹlẹ̀ láwọn country bíi Amẹ́ríkà. If you have a complaint, there is a place you can lodge your complaint. As a matter of fact, tó bá pàdé House of Assembly ẹ nígboro, tàbó pàdé mayor ẹ, tàbó pàdé eh, senate here, you have the right to address, to go to him direct and address him, tell him what you want to tell. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ní orílẹ̀-èdè Nàìjíríà tá But listen, ẹ̀yin you mi ṣé ẹ wá rí gbogbo àlàyé tí mò ń ṣe sílẹ̀ yìí Sunday Igboho wá ronú ẹ̀ láròjinlẹ̀ pé àkàrà ìyá ń jaráàlú bùkátà e, e, wàhálà bùkátà tó wà lọ́wọ́ aráàlú wọn ò lè gbé e Sunday Igboho wá gbẹnu gbogbo àwọn abiyamọ ayé yìí ní ilẹ̀ Yorùbá ó gbẹnu wọn sọ̀rọ̀ jáde ṣé kí n wá ṣe adarí rere. ìyẹn náà ń pè ní adarí tòótọ́ ìyẹn náà ń pè láti kanjú ọmọ Sunday amadé ọmọ mo mọ̀ pé òun ò ní jáwọ́ lọ́rọ̀ Yorùbá nation ó ti prove ẹ̀ fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà mo sọ fún yín nígbà kan rí mo wà lọ́dọ̀ olóyè Sunday ọmọdé yẹn mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn ẹnìkan wá mú fóònù ó pè wọ́n ó mú bọ́ọ̀lù ó pè ó wá ń rìsíìbù kọ́ yẹn mo wá mọ ẹni tó ń bá sọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká ni èèyàn ńlá ni nílẹ̀ Yorùbá ẹni ẹ wá sọ fún wa ó ní choice báyìí ó ní láti ṣiṣẹ́ fún lágbájá ọmọdé yẹn mọ́dé sọ fún ní kò sí tó lè mú mi ṣiṣẹ́ fún ẹnikẹ́ni ìkórìíra rẹ̀ ṣùgbọ́n àní sọ̀pọ́ọ̀tì election tí wọ́n fẹ́ ṣe àbí yorùbá gbọ́dọ̀ dúró ní yẹn máa sọ lọ́jọ́ náà nìyẹn lẹ́yìn ọdún mẹ́jọ wá ń kọ kí ni ó tún kù after eight years of presidency kí ló kù fún ọmọ yorùbá ẹ̀yin kan wá ń sẹ́ndì mẹ́sẹ̀gì ẹni tèmi tinubu ti wọlé kí la tún wá àní kí tinubu máa wọlé tinubu ti wọ̀ ọ́ as a matter of fact àwọn impress ọmọdé ó impress àgbà nítorí àwọn ìgbésẹ̀ kankan tó ń gbé àwọn tó impress ló impress kò tí ì impress mi and I will continue to tell you ipe mi ò kórìíra Tinubu Tinubu is a president of Nigeria ìyàtọ̀ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yín tá a sọ fún yín nìyẹn president Nigeria ni tí kò kú ọbẹ̀ yẹn bá délẹ̀ kò sí bó ṣe fẹ́ pé bọ̀ yín kó ọmọ ríru ẹ̀ yìí bí ẹran mẹ́wàá bá wà nínú òkòkò ọbẹ̀ yìí kí Tinubu bá fẹ́ràn yín ká má rírú ẹ̀ nílẹ̀ Yorùbá ó lè kó mẹ́fà fún yín nílẹ̀ Yorùbá ó kàn fẹ́ràn yín àrírú ẹ̀ ní torí kò sí mọ́jíkì tó lè ṣe bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ẹ́bẹ́ẹ́ á fún àwọn Fúlàní jẹ á fún àwọn Haúsá jẹ á fún àwọn Ìgbò jẹ á fún Niger Delta jẹ á fún Middle Belt jẹ lábẹ́ bó ti wù kó rí ẹ wá kò bí ẹ̀ tó ìgbà tó jẹ́ pé Yorùbá nìkan ló máa jẹ́ mẹ́wẹ̀ẹ́wá yìí ẹ ti wéra bá mi sọ̀rọ̀ lánàá ó ní ó ní àti pé wa ó ní kò rọ ó ní àkànrò pé nǹkan tó rọrùn ni àtúnṣe àròpọ̀ easy ni it is true àwa mọ̀ pé kò easy ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ nàìjíríà dé inú kò easy ni easy ti ń jáde kò easy ẹ rí i pé kò ó wà ń bẹ̀ easy wà ń bẹ̀ méjèèjì ló parapọ̀ ó di odindi ọ̀rọ̀ kan kò easy ṣùgbọ́n ẹ jẹ́ ká mú kò yẹn kúrò káwá yọ ìzì inú ẹ̀ ká mú lọ. we must think. ọmọdé yẹn o àwọn ọmọ yorùbá kan dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ o. wọ́n gbọ́ ṣùbàrà bàǹdẹ̀dẹ̀ mbẹ́dẹ̀ mbọ́mbọ́ blablabla o wọ́n gbé fún yín o bàá mi ọmọdé yẹn mọ̀ ìṣẹ̀lẹ̀ o abẹ́ẹ̀rí. now kí ló wá tẹ̀síwájú nínú prógrámù yìí ẹ jẹ́ sáré hint yín ní kékeré ọ̀la ló pé ọdún kan sorry ọdún méjì tí wọ́n lọ àtàkì ilé Chief Sunday ọmọ Adéyẹmọ ọ̀la ló pé ọdún méjì wọ́n àtàkì ilé náà wọ́n bà gbogbo nǹkan jẹ́ wọ́n ba property jẹ́ wọ́n bà ilé jẹ́ wọ́n tún gba ẹ̀mí akọni méjì ọjọ́ ńlá lọ́jọ́ tí mò ń sọ yìí bóyá wọn ìbá ti pa Ọmọlúkà tó lórúkọ mi wà lára àwọn tí wọ́n ń ṣọ̀gbọ́n lásìkò yẹn orí ọ̀fẹ́ Ọlọ́run ni mò ń jẹ ọjọ́ tá à ń sọ yìí Ọmọlúkà wà mo lọ ṣe ìpàdé lóṣogbo olóyè fúnra ẹ pè mí pé tí n bá lè dọ́dọ̀ òun kí n máa bọ̀ mo dẹ̀ sọ mo ń wà lóṣogbo ṣùgbọ́n tí n bá parí mítì máa máa gba Òṣogbo bọ̀ lọ́dọ̀ yìí nígbà máa parí spirit mi ṣáà ni máa lọ sákùrẹ́ padà sákùrẹ́ ẹ̀ jẹ́jẹ́ mo dẹ̀ ọ̀rá padà sákùrẹ́ kódà mo ti dọ́nà kí n tó mẹ́sẹ̀gì wọn pé mi nílé wa mọ́ ọjọ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n àtàkì inú ilé wọn. màá wà bẹ́ẹ̀ bóyá bá ti fi ìbọn fọ́ orí ọmọ lúkàdà nù pọ̀ èmi tí mi ní gangan jẹnu. akàdùn pọ̀ ní adéfọ́ ló ẹ̀dà lò ṣùgbọ́n mo ní olódùmarè tó ń gá ìdìbò tó tọ́ mi. ọjọ́ ńlá lọ́jọ́ náà mo gbọ́ ara mi gbọ̀n ara mi gbọ̀n rírírírí mo ní ah! ó dàbí eré ó dàbí àlá lójú mi ó dàbí eré ó dàbí àlá. ẹ ọ̀nà méjì láti fẹ́ ṣe prógrámù lọ́la ọmọlúkà ní tiẹ̀ mo máa fi àkáǹtì mi síta ẹ gbọ́ mi o ntí yorùbá world media àti home based media tán fẹ́ ṣe mi ò mọ̀ nípa ẹ̀ o àjọ máa ṣe program papọ̀ lọ́la àwọn nọ́màrà kan fẹ́ dá ṣùgbọ́n lórí pílátọ́ọ̀mù ọmọlúkà great tv mo fẹ́ dun èèyàn mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ a fẹ́ dùn wọ́n nínú lórí ètò mi lọ́la a fẹ́ dùn wọ́n nínú no matter how small and our plan is twenty um, um, twenty thousand for ten people ká fi celebrate program yẹn lọ́la gbogbo yín lẹ máa rí ẹ mọ̀ mí mi ìsìn ní fòjòrò ṣe a máa pè mí àwọn tó bá pè wọlé á béèrè question lọ́wọ́ wọn wọn bá ti dáhùn ẹ̀ wọn á gbà á immediately tàbá ti ń transfer lẹ máa rí receipt yẹ ẹ wá dá that is tí bá sọ pé twenty k fẹ́yàn mẹ́wàá that is two hundred thousand kò ju kẹtẹ́yọ̀ kan ṣoṣo lè fún wa o tomorrow I must do it ní fún Ọmọlúkà Great TV kò gbọ́ dandan ní ẹ̀yin fáǹsì mi tí bá rẹ̀ yàn èèyàn fifty nínú ẹ̀yin tẹ́ fẹ́ràn mi tẹ́ jẹ́ fáǹsì mi wọ̀nyí tẹ́ lè dá five thousand owó ti pé. That's it, not even fifty is forty. Five thousand lọ́nà forty. Ó ti pé. so ẹ ẹ máa fi àkáǹtì yẹn máa post yẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ń post àkáǹtì mi but níta fẹ́ ṣe yìí is a must máa fi àkáǹtì yẹn lẹ̀ wọ́n tó bá lè fún wa ní ten thousand fi síbẹ̀ oní five thousand fi síbẹ̀ twenty gan fi síbẹ̀ hundred fi síbẹ̀ two hundred fi síbẹ̀ oye tẹ́ ẹ bá fún mi màá jẹ́ kán mọ̀ ó lè ju mẹ́wàá lọ tó bá ju mẹ́wàá máa fún wọn afẹ́ múnú wọn dùn ni kí ìṣẹ̀dá wọn kó máa súre fún ọmọdé yẹn mọ́ àti àwọn tí wọ́n gba ẹ̀mí wọn láìpẹ́ ọjọ́ kí ọlọ́run kó dẹlẹ̀ fún wọn lọ́nà ọ̀run níbi tí wọ́n wà kó ṣàforíjì fún wọn. ọlọ́run ló mọ ìrìn àjò tẹ́dà kọ láyé so mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́ọ̀tì fídíò yìí no make sure kó lọ́wọ́ nínú ẹ̀ fi gba àdúrà kó sẹ́yìn ẹ̀ ọlọ́run kọ́mọ mi kó má kú láìpẹ́ ọjọ́ lójú mi o fi gbàdúrà sẹ́ǹdì ẹ̀ ká fi ṣe lọ́la ká fi mọ́ọ̀kì ẹ̀ ó wù mí ó mo rò mọ́jú ni ọlọ́run dẹ̀ fi sí mi lọ́kàn pé do it and everything is between now to twelve o'clock lọ́la by twelve títí títí títí títí tá a máa fi bẹ̀rẹ̀ programu wa láago mẹ́fà lọ́la ọ̀la yẹn six la máa bẹ̀rẹ̀ because by the time bá bẹ̀rẹ̀ ní six seven to eight a ti wà lórí ẹ̀ ọ̀la yẹn for the first time a ṣe program wákàtí méjì a pé two good hours ni màá fi ṣe tábà ti ń parí ní ètì lọ́la mo tún pa mo tún dà direct yẹn mo tún wọ Yorùbá World Media lọ a tún bẹ̀rẹ̀ another one àtúnṣe yẹn títí di bíi ten tábà tún parí home base àtúnbẹ̀rẹ̀ ti wá immediately yẹn so ọ̀la yẹn iṣẹ́ pọ̀ níbí wọn máa look at great TV ẹ gbọ́dọ̀ dìde as i'm speaking with you as i'm speaking with you mo máa post that very account so that whatever you want to put there put it there America. ọwọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn wọ́n lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe. ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. Yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù ojíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ni àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùmarè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dè ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa mo wá fẹ́ sọ ọ́ báyìí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀ kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣà àṣà kí ó rí ìjà Ṣànpọ̀nná jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró torí ìyà ayé ti pọ̀jù Odùduwà republic á dúró òmìnira adé orílẹ̀-èdè mi á. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho sàmùgbọ́sẹ̀ yẹn bá jọ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó wọ́n máa pè ní bàbá Ìbàdàn wọ́n lè máa pè ẹlẹ́mìí àpè ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá ń gbé ìlú òdì kejì tó bá jọ ọmọ bòmí ó kọ ìlú tó ti wá yẹn náà máa fi pè é níbi tó ń gbé èmi náà jẹ́ kan náà tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ah ọkùnrin mẹ́rin ogun bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ó máa ń jẹ́ kí ẹlòmíràn gbé ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn baba dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach ládọjà wọ́n fẹ́ yọ ládọjà ń pò wọ́n fẹ́ gba ìjọba lọ wọ́n fẹ́ yẹn ládọjà jẹ nǹkan kan tèmi dẹ̀ dúró ti ń gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ̀ rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sòtẹ́lẹ̀ mi bá rí mi rí wọn pé ah, ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún un èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ká bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kàn wọ́n dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ jẹ yorùbá ká fèsì ibẹ̀ ọlọ́run mọ̀mọ̀ mu wà agbára mélòó wà làwọn fúlàní wà ní wọn ò tó ń tán pera wọn wọn fọlọ́ gbura fún yín wọn ò tó ń tán pera wọn ọlọ́run ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá lóko míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pé gbogbo wa sí mítìn kàn pé Ọọ̀ni kàn pa Aláàfin kàn pa àwọn bàbá Àwùjalẹ̀ gbogbo àwọn ọba yẹn tó bá jókòó kàn wá pè wá kàn invite gbogbo wa wá Ọlọ́run bá lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára jù jókòó kọ́ pè wá káwájọ jókòó káwo bá a ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíì bá ń gbọ́ gbòó ni kò wúrí mi rí ẹlòmíì á ní olùkọ́mádì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì á ló lè ṣe báyìí ẹlòmíì ti bá ṣèkan lójú ẹ yóò sọ mẹ́wàá sí nǹkan tí mo sọ yìí ẹlòmíì á sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ Ọlọ́run kí nǹkan bẹ mi àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá nígbà tí wọ́n fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju tó gun boko haram tó ń jẹ́ ilẹ̀ haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe ilẹ̀ haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni ọlọ́ọ̀ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn ọkàn ìkágbádá ọrùn tó kó funpá tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ nǹkan wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi kí yẹn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ó ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ̀pà àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ ká ṣàbò àwọn ọmọ ń bẹ àwọn ọmọ ń bẹ lẹ̀lẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ tẹ́wọ̀n òtán dò àwọn ọmọ tẹ́wọ̀n òtán dò kó wọ̀nyí wọ́n yóò sọ ọmọ wọn ìṣẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkẹ́sọ pé ẹ mọ lọ sí ìkiri ibi tí wọ́n ti ń pa tí wọ́n ti ń kidnap yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ ká mọ lọ sí yóò di nǹkan mímu wa lọ́wọ́ tó bá ti dá àwọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ó ní ká nìṣó níbẹ̀ tára lọ bàbá nílò bá wọn gángan ò ṣe bẹ́ẹ̀ tóró ń táwọn bàbá àwọn bàbá àkànnà ń bẹ tó ń gbà ń bẹ àwọn oníṣẹ́ jù fáwọn lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kò yẹ kí wọ́n gbàbọ̀dẹ̀ fún Yorùbá ó yẹ kí wọ́n pè wá ká bọ́ ta ni káwọn dẹ̀ dúró And we are back again at the almost the second part of the program at his um, the two years uh, anniversary, the two years Thanksgiving that Dr. Chief Sunday Gbowo survived the assassination attempt on his life by the federal government of Nigeria that literally took place on the uh, 1st of July 2021. Uh, this is going to be the second year that uh, the federal government of Nigeria under the former president, the saddest and the most criminal man that should be within the ICC as we speak right now. But unfortunately, because Nigeria as it is, uh, Buhari is currently resting in London, but yet he wanted the assassination and killing of Dr. Chief Sunday Gbowo. That failed, and that literally means that till date, Buhari is still not a happy man. Buhari is still very sad that he was unable to kill Igbowo just as he wanted to kill, uh, you know, Inam Dekano as well. This part of the program is going to be focusing more on English so that we can also let the international community and those around the world to know exactly what is happening in Nigeria because Nigeria continue to create havoc to so many innocent Nigerians. So many Nigerians have been killed from the, from the southwest to the southeast, even to the northern part of Nigeria, under the current government of the President Bola Ahmed Tinubu. Literally about 500 Nigerians have died in the hands of the Fulani terrorists that continue to rampage and create food shortage and so many other problems as well in Nigeria. So my name is Olamiko Iki. I welcome you into the uh, the second half of the program. Uh, by 12 midnight, we will be doing a lot of praises uh, to celebrate the two years because if otherwise, uh, we could have been saying something else today. But because all our own, um, uh, you know, spirit in the Yoruba land did not leave Igbowo at any point. Some of people have asked, you know, what is Igbowo looking for? What actually is he even looking for now that a Yoruba man is the president? Some are even saying that uh, are we still sure that Igboho is still an activist? Uh, maybe because they don't hear from him, but they forgot to understand that Igboho also have uh, what they call a spokesperson. That is literally myself. So Igboho, as we all know, uh, wanted to tell the international community and as many people that the Yoruba people have been attacked by the Fulani uh, that everyone knows, but it seems that we are all living in denial, and maybe we should start with some of the videos that we have on record that was pointing categorically that the Fulani will kill everyone should anybody say, uh, should anybody not do anything. Eventually, Igboho stood, stood his ground and said directly to the Fulani oligarch, especially the former president Muhammadu Buhari, that everyone knew that the military was part of those protecting the Fulani that were making a lot of killings. Let's hear from the former chief of defense staff. I'm not talking about Buratai, I'm talking about this man. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude. They collude with the armed bandits. They kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are depending on the armed forces to stop the killings, you will all die one by one. When Tiwa Danjuma was telling Nigerians that, you know, you will all die one at a time, a lot of Nigerians thought it was a joke. And, uh, you know, some Nigerians did not take it very serious. And that literally meant that, you know, Nigerians were thinking that, you know, somebody like Igbowo was just uh, looking for fame. Somebody like uh, Dr. Chief Sunday Igbowo was just looking for an excuse to create havoc to create problem. But somebody also warned us that, um, you know, it seems that every one of us have been sleeping. And while we were sleeping, you know, the Fulani terrorists were preparing, you know, as many of the killings. You know, some of our kings got killed. Uh, Oba Ifan was killed. And I'll be telling you a little bit more about that, you know, in the course of the next segment of the program. Oba Ifan got killed while he was returning back to his base after a meeting But as we speak today, nobody knew exactly, you know, or has been apprehended. Let's talk about, uh, you know, one of the elders of the Afemi Perry, Passionati daughter, you know, in her 50, was killed by the Fulani terrorists. Even before then, the now current president said that there was no evidence to indicate that those that killed, uh, you know, the former, uh, you know, the leader of the Afeni Perry, Passionati, we can literally point that there were Fulani terrorists. But every evidence continued to point that those creating havoc in the Yoruba land, in the southwest, in the north, in the southeast, in the middle belt, every finger continued to be pointed again and again, you know, to the Fulani terrorists. But it seemed that many Nigerians did not believe such. And eventually, it led to people coming out like uh, This man, I'm sure when you hear his voice, you probably know this is Professor Wole Soyinka that told us we must all do something. If otherwise, we might be wiped off from the surface of the earth by the Fulani terrorists that have been creating havoc and their mission, which I'll be telling you that later on. Let's listen to uh, Professor Wole Soyinka, the Nobunore. So what do, what they, do expect they expect of us now, now that this war is on our doorstep. Of course, there has got to be civil mobilization. And uh, if we keep waiting for this to be centrally handled, I mean, we're, we're all going to become, if we're not already, slaves in our own land. That for me is personally intolerable. It's not an acceptable condition. And whatever it takes, I stand ready to contribute in any way. So what do they expect of us now? now that this war is on our doorstep. Of course, there has got to be civil mobilization. And uh, if we keep waiting for this to be centrally handled, I mean, we're, we're all going to become, if we're not already, slaves in our own land. That for me is personally a problem. it's not. You can hear that, uh, you know, the Nobel laureate stated categorically that if everybody's waiting, you know, it seems that we are waiting from the central I mean, we don't know the you know what Tinubu is going to be doing. We know that he has changed some of the service chief. Whether that will solve the problem, but in a month that the current president have been in power, over 500 Nigerians have been killed by the Fulani terrorists from Kaduna to Bauchi to Plateau to Southeast to Middle Belt to the Southwest and to the North Central. And it seems again that Bola Tinubu have not been able to curtail the problem. And when Dr. Chief Sunday Igboho came out and started asking why, why is nobody saying anything? Why are all our leaders keeping very quiet? And the continuity of the crime against humanity is taking place. It seems that there's a, an agenda, and that agenda was very, very clear by someone that brought in President Buhari, the former president, into power. And it seems that as we speak right now, that agenda is to Islamize every single one of us. Let's listen to former Commodore Olakunle Olawumi that spoke on the channel television live in Nigeria, and this is what he had to say. It's not, it's not about, about sentiments. sentiments. Is that there are a group of people in this country that feels that this country should be Islamized. This is a fact. Except you want me to start mentioning names of people in this government that we have interrogated. I was a member of an interrogation team, and I've interrogated a very high ranking member of this government in 2007 uh, 2008 on issue of Boko Haram. I interrogated him. He's in this government right now. And what was the issue? Boko Haram. And this senior officer was actually let go because it, it, he was found culpable. But right now he's in the government. You see, we must say the truth because if you don't, this country is going down the precipice. We have been set back more than 60 years right now. We've gone back to the time before 1966 now. And whoever is coming back to repair this country has a lot of work to do. This country has never been polarized, so we cannot run away from it. We have never been this much polarized. I'm a federal person. My mind is federal. My brain is federal. My loyalty is federal. I kill, I do things for the federal government. So I cannot come here and try to be sentimental. No, I'm a federal person. So, will your, your life, life, be at, risk now? now? Before his life is at risk or not, the question has been that since as many Nigerians have these, nobody stood out to confront the government. But somebody stood out, and that was Dr. Chief Sunday Igboho. And that literally means that um, Igboho was not the friend of the Fulani, especially the sadists the most savage person on earth, I'm talking about the former president, Muhammadu Buhari, that has now decided to run away from the same crime he has committed in Nigeria. Now in London, where he's got his own freedom without nobody interfering in his affairs. He can live in London without nobody even knowing. But I can assure you that he's in London, and from what we are told, he's also taking medical treatment at Wellington Hospital. And we hope that we will catch up with him one day hopefully when he's still going to be in London. But let's come back and ask the question. Now that every Nigerian is aware of this, why then was Igbowo the target on the 1st of July 2021 by the same sadist known as the former president Muhammadu Buhari? Why was he so adamant that he wanted to kill Igbowo, but he failed to kill Igbowo, but two innocent lives got killed in his house. And I'm talking about Alaji Fatai, that was an uncle to Dr. Chief Sunday Bowo, and a very close friend that I also had opportunity to see while I was in Nigeria, you know, at the period of time of the campaign. And that is Adisa Adogon. Let's now ask the question, are we sure that some Eurobar were also not part of this agenda? The agenda to make sure that Keep Igbowo out of the picture. Kill him if you can. Because if you kill him, you have made the job very easy by not allowing him to speak anymore. Because Igbowo was the threat to the politician from the Southwest. They never wanted Igbowo to come out and continue to stop the carnage that somebody told us. It seems that Nigerian thought that When this individual was speaking, even though his life was also taken, whenever anyone is speaking against the evil of Nigeria, like Delegiwa, like so many other individuals, they end up to be killed, like Fumilayo and Sokuti. But the reason why we are lucky today to have a pure evidence was when this, our beautiful sister, we call her the Moremi of our time, she went live just in time before she was eventually captured with so many others individuals in the house and the bodies were returned as well to Abuja even though evidence pointed that the body were dropped somewhere around close to before uh, they, they got to Abuja. But as we speak today, two years, we are now asking the current government of Bola Ahmed Tinubu to tell us Where is the dead body that was removed by the security, by the DSS, and likewise, just for record purpose, the machineries that Buhari brought in from Niger because they thought that Igbowo was going to be very, very difficult for them. So they needed some machinery. They were not speaking in English. They were speaking in French all the way through the operation in his house, even though Igbowo escaped without any hurt in his body. Let's go back again and hear the sound of the bullet that was ringing through his house in the middle of the morning at about almost 12 or close to 2 a.m. precisely when Igboho was not yet aware, uh, sleeping. He was fully awake, but he never knew that about 500 security for some machineries were just very close to his house and the all attention And the whole reason was to kill him. Kill him because maybe a Yoruba man was going to be a president, and we can stop that by allowing Igbowo to stop his dream. Or maybe some of our kings gave the go ahead. Take him out because Igbowo is proving difficult. We cannot stop him. He's not listening to us. But eventually, somebody gave us a 12 minute 59 seconds video that went viral And that woke up everyone around the world. Let's hear a little bit from that. For those of you that might not understand Yoruba, I will translate it. But whatever you're about to listen to was the video that was put out on the 20, on the 1st of July 2021 by Ifeluwa Lady K that saved Igbowo, that saved the house. Maybe the house will have been razed down by the Fulani terrorists that wanted to kill him, even though he was never killed Igboho survive it just like Nnamdi Kanu survive. But the question is, are there going to be another person that will be killed or will survive? If Igboho can survive it, if Nnamdi Kanu can survive it, are you sure your loved ones can survive it on the Lagos-Ibadan Expressway, on the rail track in Abuja, Kaduna, where so many innocent lives have been killed? Can you survive in the bush when you go for your own farming? Can you survive around your surrounding? 500 innocent Nigerians have been killed. That means they couldn't survive, just like Igboho survived, just like Nnamdi Kanu survived. Let's hear what happened at Igboho's house on the 1st of July 2021. We are now literally calmed down to that hour where we're going to be praised and worshiped as we say, may continuity of Almighty Lord protect Igboho and the others as well. ẹjọ́ máa bá wa ṣí ẹ àwọn sójà ti àtàkì wa àwọn sójà ẹjọ́ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ilé Chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbo ilé wọn yìnbọn gidi ni báyìí ẹjọ́ ẹ bá wa ṣí ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹjọ́ ẹjọ́ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please help me to share share we are under attack now please let all the warrior be informed please please help us to notify everybody please call everybody to be at alert we are under attack now in Chief Sunday Igboho house ẹjọ àti we are under attack already with Nigerian military confam lele ẹjọ àwọn sójà ní Nigeria sójà ìbọn wọn lẹ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ní confam ẹ bá wa share ẹ máa bá wa pass information yẹn kí everybody wà alert àwọn warrior kí gbogbo wọn wà alert àwọn tó bá lè máa move bọ̀ bá anywhere tó bá wà confam gidi ni o ìbọn lẹ́ ń gbọ́ tó ń yìn gidi yẹn àwọn nàìjíríà sojà lélẹ́yìí please help me to share chief sunday igboho house ilé olóyè igboho ṣe ń gbọ́ ẹ̀ ń gbúrò bọn ẹjọ́ ẹ máa bá mi share ẹjọ́ ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn nàìjíríà military wọ́n ti wá àtàkì wa ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ this to two ẹjọ́ torí ọlọ́run wọ́n ti yìnbọn more than ten minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀gùn but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigerian soldier ni wọ́n kún táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré-ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi máa ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ bá lè jí ẹ jí wọn ẹ bá mi ṣí ẹ kọnfàmù mo sọ fún yín ẹ jọ ẹ jọ àtọjú oorun lèmi náà ti gbúrò bọ́ lọ́ọ́ ti sí ni pé everybody lórí phone pé kí everybody wà talat ìgbà tí mo dẹ̀ máa confam sí àwọn làwọn sójà ni mi lè bọ́ síta o but confam lélẹ̀ everybody ìbọn lọ́ yìn gidi yẹn kì í ṣe kékeré ọ̀sọ̀ ráǹdì wa ni so ẹ bá wa ṣí ẹ nàìjíríà sójà ni àwọn ìjọba ló. So let me just explain you know, what is happening you know, at about two o'clock in the morning while the whole world was sleeping in some parts, but mostly in Nigeria. It was very dark. The weather, we don't know what the temperature of the weather was, but the temperature in the house was extremely hot. Some of the images that we saw in the early hours of the morning was the blood of innocent Yoruba men, mother, right inside Dr. Chief Sunday Bo's house by the Fulani Sadis, the former president Muhammadu Buhari, that is now saying that is resting in London. He gave the go ahead. Moremi of our time, Lady K, was explaining, even though she did not try to make it look panicking, but she can also hear the riddles of gone. We were not in the war zone like Somalia, This was not a war zone like the Ukraine, Russia, but there was a war zone happening in soccer, right inside a resident of a civilian that do not have the same firepower with the federal government. The government would have asked Igbowo to have attended any meeting or any kind of invitation, which we never got one for record purpose. We saw Gumi was asked to come to the DSS and he was left to continue his life. How come in the middle of the night? Where is all the footage that was removed from Igbo's house? The CCTV that was rolling every day and night that we installed. The DSS took them, plus the machinery that the sadist, former President Muhammadu Buhari, in conjunction with some of the Yoruba leaders and some of the kings that decided about shutting him down and killing. But they never knew that the camera was already rolling. And for every second that he, um, this operation was going on, also, the every second that Lady K was live, it was like 12 hours video, even though it was only 12 minutes, 59 seconds. But it was in details because right where she was in her own toilet, The riddle of the gun continued outside continuously for more than 12 minutes. Let's hear some of those sound again. Once again, this is just about two years that federal government of Nigeria were ready to assassinate Igbowo and kill him right inside his house and burn down everything in the house. But what saved the day was the 12 minute 59 seconds video that the government never knew was already rolling. And by the time they realized that there was something bursting around the world, that the whole world was waking up from the incident that was happening right inside Igbo's residence. It was then that they had no other option to stop some of what they had in intention. They were about to burn down Igbo's house And I have that in authoritative to tell you that the federal government was going to burn down Igboho's house, and we would have been told is the unknown soldier. It is not the first time we've been told unknown soldier. Unknown soldier went to Fumilayo Ramsakuti's house, but we know that this was not unknown soldier. A government authorized that. And today, 12 minutes, 59 seconds video is still in our possession. The government can no longer deny because the evidence was clear that the lady that was projecting the video eventually got missing in the house. Oh my Lord. You can see that the federal government were already putting problem in their hands because there was no way they could retrieve the video back because as the video was rolling, people were recording the video around the world because that would have been a disaster if this video was deleted. by the government, we would not be able to play this video back again. Two years down the line, the question then is, was it just Buhari that authorized it, or do we also say that some of our king put the authorization to the death of a Yoruba man in a Yoruba land? History will remember each and every one of you when time comes. Like I said, the 12-minute video could not be pulled down because as the video was rolling, recording was going on it as well. And that gave everybody evidence because we were then asking if there was not the federal government, even though it took them time. I studied Ifunaya, the DSS spokesman. He could not come out immediately until almost 10 p.m. local time because they thought Igbowo was dead until Igbowo himself spoke at about 6 p.m. to the BBC Pidgin where he said, I am still alive. The question then is, is this how the Yorubas will keep quiet and say nothing? Because some of you are eating and say nothing from the corruption of the government. Once again, my name is Olayomi Koiki, also the spokesman for Dr. Chief Sunday Igboho, popularly known as Sunday Igboho. As we say, the evidence is not just about the video. All the bullets that was fired into the house, we have kept them for as much as whenever it's going to happen, for forensic details when the right time comes. Every innocent person that was killed taken away, we will make sure justice come for them. We will go after them at the appropriate time. But even though a case has been opened against Buratai, that was then the chief of army staff, against the former inspector general of police, and also the president that authorized the killing of an innocent man that could not have the same firepower like the federal government. And we will say to the federal government, even though there is now a new government in place, we are asking, where is the dead bodies of Adugan? Where is the dead body of Alaji Fatah? We need those dead bodies under the human right so that they can give them a proper right so that they can sleep. Because as we speak today, their bodies is being held somewhere and their spirit continue to flow around because they've not been laid properly, even as we say today, two years down the line. The question is, what have you done to the bodies of these innocent souls? What have they committed? To have been murdered. They were not shot out. They were murdered with weapons that came into the house. Once again, let's listen more to Lady K, the 12 minute video that will be a record for the future. We will never forgive the Fulanese. Today, tomorrow, we will never forgive each and every one of you for the attack on Dr. Chief Sunday Bo's house. And when the right time comes, when we are in charge of our own territory, we will protect and defend that territory with our blood. ìtàn náà ni tó ti kú máa dà látòru yìí kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí ẹ wọ́n ní kí n má bọ́ síta but kí n gbé lọ sí life kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ pa bàbá ti confam fún mi sí pé àwọn sójà ni so ẹ jọ mi ò mọ bó ṣe pọ̀ tó o but wọ́n lọ ti surround wa pé àwọn sójà ni confam mo fún yín ẹ bá wa. you can hear clearly there is no mixture of words in our words what she was saying was very very clear these are military men that are coming to the premises there was a lot of blood property was destroyed but the real intention and agenda assassinating and burn down the whole property. And then they will have said, they are unknown soldier. But it was too late because they didn't realize that a camera was rolling in one of the chalets while they were when, while they were perpetrating the crime against humanity. Yet, the international community says nothing. Do we know that only one person has been killed in Paris and the whole of Paris or France if I put it that way, I've been completely in chaos in the last more than four days. From Tuesday, a young boy was shot by a police officer in France, and that has created carnage upon carnage. As we speak tonight, 40,000 police are now on the street trying to calm the situation. The French President Macron have returned back swiftly from Brussels to France to deal with this situation. Places have been burned down, even though the Yoruba people did not go in that route after the killing and the removal of innocent Yoruba people from Chief Sunday Gbowo's house. Cooks, drivers, people that were just walking there and those that were sleeping over, they were all dealt with, beaten, some of them if this was happening in United Kingdom, those that have been returned back will still be going through what they call some psychological issue. Some of them are still not very strong, like our sister, because she made that video that gave her more problem. She was the most dealt with. All the women that was removed from the house were dropped in the Ekiti. But Lady K, as we call her, was driven with the other men straight to Abuja, where the next four months will now be a legal battle between the Yorubas that are agitated and the federal government. Eventually, we were able to take those that were removed from Igboho back from the federal government. It was a battle that history will remember those that fought and those that sacrificed their time and effort for the campaign to make sure that nobody was left behind, even though we know that the federal government intention was to keep Lady K out of every single one of them. She was the last out of the rust that was taken there and Ladele to be returned back from Abuja. She suffered for this video. Her spirit was almost damaged physically, she was killed inside. But her body rise up again after a few more months from returning back from the custody. And today, she's still standing very strong, even in the case of so many antagonism, allegation, a lot of different bastard Yorubas continue to curse her for not understanding that she was the savior of 2021 If not, we would not have been here today to be talking about praise and worship. We will probably be mourning, but we are grateful and we will continue to appreciate Lady K for these 12 minutes 59 seconds. And likewise, one of our staff that work for Koiki Media that also roll out his bicycle or his motor uh, or his Okada as it's, as it's called at that early hours. After Lady K video was trending on the social media. Another Koiki media star that was living in Ibadan rolled out his Okada at the early hours of about 3 o'clock, wanted to get to Igbo's house. He was shot by, by the military that already blocked the Lagos Ibadan Expressway by Guru Maraji that was very close to Igbo's house. He escaped just at an inch of being killed. And I am grateful that he is also alive to tell the story because he would not have been alive to witness the wedding that is about to put about that is about to do next week with his girlfriend that they will officially become husband and wife. He would have been a widow. I'm talking about the girlfriend, and that marriage will not have happened next week as they are planning it. I pray for him. I pray for Lady K, and we continue to pray for those that lost their life. Let's go back again and now ask this question Is it the agenda that everyone have been told? But Nigerians are too gullible. They forgot that we are not one. They realize now, maybe because the election did not favor some and it has actually favored some. But it has always been the agenda of the Fulani to destroy each and every indigenous people. And that was one evidence that destroyed Igbowo And by the time you destroy him, then he will not be able to speak out, just like he has been doing. But somebody also reminded us of something. But Nigerians are too gullible. They are waiting, waiting for a miracle that is not going to happen. Who was telling us this? And this was nobody else. Is now late. He died again, as we know. His death will have the hands of the federal government, of the sadist known as Buhari, the former president of Federal Republic of Nigeria. And this is late Dr. Malafia Babia telling every one of us to be very careful of these Fulanese because the agenda in Nigeria is not a very good one. Which, which, is, is, which, which is, is important, Dr. Badaya. Do you, Do you think, think, the government, the government is unwilling or unable to protect the people of southern Kaduna? In fact, it is not only unable, it is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the killers. Let me make some revelations to you. That's a very big that's a very big allegation, Doctor Obadiah. The government is part and parcel of, of the killers. Yes. That, that's big. Yes. Yeah. Okay. How will the government just say, oh, it is revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration, the body language of the state government shows clearly that they have a hand in the killings. No doubt about it. Because you see, General Abacha, hmm. and people don't give him his due. Do you think you'd have tolerated such nonsense? And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay. Okay. Have met with some of the bandits. We have met with some of their high They take the advantage is a is a something that was not planned before, but we can hear directly from. I know it's very very emotional. Mo mọ̀ emotional, but Emma, máa bá wa I will translate to those that are not speaking Yoruba, but I will allow my sister to speak in our beautiful language. And if she decides she wants to mix it, that will be her. This is the one and only the Moremi of our time that gave us what we are now presenting to the world. Moki Awalebike, I won't take much of your time, but I'll just allow you to roll quickly. Whatever you want to say, I won't ask any question. And when you're ready, you just say, I am done, and I'll let you go. No question asked, because you have done more than what I would not have been able to do. Because I wouldn't know, maybe I could do what you have done. Maybe I would have been killed because I would have done something that was a little bit more very, very nasty. But we leave that to Elidumari, that I was not there, But you were on the ground, you witnessed what happened, and I'll let you to go ahead. Ẹ ṣé gan ni ìyàwó Lédèké. Ẹ ṣeun gan ni mo dúpẹ́. Mo kí gbogbo àwọn tó wà lórí ìkànnì ní àṣálẹ́ yìí. Mo kí gbogbo ẹ̀yin fáǹsì Koiki Media, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè. Mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá káàkiri àgbáláyé. Ẹ ṣeun gan ni ẹ kú àdúrótì. Ẹ kú ìgbìyànjú eku kó lè dáa mo wá gbà ládùúrà nígbà tí ilẹ̀ yorùbá bá dé wọn ò ní fẹnikẹ́ni nínú wa ṣe àwátì mo dúpẹ́ fún ọlọ́run ọba tó ka èmi àti gbogbo yín yẹ pàápàá bàbá mi májàsọ́lá sunday ìgbòho ọba tí ò jẹ́ kí a máa rántí wọn lónìí nírántí ìbànújẹ́ ọba tí ò jẹ́ ká máa sọ wípé akọni ti lọ mo dúpẹ́ fún ọlọ́run lórí ayé májàsọ́lá nítorí ọjọ́ ńlá ni ọjọ́ náà bó tilẹ̀ jẹ́ pé ṣe ló dàbí àná báyìí ọjọ́ mẹ́lẹ̀ gbàgbé òun ni july first jẹ́ mo wá dúpẹ́ fún ọba aláwùrà ọba tó ka gbogbo wa yẹ ọba tó tún wá ṣe ìgbòho ò sí nínú àhámọ́ wọn ò sí nínú àìsàn wọn ò sí ní ipò ìbànújẹ́ ibi tí bàbá wa ibi ayọ̀ ni fún wa ṣó mo dúpẹ́ fún ọlọ́run mo wá fi àsìkò yìí mo fi kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìrìn yìí I've been receiving so many calls since morning. A lot of people have been calling me. Lady K, please, I want to host you tomorrow. Lady K, I want you to come to my platform. Mo kàn ṣáà sọ fún gbogbo wọn ní pé because eh, ọ̀la yẹn ó jẹ́ ọjọ́ tó So mo wá dúpẹ́ lórí lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ̀ dìde tán tí ẹ̀ jẹ́ kí ọjọ́ náà kó wá bẹ̀ kó dẹ̀ lọ bẹ̀. Mo dúpẹ́ ẹ ṣeun gan ni fún ìrántí tí ẹ ń ṣe fún iṣẹ́ ribiribi tí gbogbo yín ṣe àti gbogbo ẹ̀yin tí ẹ̀tẹ̀ wá tún kí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé gbogbo ẹ̀yin tí ẹ parapọ̀ tí ẹ fi ìmọ̀ ṣọ̀kan wípé kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà ẹ ṣeun gan ní káàkiri àgbáńlá ayé ní agbára Ọlọ́run a máa gba ilẹ̀ wa no retreat no surrender ni bí ìbá ti wù kí ìjọba location nine kí wọ́n gbógun tó kí wọ́n ṣètò àwa ò ní sinmi a ní dákẹ́ nítorí pé kí ni kò sí nǹkan kankan tó lè ṣẹlẹ̀ ní ilẹ̀ location nine mọ́ nítorí wọ́n ti ba ìlú yẹn jẹ́ ọmọ aládẹ́dẹ̀ ni wá àwa ò jìyà mọ́ a ò lè kọ́ntínú àti máa jẹ ìyà ìyà tó jẹ wá ní location nine ti tó òun ló fà á tí a fi gbọ́dọ̀ ṣe kí ni tá a fi gbọ́dọ̀ mú ọkàn ká dúró ká má bẹ̀rù ká má fòyà ká jọ pohùn pọ̀ ká jọ fìmọ̀ ṣọ̀kan ká mẹ́sọ̀ wípé a gba ilẹ̀ náà tí a bá gba ilẹ̀ yorùbá òun ló lérè púpọ̀ fún wa òun ló ní ayọ̀ púpọ̀ fún wa òun ló lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ tó péye ọlọ́run á dúró tì wá ọlọ́run á fún wa ní kíákíá nítorí ẹnìkan ò lè dá ṣe èèyàn kan kò lè dá ilẹ̀ yorùbá gbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ọlọ́run tó pe bàbá kítóyè tó gbé iṣẹ́ náà lé wọn lọ́wọ́ tó sì pe Sunday ọmọ Adéyẹmọ kò ní fi wọ́n sílẹ̀ abániṣe òun lọ́bọ Ọlọ́run á bá wa ṣe láṣeyè àṣeyege à ń gba ilẹ̀ náà ní kíákíá láìpẹ́ ẹ ṣeun gan ó dánu dúró. thank you so much ẹ ṣe gan ìyá wa ó dàbọ̀. tó uh, it was she was not even aware that I was gonna call her but uh, I thought since I can see her on the line we let's just take advantage. And uh, she's always ready. As a uh, media, we are always ready, even at a very, very short notice. Let's go back to the late Dr. Malapia as he was speaking to us. Mandas, one or people have, have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. Mm. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforest of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two the phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Some Nigerians thought 2022 is gone. So that literally means that everything the late Dr. Malafia Obadia may so rest in peace Every Nigerian thought that since all he said was 2022, that literally means that all the atrocity, all the crimes by the Fulani terrorists being supported by the military that is already compromised. I don't know what the new military architects or security will be doing, but what we were told that the one prior to that is being infiltrated. But as I speak to you today, a month into the government of Bola Ahmed Tinubu, 500 innocent Nigerians have died. But that is not where we are going yet. Let's go back again to what the Moremi of our time was explaining in this 12 minutes, 59 seconds video. Every single bullet, every single sound is not a toy. These were proper RPG, G9, whatever sophisticated weapon, weapon that is meant to be used to fight and defend Nigeria was brought into the residence of a civilian just to kill him. Let's hear some of those sound again. I know this could be a little bit touching to some of you, but this is the only way we can present it, especially knowing fully well that we lost two innocent people, those that I met, those that are close allies, friends of Dr. Chief Sunday Gbowo. We continue to pray for him. We pray for his mother. We pray for his wives and his children. But he was only fighting, not using a weapon. He was only fighting with his mouth. He was only fighting with his campaign, a campaign that took us all across Yoruba land. But remember, that they had to stop him because it was just 72 hours to Lagos State rally. Was there a Yoruba man, politician, groups of politicians, APC, PDP, or others that were thinking that should Igboho get to Lagos State, that would disrupt the 2023 general election. And the go-ahead became something that could not be stopped. But Lady K captured what was happening right inside a chalet where she was sleeping. The riddles of some of this sound that you're going to hear again now. ẹ hmm. wa ṣí ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ mí ní kóòtù broadcasting yóò dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ta but kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí n ṣe ṣeréṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn ò bọ́t mi mọ iye àwọn sójà tó jẹ́ o mi mọ bọ́ ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n dẹ̀ wọ́n release gidi ni tí ò ń ṣe ṣeréṣeré ẹjọ́ ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ṣí ẹ jọ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pa àti wà under attack nílé Chief Sunday Igboho mi mọ bọ́ ṣe pọ̀ tó o mi mọ bọ́ ṣe pọ̀ tó mò ń là fún yín o mi mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣe ń gbúrò bọ̀ wọ́n yin gidi ni ṣe ń gbọ́ gidi ni gidi ni ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ẹ gbé lọ YouTube ẹ gbé lọ everywhere kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kọ́ jí ẹjọ́ ẹ máa bá wa ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ a wà under attack nílé Chief Sunday Igboho wọn ráyè wọlé o but àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìró ìbọn wọn lẹ̀ ń gbọ́ à ah, à ah. ẹjọ ẹjọ ẹjọ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sì ẹjọ ẹjẹ kó wá fèsì wọn níta ìta lọ wà àwọn tó dé bá dẹ̀ ń bọ̀ kọ́mọ bọ́ ṣe máa rìn according to nǹkan tó sọ fún mi sìn wọ́n ní wọ́n surround wa àbínú jáde ta ló ń pè mí why calling me ẹ pè sórí fífi whatsapp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn wọ́ríọ̀ wa ó ń pọ̀ kíní tí mo ìgbú ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá. The noise, the sound. Remember, when we look at the time now, it's just about fifteen minutes before ten p.m. So by the time we now calculate eleven, twelve, one, two, in four hours, two years ago, nobody around the world knew that the devil of the sadist known as the former president Muhammadu Buhari, just as he has done it before, was already given the go ahead to kill an innocent man, burn down everything found in that premises. That literally means that all these individuals would have been burnt down and it would have been a situation of unknown gunmen. But the video traveled faster than they could stop it. And by the time they realized that there was a video transmission coming up from the property, from the resident house, this is not a military barrack, then they had to tell them to stand down by not completing the rest of the mission. And the rest of the mission was not to destroy as much of what they've done already. Even though they saw Igbowo, but till date, nobody understood how he left the same compound. The compound that had about 500 security men and machineries that already surrounded the whole building. But the question has been are we saying that if the weight of Nigeria is too much, as the new government is projecting it right now, why do we then have to remain in a country that our rights will be trampled on again? This is what the chief of staff to the new government is saying, that the weight of Nigeria, what is he saying? Let's hear this from Femi Bajabiamila. The weight of Nigeria, the weight of Nigeria is not the weight that any normal, ordinary human being can carry, except with the help of Almighty Allah. It is evident, therefore, that the Almighty Allah is with our, with our president. He is carrying the weight for him. The weight of Nigeria, the weight of Nigeria is not the weight that any normal, ordinary human being can carry, except with the help of Almighty Allah. It is evident, therefore, that the Almighty Allah is with our, with our president. He is carrying the weight for him. If this weight is too much, why then do you want to put the weight and kill innocent man? Because the Fulani thought by taking him out with the help of some Yoruba politician, then why then are you saying that the weight of Nigeria, that the weight of Nigeria, once again, we are now four hours. By the time it's 12 midnight, we will connect it to what we call praise and worship. And at exactly two o'clock, we will have a minute silent for those captured and removed without their consent innocent civilian and also the two lives that died. So at exactly 2 o'clock in the morning, there will be a one-minute silence. But from 12 midnight, all we're going to be doing more will be praise and worship in whatever way we can to give glory to our own ways of life, from our own tradition to the Christian, Muslim, to say to Almighty God, Eledumare, for not sleeping, because they say the gods do not sleep. And they were not sleeping two years ago. They knew that Igbo's house would be attacked. They knew the timing they knew how it's going to happen, but they also know that it will be protected. Innocent cats were killed. These are pets around the world. But in Nigeria, they thought that is where the power of Igbo was. So they killed all the animals. The cats that he had in his house. Maybe somebody was telling them something that that is where his power is. Kill the cat and he would transform back to a human being. It was a big privilege for me as an individual. Out of millions of Yoruba people around the world, I was privileged to see him the same day that the incident happened, fit and strong, without one single bullet in his body. How much could we be praising God today? How much could we be saying to God, that we are grateful because as many people thought that maybe he must have carried some wound out of the house. Even those that thought they wanted to pay a price by asking some that Igbo jumped the fence so that maybe, maybe they could capture that and then use that to run a traffic on their network. Nobody, as we speak today, know how Igbowo left that compound. Igbowo answered them right from his balcony close to his bedroom. Riddles of fire traveled through that same direction. But as we speak today, I, Olayomi Koiki, saw him that same day in the evening. And I can confirm Igbowo was as strong as we saw him some few days, weeks, months prior to the attack on his life. Once again, we are grateful. But this has not been happening before, or this has been happening before. It's not the first time. Let's take you back to the atrocities that has happened. The next video I'm about to play, some of you might cry. So I want you to brief up and prepare your mind This was what Chief Dr. Sunday Igboho was trying to avoid in 2019, 2020 until he was attacked in 2021. The next video, like I said, is a bit touching. It's from the eyewitness, as they will say. This happened again in Yoruba land in 2018. She traveled with her daughter and her husband to Nigeria. But it was a very bad outing. They never experienced this in America where they lived before. But because we know that it is not that the Fulani started the agenda yesterday, this video of 2018 will be about 20 minutes. We will play it all the way through without any interruption. Beef yourself up. Some of you might cry before the end of this video. Once again, this is Koiki Media Live as we continue to say to Eledumare for protecting Igbowo, as we say in the name of Jesus for protecting Igbowo, as we say in the name of Muhammadu for protecting Igbowo, something protected him that was too powerful for the sadist Fulani that wanted to eliminate him. Let's watch the next video. The driver, the the wagon tires ruptured and decided to park the car with the hope of changing the tires. It was like a film in a juicy, motley crowd of armed men in military uniform came out of the bush. They fired at the boot of the car. Ahead of us, five of them came out of the bush. Another two came from the rear. My daughter screamed, Mommy, Daddy, what's going on? There was no time to say a word. They marched us through into the bush, firing into the sky. They hit me on my chest, hit my daughter on her head. Blood oozed. At this time, it was better to kill me. I shouted at one of the armed men. His response was hell. He went straight for my private part, tore my dress with his gun. The others ripped my dresses. I was left with my undies. My husband and my daughter started crying. Two of them dug their teeth into my breast. While attending a secondary school in Adamawa, I had lived with some Fulani, so I understood a few Fulani words. I started pleading, at least for my daughter. To my shock, at gunpoint, they removed the dress of my little girl. <laughs> one of them carried her on his head as a baby, on his head as my baby struggled, shouting, Daddy, Mommy, what's going on? Help me. I could not help myself. We marched for nine hours. I was half naked. My daughter was totally naked. Her tears was like a, blood, a stream of blood on her cheeks. Our phones had been seized. We ended up in an ungoverned region in the thick of the forest. We met a well organized group. There were some kidnapped victims. I saw two women, two ladies, and three men. There were, there were some people with their legs chained to, to trees. They were as if half dead. We were separated. <laughs> I was separated from my husband. My daughter was taken away. <laughs> I only heard her screaming intermittently. I did not know what they were doing to her. This man, now about two dozen, had a full kitchen. They had a huge camp and a traditional medical team. How can they say they don't know where these people are? How can they say that? but the camps appeared isolated from each other. We heard noises afar indicating it might be nuclear settlements of camps. Right in my presence, I saw them pack the remains of a woman. They took her and buried her a few meters away from us. She had tribal marks. I cannot describe the agony of, of six days in captivity in this little piece. I cannot talk about how they asked my husband to choose between being myself being raped or his daughter being raped. My husband broke down in <laughs> uncontrollable tears. One of them hit him, saying, Yoruba bastard, you they cry, idiot. They now gave him an op- they gave him an option that he should be raped by one homosexual among them. My husband, a devout Muslim. My husband is a devout Muslim. He told them that homosexual and rape homosexual and rape of any kind was against Islam. They hit him with butt of AK-47. What do you know about Islam? You can imagine you are being asked to choose between being raped by a homosexual, your daughter just nine years old, or your wife being raped. They gave the fourth option. If you fail to choose one, we will rape your daughter, rape you the man, and rape me the wife. I myself, the sacrificial, I made myself the sacrificial lamb. My husband begged, saying they should name any price. One of them asked him to bend down. Three beastly criminals sat on his back, jumping until he was too weak. I was not allowed to put on any additional clothes. Imagine they, they rape you all night and they stop you from putting on any clothes for 24 hours. The rain fell, the rain fell once. I became a relic at a sexual <laughs> museum for the AMF, who in turn addressed me and asked questions about my financial standing. New Fulani men joined the camp. They organized military training for the new Fulani men that came teaching them how to shoot and walk through circles of glowing fire. They were not released until after six days. We were not released until after six days. We had to walk the same zigzag journey back to the main road, our eyes blindfolded. During the negotiation to pay, they said the money was not for them alone, that they had to settle those who sent them. For me, I was I see a thriving organized crime supported by powerful political interests. Now, I do not think we were released to freedom after paying a whopping 8 million naira. I do not think we can ever be free. We can never be free from the anguish, the psychological trauma, the nightmares we suffered, the occasional fits of my daughter, her waking up at night behaving strangely, her asking the same <laughs> question over and over, Mommy, Mommy, why? Why? And I do not have an answer. In my life, I have never passed through a torture chamber like this. I do not think any society should let this happen. I do not know the fate of those we met and about seven other people brought during the six days we were in captivity. What I saw was a nation that has, colla- that has collapsed but pretends she is she lives. A people on life support. Crime is not restricted to Fulani people alone. We have Yoruba criminals, but I don't think Yoruba criminals are this beastly. These elements are savages. I can't imagine. I can't imagine Yoruba thieves going to Sokoto or Meduguri to kidnap Fulani people and keep them in their own bushes. It gives me mental torture that this is happening and some people are even trying to justify or look for excuses. Well, as a devout Muslim, myself and my family have taken so less in Allah. <laughs> not the Nigerian police, not the army, not the government. We have taken our faith the way it make, it came. That our this is supposed to be faith. I thank God that we successfully returned to where we live, thousands of miles from Nigeria. We thank God that we have made a vow: never shall me, any of my children, or husband in our lifetime visit Nigeria again. Our remains, anytime we die, will also not be buried in Nigeria. It was a suggestion my daughter made, which we all adopted. I pity the country. I pity her people who continuously walk like the living dead. I pity those who parade themselves as leaders because they know nothing about what is going on uh, and, and, and the abyss the country is sunk already. I pity Yoruba people. Oh, I pity you. I pity my people. For me, the issue is not about President Buhari. Democracy can produce anything, even the worst in the society. What I worry about is the conspiracy of silence by the people themselves, the ignorance, the treachery, and the illusion that one day things will get better through another election since I was born in Nigeria, each year had led from bad to worse and on and on. I do not have a solution to what is going on, but I think very soon hell will let loose upon the earth as long as there is no law and order and anarchy and the rule of brutes in the order of the day. Once again, there can never be anything more comforting than my husband, who saw what I went through, but was able to exchange me, to encourage me, and even encouraged me to write this little piece after months of agony and sociological imbalance. Good night, Nigerians. And they drink, they fornicate, all sorts of, they do all the things that all human beings do. So it's not a question of religion. There's no, there's no question of anybody being truly a Muslim there. You know, even, I'm, I mean, I knew a chief judge who was supposed to be leading uh, uh, Muslim prayers who, anytime he came to me uh, in my official residence, would put a, a brandy or whiskey in the in in in, in a mug and be drinking and he would smoke and all that. So I don't think it's religion. When they started this uh, Sharia, how many of them are obeying the Sharia? How many of them? No, not not none of their leaders. So it's not religion per se, but they use religion to deceive people and say. Uh, uh, I mean, Hausas were not Muslims at all. So they say, well, let's give you a superior religion. We'll give you Islam. But that didn't apply to the South because we've had Muslims in Yoruba land even before 14th century. So truly, what we are fighting against, or what is going on, is clash of culture and civilizations. And civilizations. That's right. Not merely the Fulani versus the Igbo or the Fulani versus the Yoruba. No, it's clash of civilizations. Yes, clash of civilizations and clash of cultures. Yes, you're right. That means we have not really integrated as a people. Never. We have never been. So the word the Nigerian people is a fallacy. Is that what you're saying? Yes. Because, again, in those days, you would say, eh, there, were, there, have always been Igbo markets, uh, Hausa markets in uh, Enugu. There have always been Sabos in Shagamu. But those Sabos were occupied by, by Hausas. Hausas are peaceful people. We traded in Kola Nord. We didn't, we did Even the few Fulanis that came with them at that time, when you had a uh, Sabo in, in Chagamo or in Ibadan here, they would still look for one Fulani man and make him their Seriki. How did the Hausa accept the they were, domineering they were, influence they were subdued. They were subdued. Despite their large number. Yes, they were subdued. Of course, they killed, they, they ruined, they, they, they, they, they, they, they extirpated their seven kingdoms. They killed their seven rulers and took over on, under the guise of religion. Another thing they used, they told they used the word corruption. Oh, your people are corrupt. We are saints. Your people are corrupt. They've always used the word corruption to deceive people. But the jihad is over. How come the Hausa man is yet to claim that's Hausaness again? It's just now that the efforts we are making in the south have, be, have begun to yield fruits you will be surprised to hear that now in, in Hausa land, we now have Hausa Christians. Never had that before. Never. You have now have Middle Belt Forum that are saying we are not Northerners, we are Middle Belters. We are not Northerners. Don't call us Northerners. Now, when you see a Jukum man or you see a lantern man and you say you are Hausa or you are Fulani, he will be angry. He may even draw his dagger. Don't call me Fulani. I'm not Fulani. I'm not Hausa. What we did not know until recently is that when you call a Fulani man Hausa, he will be angry. He will say, Banzani. Because he knows that I'm superior to Hausa. Can you say I'm Hausa? But before now, before Buhari came to establish his uh, suzerainty over Nigeria, we all we all lumped all of them together for northerners, northerners, northerners. And like I wrote some four years ago, there's no north. There's no north that we used to know. There's, the north is dead. There's nothing called north anymore. So there's a Fulani now standing on his own. He's, he's standing on his own. There's no more north. If they try any war today, oh God of mercy, the kind of cohesion, cohesion you had in the army, the military in 1966, will never happen again in this country, if there is a country at all. You will not find a Hausa soldier now, I mean, an Igbo soldier going to Enugu to kill a fellow, fellow Igbo. You will not even find an Igbo soldier coming to Ibadan to kill a Yoruba man, or a Yoruba soldier going to Enugu to kill an Igbo man. It will not happen again. So the Lantan people, the Benue people will never ever allow themselves to be used by any Fulani, any Fulani mischief maker. So if I'm getting you right, your argument is that the Fulani hegemony has yeah. been broken. Dead. If the Fulani hegemony has been broken, yes, does it mean that the social, the social structure of Nigeria is about to witness a very hard hit that will lead to a new Nigeria? Mm, yes, for those who mm, agree with you to the extent of the fact that there are still some people who want a Nigeria, uh, a group that I don't belong to. But for such people, yes, uh, with the weakening of Fulani hegemony, there could be a Nigeria that will integrate the sober Fulanis, the town Fulanis, and see reconstructure, rebuild, and then have a Nigeria that should be. But I, as a person, as Tola Dini, believe that it will take probably a thousand years to change the mindset of a Fulani person. whose philosophy is kill, maim, rape, send away people from their land and let me occupy it. That is the bush Fulani. It is the bush Fulani. Not the town Fulani. Not the town Fulani. And the town Fulani is more in number. No! The town Fulani is less than 1%. How did you get that figure? Oh, go and find out. Let them allow. Let us. Let us. Let them allow. It says, "Who are the Fulani? are very few. The few, the ones, the ones who have in Abuja or the few that dots uh, that dot uh, spaces in Sokoto. I'm sure that you know that Sokoto, as we speak, is not a Fulani. Is not a Fulani town. Is it not? No, that's mistake we make. Sampara is not a Fulani town. There are more houses in Sampara than Fulani. There are more houses in Kano than Fulani. But the Fulani govern. They are a town. They are in charge. Yes, so it's their town. <laughs> yes, yes. by, by subterfuge, by cunning, by, by, by crookedness, by all sorts of uh, Or by integration. Not integration, by intimidation. And they are, they, I said they are politically savvy. What they did to the rest of Nigeria, when they realized that the Fulani in the military, they could no longer use the military to retain power indefinitely. Since they've had power they had, and they had access to the treasury, they say, oh, yes, uh, Edmond is from the east or wherever, brilliant man. He may likely oppose us and contest with us and rival us. Let's make him an ambassador. Let's give him an oil block. Let's make him a billionaire. We padlock his mouth. Let's get an Abiola. Make him a billionaire. Let's get this. Let's get that. And make them big. They will never be able to look us in the face. Then we can continue. Looting the treasury, which we can continue. And once we have, when we are, we, are, we, are, we, are, we are in control of the treasury, we are in control of everywhere. So we can hire thugs. We can do whatever we would like. And that is why they introduced what I call plutogaki into Nigerian political uh, etymology. Plutogaki. Meaning? Plutocracy is the government of the rich. Yeah. Oligarchy is the government of the muscle men. that is um, our our uh, headline. So what I'm gonna do now, I'm gonna bring in some people in. Uh, there's a request on the uh, Twitter space, so we're gonna allow those requests, you know, to come through, and uh, then we open the phone line as well. But let's see. Uh, let's go to the first uh, person that have made a request. once again, we are still live as we are now. Calm down. what not what literally uh, this is just about 10 minutes, 15 minutes past 10. So within the next four hours, like I said, at 12 o'clock, uh, we might be having, uh, you know, praise and worship when we're going to be, uh, you know, looking at the uh, celebration of lives. And likewise, uh, at about exactly 2 o'clock in the morning, we will be having a one minute, um, you know, saying to those that died, we're talking about Igbowo, and we're also, I mean, uh, sorry, eh, we're talking about Alagi um, Alaji Fatai and also uh, Alaji Adisa uh, that died in that particular incident. So one minute silent. we're going to be doing that. So let's go straight and see, uh, you know, we have uh, a speaker already uh, on our Twitter space. And I say, good evening, if you can hear me, go ahead and let's hear from you uh, on the live transmission. And those of you on the Twitter, if you want to also speak, I will allow you to come through. Uh, and then we're going to be taking calls as well. Once again, this is still um, the conversation regarding the ongoing two years anniversary of the attack on the house of Dr. Chief Sunday that led to two people dying and so many people were taken away. Hello, uh, if you can hear me on the Twitter space. Uh, okay, uh, I'm not sure if the person is still with us. Um, so we will just move on swiftly. Uh, thank you so much, uh, Mas B. Thank you so much, uh, Mr. Adeshola Debayo Babatunde, uh, Waris Jinodu, Peace Ola, Sonke, and the rest of you as well. Um, as we say, there is um, as we always remind ourselves that what happened on the first, hmm, it will take years and years to be able to, you know, bring it back to our understanding. It is very easy for those of us that were not in the building on that fateful night. Those that were in that particular building are still asking what could have gone wrong? What could have been the reason to these firepower. Hello? Hello? All right. Uh, let's move swiftly. The question has always been, if this has gone ahead as the federal government planned it, Do you think that the federal government will come back out the next day and say, we actually went to Igbo's residence? Do you think that the federal government would have put their hands up and say, yes, we went there and we managed to take him out, burn the house, killed everyone in the property? Do you think so? Do you think that the federal government of Nigeria? Thank you so much, those of you on the MixLR, on the Instagram, and those of you that are listening to us. Do you think that the federal government of Nigeria would have been able to do so? Let me bring in, uh, you know, one of my co-hosts, uh, you know, and also one of our, uh, our Quakey Media team to also come in into the conversation. And uh, let's say, Afolabi, join us and let's uh, you know hear from you. The line is open for those of you that would like to call in as well. And Emma, look back. If you want to speak the Yoruba, there's no problem. Nobody's restricting anybody to English. It's just that I had a reason why we wanted to document part of this program in English as well. We've done almost six hours of the Yoruba part and it will be important that the future generation that Chief Dr. Sunday is fighting for, a lot of our children knows him, but they can't speak as much to understand what has happened. And we hope that some of them will also reflect back one day when they come across such a video like this. This video I know is currently now 10 hours, but I'm sure it will be very easy for professional to slice it to 50 50 minutes or 30 30 minutes and be rest assured that at some point some of our children maybe today maybe tomorrow they will watch this video and they'll be grateful that a man stood out among so many other men that were hiding inside their wives' kitchen while Igbowo was out there saying to the federal government, without any being violent, that we would be given opportunity to our say to be heard. But that say was the reason why they wanted to kill him. But today, two years down the line, Igboho survived it. Two of his very close family and friend did not. But that has not stopped him from still saying that his right to self-determination will be respected. And that right it's the same right that so many other countries around the world is also asking. So whatever the right that Igbo is still asking under the self-determination right, it's the same thing that this country is also asking. By the time we come back, we'll continue with the program again. Other, Other countries, countries were, were refused at first, but we have to remember, and this is a really important point, that self-determination is an inalienable international right and a law as well. And other countries will recognise Scotland's democratic choice expressed at the ballot box. Um, they will recognise that because that is the route that many other countries have taken in order to become independent. And just to make that point, that international law is very pragmatic on that point. So we should have. International law is very pragmatic about it. So whatever Igbo was doing was not even outside the fraudulent military dictate, military dictat 1999 constitution, neither was it doing anything outside international law. But because Nigeria is a lawless country, it's a country that doesn't respect rule of law, and that was the reason why you know the kidnap of Inamde Kano could happen. You know the missing of so many innocent Nigerians like that. The Yati, Nobody knows where Yati is for the last three years, dead or alive. We don't know. So many innocent Nigerians are all over different prisons around the world. But as we speak today, they are still not being given access to freedom of choice to decide whether even they want to be not just some still want to be Nigerian, but they are being molested as well. You know, I was watching a video, uh, you know, this afternoon where a police vehicle was actually driving against innocent Nigeria. But remember that whatever you're witnessing, like I told you in the afternoon, when it comes to, uh, I'm going to come to you now for lobby, so prepare yourself. Uh, when it comes to um, the death of this 17 years old uh, young boy in, in France, see the kind of, you know, the kind of reaction that is currently taking place inside um, Paris. Not just Paris, there's about different four areas that there's been unrest. Even as we speak right now, France is still unrest. And that is because one person was killed. So the question is, would the federal government, that is a question I'm putting out to those of you that are listening, would the federal government have said, yes, we attacked Igbo's house? Or do you think the federal government would have just said, nah, it was just the unknown gunmen? And they could easily even put it to the Biafra and say that they are, you know, they, they, they actually attacked Igbo's house. Because we know that all the unknown gunmen that is happening has got the military involved. Do you think the question tí mò ń béèrè lálẹ́ federal government máa káwọ́ sókè láti sọ pé yes a mọ̀ nípa shele tó ṣẹlẹ̀ on the first of July that is if we did not have that recording of Lady K because that recording was a clear evidence they could have they could have killed all those in the house and everyone will just be asking, who have done this? So this is still the 24 hours uh, of the broadcast that we started at about uh, 12 o'clock in the afternoon, just after the Star Radio UK, as we continue to say, our love for igbo would not change. We will continue to give him the support. We will continue to pray for him and his family for the sacrifice that he has done. This sacrifice is just too much. But yet, he has abandoned his wealth, abandoned his own uh, business, abandoned almost everything just because he wants us to have a better life. His children are not in Nigeria. So it's going to be very hard for the Fulani to attack his children. Yet, he's putting himself out to say that the Yorubas have been literally marginalized. So once again, as we say, the Yorubas will continue to demand our right to self-determination. Self-determination is not a crime, and there's nothing that indicates it is also a crime. So let us come to some of our speaker that we already have on the uh, Twitter space and let's now say uh, to, it seems we're having difficult with one of our speaker. Uh, go ahead uh, if you can hear me now. Sometimes technology could be a little bit tricky. Not sure whether Ayodele can hear me. Afolabi rather. Okay, it seems that Afolabi might be having difficult to join us uh, presently. But um, also, maybe for 40 minutes, uh, we might, at about 12 o'clock, we would have a 40 minute section where we will produce a Zoom link where you'll be able to join in. And that way we could have every one of us locked into that Zoom. So the link will be put into the uh, the current streaming that we are on. And that will be at 12 o'clock. The Zoom link will be open only for 40 minutes. And that way we can do uh, what we called, you know, the praise so that it will not just be myself. Then at about uh, 2 o'clock, uh, again after the 40 minutes, we will go back again and remember those that were killed on the 1st of July 2021. But at exactly 2 o'clock, we will do a one minute silence as we remember those that were killed and likewise those that are still going through a kind of pain. Uh, as you can hear from Lady K earlier, it's not very easy. You know, when you remember the torture that they've gone through, you know, not only in the house, they were beaten mercilessly, they were, you know, you know, they were abused, their rights were removed from them. Even as a criminal in Europe, you are still given the right. The officer do not have the right you know, to maltreat you. So the the pain would always be something that would go with them, you know, for a very, very long time. So it might be easy for me and you to not understand, but those that were affected, uh, you know, we know some of them are literally, you know, out of the Yoruba nation, but notwithstanding, they've gone through a pain, and that pain is something that we must say uh, it is not easy. So once again, uh, good evening and welcome. So while we are preparing all that, let me now also uh, you know bring in another uh, you know one video, and this was what the president of the United States of America stated during the United Nations, I think it was the 89th uh, General Assembly last year, this is what he had to say. But this is not what Nigeria is doing because Nigeria is not respecting nobody. Whether you are from the north, whether you are from the south, whether you are from the southeast, Nigeria is just a crime scene. Even though America is not literally saying anything. But each time you hear somebody like the president speaking at this kind of podium, the question is, why are they not doing much to so many crime against humanity in Nigeria? Let's listen to Joe Biden. Perhaps singular among this body's achievements stands the Universal Declaration of Human Rights, which is the standard by which our forebears challenged us to measure ourselves. They made clear in 1948 Human rights are the basis for all that we seek to achieve. And yet, today in 2022, fundamental freedoms are at risk in every part of our world, from the violations of in Xinjiang, detailed recent reports by the Office of UN High Commissioner, to the horrible abuses against pro democracy activists and ethnic minorities by the military regime in Burma to the increased repression of women and girls by the Taliban in Afghanistan. And today, we stand with the brave citizens and the brave women of Iran who right now are demonstrating to secure their basic rights. But here's what I know. The future will be won by those countries that unleash the full potential of their populations where women and girls can exercise equal rights, including basic reproductive rights, and contribute fully to building a stronger economies and more resilient societies, where religious and ethnic minorities can live their lives without harassment and contribute to the fabric of their communities, where the LGBTQ plus individuals live and love freely without being targeted with violence, where citizens can question and criticize their leaders ever, that citizen can question and criticize their leader. The citizen can question and criticize their leader. But this is a rhetoric that it's easy to be said, but they do not question when those citizens, like we saw during the NSAS, were asking their leaders questioning them just as Igbo was questioning them, or rather Igbo was about to be assassinated and killed by the same government. Let's finish this up in just 16 seconds. Without fear of reprisal, the United States will always promote human rights. We hope that the human right that the United States is promoting would also get to Nigeria and not just Iran not just to North Koreans, not just to Russia, or those in Ukraine, where we know that the American government have literally supported the Ukrainians to their right that believe that the Russia is trampling. So you can see that the world is really, really, you know, not fair when it comes to some part of the globe as against some others like Nigeria, where America shy away from speaking very hard on the current or the previous government, but we hope that America will remember that the same blood that strikes on the other innocent Americans is the same blood that flows right inside the other continent known as Nigeria, where the right of these two individuals now is not being allowed to be buried the question is, is it possible that two Americans will be killed and yet their bodies will not be allowed to be given the final right? This is still Koiki Media as we continue to discuss the July 24th. So the phone line is open as I say if you want to also have your own say into the conversation. Um, let's see if we can bring you something in again uh, as we continue to look at back to some of the activities, uh, you know, some of the event that is happening. Uh, as we always say, we must not, we must not, not ever be intimidated, you know, by any of the government, whether it's the previous government, whether it's the new government, nobody will be intimidating us as against our right. Our right to be respected, whether the government agree with us or the government disagree with us. That is not our own problem. That is the problem of the government because as a government, you have the right to listen to us because we are the one that is asking that things have not been going in accordance as we will have loved to. So I'm just uh, going to give us you know, something to, you know, to cushion the situation down. Uh, I want to take us to where igbo during the Osun State Yoruba Nation Mega Rally addressing, uh, you know, the Yorubas. That will be the next video that we are preparing for you. Uh, once again, we are still just now about three hours before two o'clock when Igbo's house was attacked by the federal government of Nigeria, the sadist, the former president Muhammadu Buhari. So what you're about to watch now is the arrival, and I believe, um, you know, can you hear me, Afalabi? Uh, yes, yes, I can. I can hear you. Okay, seems that you were having uh, a bit of a you know technical. So let's uh, come to you first. Um, I know tomorrow as many Nigerians might not even know that such an incident happened because Nigeria has too many pressure. There's a uh, fuel scarcity. Electricity tariff is going up tomorrow. It's 700 naira per liter. As I speak to you today, it is about 1,000 naira to a pound. So thinking about the Igbowo remembrance of two years might not be in the mind of especially the Yorubas, not literally the other ethnic groups because it has nothing to do with them. What is your own take when it comes to tomorrow in Nigeria, especially what happened in Ibadan. Do you think that the Yorubas, uh, especially maybe in even Ibadan, will remember that something happened at Igbo's house, or do you think that they've probably just forgotten about it because of so many other problems that Nigerians or the Yorubas are facing within the Yoruba state? Um, all right. Uh, we did it to all our listeners. Um, thank you very much uh, for, for the questions. Um, as you can see, um, not really that people forget about what happened uh, um, our father's house, which is uh, um, Dr. Uh, Chief Dr. Sunday. So um, it happened two years ago. Uh, we the Yorubas, we the youth, not that we really forget, even that we really forget what really happened. Um, the incident that happened that very day, it's it, it's caused a lot of tension. Uh, why the reason why uh, the uh, Nigerian soldier went to the our father's house and invaded the house, two, two people were killed uh, at the house. And celebrating tomorrow, a lot of, a lot of groups have been prepared to celebrate our father. Um, there's a lot of a kind of a kind of joy um, in so many groups uh, I'm talking about Yoruba people that's only you know have been prepared prepared to celebrate tomorrow. Uh, they are prepared uh, to see what they can do to honor the honor our father tomorrow. Um, as I said, sir, I am on that oil happened um, at that day, which is a lot of tension. So we Yorubas it's just that people don't understand what the what uh, what they call self determination, um, how to light our people, and and how to enlighten our people. Chief Sunday eh, Chief Sunday Go is fighting for we universe. He's fighting for the cause of the liberation of the universe from the uh, the, the captive uh, from the captive of the Fulani for us to for us, for us to enjoy what our, our forefathers have never enjoyed before. For what has what's been happened here our past here and there. Um, we in our own generation, what can we do to our children? Is it the way our forefathers is it the way forefathers living before? Is that the same way we want to embark on as well? This this this what makes uh, to fight, to standardize this, a lot of this killing of Fulanese people, a lot of this hunger, a lot of this, uh, that's why we Yorubas, we have our resources like, that, can, that, that, that we can enjoy forever. So this is why this man stood up to fight for our cause, to fight for the right of the, uh, of the, of being Yorubas. So tomorrow is going to be a lot Tomorrow is going to be a lovely section. It's going to be uh, a kind of a kind of calling in our hearts by celebrating our Father tomorrow. So um, tomorrow is going to be a great. It's going to be a great day. Uh, people have been praying. People have been praying. I've been talking about. I've been talking about it. How can we go about it tomorrow? What should we do tomorrow? Um, we are waiting tomorrow so we can really celebrate our father. Thank you very much. Thank you so much. Thank you so much. And that is uh, you know, one of the Koiki Media team uh, on the ground that will also be monitoring, and uh, a lot of our team will be out tomorrow, uh, you know, to ask questions uh, surrounding this event. If you also want to speak and you're on the Zoom link, uh, sorry, on the, uh, <laughs> I said the Zoom link. The Zoom link is just being prepared. That will be ignited from 11.30 and that is just 40 minute section where we would have people just come in and just you know say one or two things as well and then that will close then we would now start the countdown to 2 a.m so if you're also on the uh, the twitter space and this is opportunity for you also to join uh, we still have the twitter space running parallel to all other platforms as well uh, once again my name is alami koiki and as we remember the two dead bodies uh, I'll be sharing the link out uh, to the Zoom that we have just uh, ignited out or initiated, not ignited, initiated. So let's go back again to uh, one of our uh, analysts and also, uh, you know, the Koiki Media backend team as well, and also one man that visited that same house. I believe during the Easter period. He spent three nights with us, and that is no one else but uh, Bishop Additional. Hello, good evening, and welcome, Bishop Ekabosoreto, and let's hear from you. Yeah, Echo, Echo, Shessa, Echo, Shessa. uh, God bless you. Amen. Nǹkan tí èmi fẹ́ sọ ni àwọn ọ̀dọ́ ní ọ̀la yẹn they should not see that day starting from twelve pm tonight, they should not see that day as uh, they to be asking rhetoric questions, asking of what you you you supposed to answer yourself. I want you are supposed to be innovative, innovative, and not complacent. Àwọn ọ̀dọ́ wa ó yẹ kí wọ́n máa gbé ohun ṣe mo ń rí analysis tẹ́ list láàárọ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ Yorùbá pure water Yorùbá food packing Yorùbá kiri kò sí nǹkan tó kọ́sìtì àwọn ọ̀dọ́ wọ̀nyẹn tán ni wọn níṣẹ́ tán ni wọn ní kán tiẹ̀ lọ ra gàárì kan wọ́n lọ píríǹtì nylon àpò nylon kọkọ Yorùbá nation gàárì sí lára kọ́ dẹ̀ máa rí pàkì ẹ̀ kọ́ máa ta they are creating business for themselves. Hmm kọ́ tiẹ̀ máa lọ ṣe yẹn if to produce a pure to, to have a pure water factory will be too much àwa la ṣe uh, Yorùbá nation ruba currency I, am looking at uh, ọ̀la when if I will have access to call chief direct and uh, uh, uh, his account will be created and something will be created will deposit there for him that man will be happy even bàbá ìgbà yorùbá nation wípé àwọn nǹkan tó jọ mọ́ orílẹ̀-èdè yorùbá kan ti rẹ́dí you will be happy his labour will not be in vain you will be excited the the the the specimen of those currency is within because when we went to and we get to him he was so excited he, he was moved when he looked at me and he said, I remember you were in my house before I money chief ẹ máa wọrí and a sọ pé gbogbo ohun táwọn ọmọ Yorùbá mìíràn bá máa sọ ẹ gbà pé àwọn ọmọ ò ní more DJ, ò ní yè but nǹkan ẹ fọwọ́ So it's not tomorrow that somebody will now be coming and saying ìgbà wo gan la máa gbà á kí ló tí ò wálé àdúrà wa ni kó wálé àdúrà wa ni yọ you you don't uh, questions like that will make me to to to say some aggressive words we don't need that you go and look for what you can do and put Yoruba on it that's it let them know Yoruba as a nation exists. But God, whoever says he's Olori Egbe or anything that may want to, nobody appoint them as a Yoruba uh, political. They don't. Uh, so, so do what you think you can do for Yoruba in, within in the land. Jẹ́ pé orúkọ orílẹ̀-èdè Yorùbá ga. That that's what I want to to see tomorrow. So nǹkan tó máa mórí bàbá ẹ̀ wú nìyẹn wípé his labour is not in vain. At, at least it has given birth to something. Thank you very much. Thank you so much, and that's uh, so uh, Bishop uh, right there. Uh, we are now come down uh, in one hour. We will open that Zoom link. It will only be, will probably be even close to midnight. Uh, you know, so that we'll, we see how it goes. But it's just only going to be for 40 minutes because we don't want the Zoom to run for more than 40 minutes. So it's only going to be for 40 minutes. If you're going to be joining, the link is already uh, out there. The Koiki Media team will be putting the link as well on the Facebook because I can do so because I've, I've been restricted uh, from doing so. Um, tomorrow is a very, very important day uh, as we continue to remind Eyomo Yoruba and uh, those that are known Yoruba that, uh, you know, there's a great man out there. There are so many great men uh, that are out there. You know, one of them is also, you know, Inam Dekanu, uh, one of them is Showore. You know, we might not be on the same path, but he's out there fighting for something. Uh, but as many Nigerians do not believe in his vision, and that literally means that uh, you know his revolution that he's asking for might not happen anytime soon. So, but the question is, uh, you know, the great men uh, always face different difficulties, which Igbo is facing uh, because the government want to take him out and by taking him out means that, uh, you know, they will slow down, you know, the, you know, the agenda that Igbo believe that being part of this country where our right has been trampled on, it is no longer called a country. But we will remind as many Yoruba people that we should stand together, firm, just as we saw what is happening. And I'm going to now remind you again, we played that it's just a reflection of uh, some of what is happening in Paris. We do not condone crime here or any violence. But one thing we got to remember is uh, those that came out in Paris came out for one reason, one reason alone, because they are already being marginalized, not because somebody was killed. Uh, some of the youth that were being interviewed in France said that, look, we have been abandoned in this, you know, part of the globe. It seems that the government doesn't even know that we are there. And this is where I'm going to now show you those videos again. And exactly two o'clock, like I say, we'll have the one minute silence. And that means that, uh, you know, we will then, you know, wind the program down as we're going to be doing. But the most important thing is we'll be here till two o'clock, like we promised, where we say the movement of the Yoruba Nation has not stopped for those that keep asking whether there is no longer Yoruba Nation because there's a Yoruba president. he has nothing to do with us. He's running his own affairs while we are still also demanding the right, just as the Scottish are demanding their right, just as the British were given the right to have, you know, the exit out of what is called the European Union. So let me show you uh, some of what has happened you know, in Paris when it comes to, uh, you know, the attack by the uh, killing of these young, um, young, I believe is in Morocco stroke Algeria. So let's go to France and see some of what is happening. So right now, this is five minutes ago, according to the War Monitor. And again, you can see that, you know, France, Lyon is still in danger as more people are still coming out. Thank you. Even with the 40,000 even with 40,000 officers that has not literally stopped anything. This is 29 minutes ago. More looting in France, as you can see there. There's more looting going on. And this is all because a young boy was killed. Uh, identity of an undercover police was compromised. As you can see there, this is a, you know, an undercover police and is being dealt with by those that manage to find him. And this is what normally happens anywhere around the world. You know, you might think that every one of you are protesting together, but trust me, you already have as many undercover in there, just as um, you know our movement was infiltrated as well. Rioters attacking a man in Bordeaux, as you can see there. They still all these are just today. You can see Leon. There's a lot of fire going on here as well. That's what this video. with the 40,000 police officers, they are still not able to control the situation in Lyon. And as you can see there, a lot of burnings of fires. And it's all got to do with the young boy. Let me see if I can find, uh, I think there's a video of how the boy was shot. Again, one hour ago, just in that a police ammunition and weapons depot on Rio Dipon has been looted. A lot of guns were reported stored in the depot. That means that there's going to be more firepower between the citizen and the government security. If they've been able to loot where they have guns in a depot, you can as well think of what is going to happen there. Rioters tried to loot a jewelry store in Marseille as you can see there, they're trying to break in. You know, these are tension that have been there before. This is myself. As you can see there, uh, live images coming from myself. Why has this got to do with anything with what is happening in Nigeria? It's again the same issue. Nigerians are already going through a lot of depression. There's a lot of pressure. And by the time it bursts, I don't think the world will be able to contain it. If this is happening in Europe, because France is Europe, is a G7 country. You know, they have water, they have electricity, they have security, but they are also being marginalized. There's a lot of marginalization going on there. As you can see there, a lot of vehicles have been burnt down. Burning cars and looting are now setting in France. There will be, uh, there's been a curfew, but nobody's listening to the curfew. It seems that every night everybody comes out. And as you can see there, all these are live feed from France. Oh, Once again, for those of you that would like to continue to watch this kind of live transmission when it's long, we encourage you to join us on our Mix LR. Uh, thank you so much, uh, Comrade Prambise Omoyele Showore, Solidarity Forever. He also went on to say majority of the Yorubas are docile they will practically do nothing. He went on to say, May the soul of those that died so far, uh, you know, in the struggle continue to rest as well. Uh, bear with us, not sure uh, why the call is coming through from here. Um, sorry, uh, bear with me one minute. Uh, more, more, more, more. Yeah, yeah, yeah, yeah, yeah. I am. Yes, I am. Yeah, I'll, I'll call back Mashitan. All right. Thanks. So, as we say, um, thank you so much once again. Okay, thank you so much uh, to those uh, that is also supporting, uh, you know, the couple in town, the new couple in town. Remember that we told you about one of our Quakey media staff that came out in the early hours of uh, July 1st, after Lady K video came out, he then drove his uh, motorbike straight into the um, you know the ongoing uh, security attack on Igbo's house, and eventually he was almost killed uh, by gunshot fired straight to him, but he was able to survive it without any injury. He continued rolling the, uh, the uh, you know the footage and he gave us the first footage. And uh, let's see if we can go back. Let's leave France alone. Uh, I just wanted to show you some of the atrocity, you know, starting to go down in Neptunes. There's still a lot of burnings and, you know, um, let's see what Ifa Funsho is saying here. Total anarchy in France. At the moment, the situation is worse. Chaos broke in France Police stations are being burnt, schools destroyed, looting shops everywhere is on fire. Irony is no US cable is showing it. Their focus is what is going on in Russia and Ukraine. That is the kind of war that we are living today. And as you can see there, uh, you know, somebody say, what the F is going on in France right now? Uh, we just hope that a um, lot of damages but it seems that the big social media network are not really picking it up. You know, this is an iPhone store. It's, it's been completely looted. A wave of robberies is spreading across France. Users on the social network are posting footage of looted store across France. The protest is turning into riot and the participants express their revolt by breaking shop windows and stealing goods from the shops and the shopping center the video shows a large Apple store in Strasbourg. Let's watch this. So, this is an iPhone store has been completely looted. So, so the shopping mall has now turned into a little spray. And this is meant to be Europe in 21st century. Police reinforcement is also being taken out as more military are coming out. The police on duty at the Stade de France and announced to the audience that Mayan Farmer concert has been cancelled. The French government has decided to cancel all public events as well. It's a very serious situation and this is got to do because one person was killed. So you can see that, you know, around the world, you know, they do not take things slightly. Ijaya Ijaya, good evening to everyone that are joining us. We are now almost uh, 11 o'clock p.m. as we are down now to um, to the faithful early hours when Chief Sunday Igbo's house was attacked. So let me go back to uh, you know the Koiki Media team video of the night. Uh, let's go back to the video. Uh, just a reminder of what transpired as one of our team came out at the early hours of the morning, you know, showing us exactly what was happening. Um, let's see and this is the video so uh, for those of you that are not Yoruba speaking uh, this video was recorded you know in both Yoruba and English but it's just it's a bit dark if you're watching it for those that are watching those that are listening you know I'm just giving you the background of the video uh, this video was recorded um, just after about before 3 a.m. on the 1st of July. This is the first live footage by a media on the ground, which is the Koiki media team that was beaming live after the 12 minutes from the Lady K. That was the next video that everybody relied on until early hours of the morning when the other mainstream media, you know, came to Igbo's house. So let's watch a little bit from this uh, particular video. ẹ̀yin bá mọ kíní ìyáná lé ọ̀dọ̀ bàbá lílé. ẹ̀ ń wò lọ́ọ̀kan not ilé bàbá lílé. àráyè dé gbogbo bí ilẹ̀ because àwọn soldiers ló wà ní oríta soka Koiki Media bringing the world closer to your doorstep. a fẹ́ wo bí a máa lè ráyè dé ọ̀dọ̀ bàbá ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀. For it me that room, the walk closer to the doorstep. don't know who I they. so àwọn kan ló tanná lọ́ọ̀kan yẹn I don't know who I they ló jẹ́ kí n padà so èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn so so this is the first uh, live broadcast that was coming out, uh, you know, on that fateful night from the Koiki Media team uh, that was operating that night. situation report tó ṣe ṣẹlẹ̀ ní ilé bàbá wa olóyè Sunday Ìgbòho ṣe máa bá wa ká lọ gbá sùn lọ junction ìlànà ilé bàbá làwọn yìí ẹ̀yin tẹ́ bá mọ ilé bàbá dáadáa wà ní pé oríta Oo. Oh. Bushin doon. Hindi na. So for those that are watching, uh, you know, you can see that he's on his bike, uh, trying his best to control, uh, you know, the camera with one hand, and likewise, you know, monitoring, you know, the situation as well. I guess, uh, you know, like I said, this was a very, very difficult day uh, for Opolopo It was very, very difficult night as well, but we are grateful that uh, even though uh, it would have been nice if nobody died but you know bọ́lọ̀ ṣe kọ́ pé àwọn méjì kan máa kú. ibi oríta sókà ẹ̀bí àwọn old of ti fà and again kí fi ibi táwọn sójà yẹn dúró sí kí n fi ràn tó bá wo live tí mo ṣe nígbà yẹn ẹ máa rí pé àwọn mọ́tò tó wà ń bẹ̀ nígbà yẹn. So I want to see if I can get the other uh, first live video that we did on that day. Uh, if we can find out, I will try. So, ojú ọ̀nà yẹn gan sì tún bízì ẹ ti kójú ọ̀nà yẹn gan sì tún bízì èyí tẹ bá ń wò Okay, I think I found uh, the first video that he produced uh, before the second video that this was now the, the one we just played now is the second video that lasted about 54 minutes. But this one lasted for about 10 minutes. Let's watch it uh, from the beginning. kódà bring the work closer to your doorstep ah, ní ọ̀dọ̀ olóyè Sunday Igboho a gbọ́ pé àwọn atiláwí wọ́n àtàkìlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ìbọn afẹ́tẹ̀kì ah, wọ́n fẹ́ kẹ́ rí nǹkan tó ń lọ ní àti ẹ̀yìn láti ẹnu géètì láti ẹnu junction tó kà lórí mi náà lè dúró ní sáyidì àmọ́ bí tí wọ́n sá pamọ́ sí so màá bring bring fídíò yìí kọjá ní oríta dókítà tó kà yẹn gangan gangan so ẹ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní around ibẹ̀ mo rí pé káà mẹ́ta kan pààkì sí oríta yẹn bọ̀ àmọ́ kan tí káà mẹ́ta yẹn ń ṣe ń bẹ̀ àwọn káà mẹ́ta kan wà ń bẹ̀ àmọ́ iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ tó ní ó ní ìyàwó lọ́lọ́kùnrin lọ́kùnrin lọ́sọ̀dọ̀ fún mi àná inú wò mí tó màmá drive kọjá pẹ̀lú ẹ̀yìn warriors lè máa wà láti ìta lè máa fi wọlé ẹjọ́ ẹ̀ tètè wọ́n lè assist olóyè Sunday àgbò àtàwọn bọ́ọ̀sì tó wà ní gbogbo rẹ̀. Thank you. Keep waking me now, bringing the work closer to your doorstep. So let me just explain. This was the first video that he produced, uh, which is just 10 minutes before the next video that gave us a full length into Igbo's house uh, at the early hours of the morning. The incident that happened in Igbo's house lasted for more than almost five hours. You know, you know, they were there for up to five hours. So nobody could actually get to the building because of the uh, you know total number of the uh, military and the security and the machineries that were there. So let's watch this video. I'm going to allow this video to roll through. Like I said, it's speaking in Yoruba and likewise a bit of English. So we have the next nine minutes. Like I said, at about 11.30, we will open. Thank you so much, uh, you know, Ashati Shea, uh, tó and the rest of you that are still with us. It's a very, very important night. We have decided to sacrifice today. Uh, we are still alive. Two people died. They are no longer with us. In the last two years, they've gone. So even if it's painful sitting down, it's painful watching this, it's painful listening to the last hour, let us just appreciate that we are only doing this, it's only once a year. So I understand it's been almost um, literally almost 11 hours we've been on live now, apart from the Facebook that shut down after seven hours and the Instagram every four, four hours. The YouTube is still running in the last 12, 11 hours so far. We started the broadcast at about 12 p.m. local time today, which is still the 30th. So we are going into the July 1st. And when we get to exactly 12 midnight, I will be you know, making that announcement that we are now on the 1st of July when we will then start, you know, what we can call a bit of praise and worship uh, just to say Adupe for long. So the link is already on the YouTube. On the YouTube. I'm going to try and pin it down. I think it's been pinned down. If otherwise, uh, you know, but like I said, if you also want it, uh, it's on my status. And uh, likewise, let's go back and watch the rest of the video. video This was the first video after Lady K. Nobody heard from Lady K anymore. Let me explain, you know, this to us because a lot of people might not really understand, you know, Kilo Shelen enjoying. Lady K gave us the first 13 minute video precisely. So that means automatically everybody knew something was going on at Dr. Lois Ondegbowo house or residence. Lady K also confirmed during that live transmission, I think somebody was asking her maybe in the comment section that is Chief at all? And she answered yes. That then gave the panic because nígbà táwọn èèyàn ti gbọ́ Chief one nínú ilé with the amount of the gun that we were hearing, maybe I should remind you, you know, some of those bullet radio that was coming through from Lady K, so that you have an idea. Then that led to the Quakey media team quickly you know, with his own initiative. You know, I was not even aware at this split seconds. It was after some few more minutes that, you know, I got the intel that Igbo's house was under attack. And I will show you when I came live. But before I came live, the Koiki Media team was already live. So this is what Lady K was telling us as at the time let's watch that again. So what I'm going to do now, I'm just going to fast forward a little bit. So, so you get it there. So it's exactly to two that Lady K was already live. So if we go back, because all this we're still going to do a proper documentary on it, you know, even if the government of Buhari has gone, even if Buhari died, we will still make sure, you know, it's so we pay for this atrocity. So by the time we look at the timing of all this happening, uh, Lady K gave us a clue of what the time is. Let's go back and listen to Lady K here. ẹjọ Those of you on the next airline, it seems that we have exhausted all my uh, 12 hours. Wow. Okay. It says I've got 40. You know, we have almost exhausted. Uh, so you might be disconnected for some time until it roll over again because I only have 12 hours on the MixLR and we've been running it from 12. I think, yeah, we know we didn't even run it from 12. Remember, we, we did a uh, star radio with you so we've done the 12 hours already. We did one hour on the Star Radio, and we're already doing about 11 hours. So the Mix LR might be disconnected. So you might have to join us on the other platform. Yeah. So I have to, uh, you have used all your, <laughs> all your time for these 24 hours, your full 12 hours daily time will be reset in 11 hours 19 minutes you can get more time well we can't get any more time so we're done already and this is what we say with the media you need to continue to support that media so that we can do more you know a lot of you seems not to get the message you know there's no point if i'm going to be doing 24 hours and we don't have the fund to do so so let me just you know take a screenshot so that uh, some of you get the message when we say that you know keep supporting us I uh, we would have loved to be doing 24 hours, but we can't because, you know, to do 24 hours, you should be able to guarantee that you'll be able to pay every month. And if I cannot pay it every month, that means I will not guarantee to put myself. So we've lost our broadcast on the Mix LR because we have exhausted the. Okay, I think I can. Why am I even doing this? I can even do a snip. Let me just show you quickly and this is why we keep saying support the media. You know, we didn't plan for this, but you know, these things happen. So if you look at this now, let me bring this up quickly. Sorry for that. Uh, it's just that it is what it is. Uh, you know, media is not cheap. If you want the media, you have to also fund that media, especially you know, when some of you see Al Jazeera, Al Jazeera is funded by the Qatar government. So what you're seeing right now indicated that we have exhausted our 12 hours, which we normally pay for on the LR. So we've lost, uh, you know, the LR transmission, but at least we've been able to say we've done enough on it. So that is about that. So let's come back now to, uh, you know, the, the breakdown. Uh, and thank you so much to the backend team and also the Koiki Media uh, team as well. Let me quickly post the link of the Zoom uh, to, uh, let's see. So within the next uh, 50, I, I'm going to open the Zoom, but we only have also 40 minutes on it. Um, that means we have to manage it very well. So when you come in, you might be given just one or two, less than one minute to pray. And that way, um, sorry, I'm just sending a message quickly. So anyway, let me play Lady K while I'm doing that. So I, I just want to get something from Lady K again. fẹ́ gbọ́ àwọn tó fẹ́ sọ níbí báyìí. this is to two. this is to so Lady K you know this is what we say to people when you are even in the midst of chaos ẹ gbọ́dọ̀ lè fún wa ní date and time some people will just send video you know no date no time you know as if we have juju to know Uh, sorry, like I said, you know, um, we didn't plan the the Zoom earlier. We just thought we link it because that would just be like an enclosure for 40 minutes that we can say we are grateful to Eledumari for making it happen. I want to make sure I push it up to 12 so I might not open the Zoom link at exactly the time I said because we only have 40 minutes on it. So I might leave the Zoom link up until just before midnight because about a bá tètè bẹ̀rẹ̀ ní eleven exhaust tán and that will be the end of it as well so let's go back again to Lady K and then we go back to you know the other uh, let me move Lady K this way and then we if we put Lady K here so both of them were doing what they called you know, at this time, you know, Lady K would not have been able to turn the phone and do the landscape, so she was doing it on a portrait quickly because it was an emergency. So Lady K gave us an idea, the timing. So the other guy on the motorbike also came out just precisely, let's say even 20, 30 minutes after Lady K went live. Lady K live was just 13 minutes. So after 13 minutes, kò sẹ́ni kankan tó mọ tó ń ṣẹlẹ̀ mọ́ nínú Nobody has any feed. No call was going through. Lady K number was not going through. Nobody was going through. But another Koiki Media team popped up, and that live transmission was now being beamed as well across the globe. And this was what the Koiki Media team that took a very, very high risk. This was an high risk. But in everything we say, some people pay $250,000 just to visit the Titanic. We all saw what happened. We can only pray for their soul. But we pray today that even though two people died, this young man survived that early hours. Even if he came out an hour after Lady K, you can see that it is still pitch dark. Again, part of the problem in Nigeria, there's no electricity, there's no street light. You know, it's a crazy country. And when we say it's a crazy country, we mean it, it's just a crazy country. Let's now listen to the Koiki Media team that roll out his motorbike called Okada just to get to Igbo's house. Remember, he had to drive from his own house, which would have been maximum at that time, even if he was driving very fast, roughly about 20 minutes, I don't know. But one thing we can say is, this first video as well was 10 minutes, 12 seconds. But the next video lasted for almost 54 minutes. But let's listen to him again. now is giving us details. So these details, you know, uh, because Nigeria is a crazy country and we know that it was the government that initiated this. If it was an investigation, you know, these are all the, you know, the document that we can pull together, uh, you know, to fight that, yes, it was the government. Because Lady K did not know that the government was outside some few meters away from the Igbo's house. But this particular video gave us that indication. So let's go back and listen to Lady K that told us that Igboho house is under attack. And that was some few minutes before 2 a.m. So again, Lady K is telling us that Ishereleiti Otimbo in the last 10 minutes, but she just wanted to get the clarification before she go live because she doesn't want to go live and give a false information or false alarm. But yeah, and the reason for that, again, we can explain that in another conversation entirely because when they came in the first time, there was a distorted information that, oh, it's not the soldier that came, it's the soldier that came. But eventually, we know that it was the soldier that came that time, but because somebody else also gave a different narrative. And that is why Lady K was trying to go into the details to say, This is not like the last time. This is real. They are out there. 10 minutes, this has been going on, but I have to go live and let the world know. And that video saved the day. You can hear that? She wanted to get the confirmation that whatever was happening was not the Olode, because Olode does not have this kind of firepower. We are talking about sophisticated G49 and whatever they brought in to massacre and kill everyone in the house. Because she doesn't want to give a false, you know, alarm. But that alarm led to the Koiki media team going out as well quickly. That is a very saving grace. Because if Lady K, imagine, Lady K Ojade, nobody will know anything because everybody will just, we're just going to wake up in the morning and we'll be asking ourselves, ah, how, how did it happen? Because, look, Nigeria is not like Europe, where there's a fire going on, an helicopter or fire brigade, you know, you can hear the sound of the fire brigade. So initially, Lady K gave us the, the best outcome that led to multiple things happening. Because even I had um, some of our uh, brothers that called the American embassy or the American whatever in America there were calls being put through quickly that something is happening in Nigeria and they need to save lives. But as we know, the federal government was involved, the state governor was involved, some Yoruba politician was involved, we have Royal Father involved. So when you look at these two videos, it's giving us in a clear indication because Lady K was in the house, the other guy was outside. We now have two videos that we can say when we look at the, you know, the timing, let's go back to the Koiki Media video and hear what the young man is saying. So the young man did not know the number of soldiers in the house, but from what he's seeing outside, he knew definitely that if soldiers are outside this vicinity, which is about few meters away or few minutes away or 10 minutes away from Igbo's house, Definitely, these are there to stop anybody that is coming to help Igbowo. So it was a deliberate act that even if anybody was coming to help Igbowo, they were going to be killed right before they get to Igbowo's house. So this was a master plan attack on Dr. Sunday Igbowo's house. They knew what they were doing. It was well calculated. They knew Nigeria is in darkness. So even coming in the early hours of the morning, Nobody. I mean, and Nigeria is a crazy country. So even if they were attacking the Igbo's house and people were hearing, <laughs> you keep coming, I don't even know what's going on. All they think, you know, people can even think it's armed robber, but not knowing that it's the Nigerian military. And it was a grace that Lady K went live. We would not have been able to say today, two years down the line, who was behind this attack. We're yín the wrong information, I want Nigeria ṣọjà ni. Again, she was clear that these are Nigerian soldiers. Let's go back again to the Koiki Media team. It was clear they are Nigerian soldiers. It was very clear. He saw them with his eye contact right from the location where he was driving, and he knew straight away that these are Nigerian soldiers. Even if Nigerian soldiers come back and say, "Hey, eh, we don't know anything about it," We don't know anything about it. Oh, They are just wearing Nigerian soldier. We know that Nigerian soldier have already been infiltrated anyway. He was also telling us that they are in large numbers, just as Lady K was also indicating. Let's go back to Lady K here. Did you hear that? Wọ́n kún ta, wọ́n pọ̀, wọ́n When they say wọ́n kún, something that is, in, you know, in, you know, when you look at this water, wọ́n kún I mean, let me give you an example. So this is a, a bottle of water. This is a full water, and this is the half water. The young man was telling us that wokpo. When when Yoruba people say wokpo, that means it's a lot. Wokun, they when they use the word wokun, that means you know there's no way you can run away, and that is why they were still shocked that how did Igbowo left the building because they knew Igbowo was in the house. Nedike confirmed that Igbo has confirmed that, I confirmed that, that Igbo was in the premises when this attack was going on. But the question is, how did he manage to escape? That is something that baffled the security. And when they were leaving, Atakoro told us towards the end of the interview at the second video, if we come back here, Atakoro said they almost left, but they came back again because somebody gave them information that Igboho was hiding inside where? Let's hear from Atakoro. Ah, ẹ kí ló ṣẹlẹ̀ ní bíbí ní òru. ìgbà tó ṣẹlẹ̀ ni pé láti kọ bí aago kọ òru mi ò sí mílíọ̀nù mo wà ní ilé ni wọ́n pè mí pé à kí a máa bọ̀ o pé wọ́n ti wà nílé o but bóyá bó ṣe ń gbọ́kọ̀ yẹn lórí fóònù tí mo rí mo ti ó ń gbá géètì pàpàpàpàpà wọ́n ń da àbọ̀bọ̀ rẹ̀ gidi gan wọ́n ò gbà ó jè wọ́n rí pé wọ́n da ìbọ̀bọ̀ rẹ̀ gidi gan aláti gbẹ̀yìn bàtàmádé gbogbo ìtúkà yẹn àbáwọn DSS. Again, E, as they were coming in, imagine people that were even trying to get to Chief's house. There were a lot of security that have covered every area. Remember that Lady K told us, walking. Hmm, that means is a lot of them, so there is no way anybody, even if they were trying to get to Chief's house, they knew what they were doing, killing, destroy the place. But what they did not expect is to get any other person disturbing them. So they never expected to see Atakoro coming out in the early hours of the morning. They never expected the Koiki media team to be coming out. But all these was the gracing grace, was the gracing grace of this woman called the Moremi of the day. So this message that Lady K was projecting out was giving everybody outside that there is a danger. This danger means that we are going to lose this man called CSI. But God's grace, CSI survived it and he's still alive with us today. Again, Lady K was telling us that this is not a joke. Based on the rapid response of the of the firepower that was coming into the house, imagine this is not a training ground that you are hearing the security or the military training with their weapon. This was a residential, you know, home, and yet Chief Igbo's house was not another military barracks where weapon was stored. But the federal government wanted to project him as a criminal. They brought in all kind of weapons, and even the Professor you guys say that is just a cook and bull story. So that was the message that went out. there is a danger. That danger led to the Koiki Media team coming out, and this is his own report as well that night. Bí mo ṣe kọjá mẹ́sìn, wọ́n náwó sí mi sóò mi ò lè dá dúró. You hear that? As he was driving past, they were telling him to stop, and he knew that stopping would be a great danger, but he refused to stop and he refused to obey order. Okay, he emphasized that he's a soldier. There's no doubt in his mind. He saw them. They wanted to tell him to stop. He refused to stop because he knew the consequence of war. And the reason why he knew that they were soldiers was the fact that he also got the message that Lady K passed out from the house on the 1st of July 2021. You see, he was also saying that please let's get as many people to come and assist. But this is early hours of the morning. You know, most people will not even have, you know, there's no transport moving at that particular time. So even if you were going to be coming, even if you were living in Ibadan, how are you going to get there? Okay, if you have your own car, they've, they've stopped the road, so there's a traffic. If you have, um, you know, Okada, which he had, the chances of getting closer would have been risky because even this boy or this man, Atakuro, knew how to get to Igboho's house through L, the back door, the back route, but they were still finding it difficult. Let's hear from him again. Again, wọ́pọ̀ gan. That means there are a lot of them that wanted to kill him. Wọ́n tó two From there, sir, Mr. Antonati rescue ara mi, Màtàmá Again, because he knows the backside. But even though he was coming through the backside, they couldn't even get to the building. Because why? So two people were killed. He could not tell us those two people, but today we know that the two people are the picture behind me. And the reason why they were trying not to give out the information then was because they were protecting the names of those two in the they knew those that were killed because I got the you know the int of those that were killed, but we couldn't say it out as at that time because it was still very early to be saying that these are the two people that died, even though as many people were concerned around the world, they wanted to know who died because uh, I announced that people died, but nobody knew who died. You know, I mean, yes, everybody saw the decay, projected the video, but they didn't know what happened to her. and there's so many other people that were living in the premises as well. I want, I want you to hear this side. After they've completed the job, what happened? They got a call that you must go back to that same building. Igbowo is still in the building, is hiding where? That Igbowo is hiding in the ceiling. We'll come back to him later. And let's come back again here to the Koiki Media team report on that early hours of the morning. àtàwọn You can see pitch dark. There's no light apart from the light from the Okada. So you can see the risk that he was also taking just trying to find a way to get closer But as he was pushing, As he's pushing, he's also finding it difficult Once again, bear with us, but the Zoom link is not yet open. We'll leave it close to about almost midnight before we open it. as they continue to ride the bicycle, or the bike rather, the father. mi ò yẹ ráyè dúró ní sáìdì pẹ̀lú àwọn káà tó wà ní obì iwájú lẹ́kọ̀ọ́ yẹn tó wà níwájú lẹ́kọ̀ọ́ àwọn káà mẹ́ta àwọn ibi tá a káà mẹ́ta sí mẹ́rin tó jẹ́ private car àwọn tó jà. Again is now giving us details that there is a four particular vehicle parked close to a petrol station, and these uh, soldiers, it was clear because he saw them. tó tó And while all this was going on, many people around the world started feeling concerned. many people do not know how can they help, even though are you going to call the police and say, ah, they're attacking Igbo's house, knowing fully well that it's the same military from the same criminal government that is attacking Igbo's house. They are soldiers. They are soldiers. And we know we are, um, now is now giving more details that yes, they are soldiers. They are putting on this, you know, the military outfit. Not just the outfit, they are also putting on, you know, the helmet. Rifle. With rifles. And the reason why he's giving all these details because sometimes of stupid idiot, you know, are asking question that you are not the one on the ground. Just like you know, so many times we are telling you this, they're coming up and say, no, it doesn't, it's not like that. You know, I mean, this somebody that is on the ground in the film, as they will call it, inside the action movie, and you are now asking him, are they soldier? Uh, how do you know they are soldier? Uh, even though they can be asking him, how do you know that they, you know, they wear green and white or whatever? You know, stupid people all over the place. now he's now saying that he believes that somebody is after him. Let's hear that. Now he's aware that it seems that somebody might also be tracing him or whatever. And you can see that he's the only one driving, you know. Why will Nigerian government continue this intimidation? Why did they lock as, as he continued to ride the bike, the, the, uh, the, uh, the motorbike, he continued to also give live reportage as well. that bringing the work closer to your doorstep. The injunction so far, if you late to go out So what he's also doing is he's giving message in case somebody is coming as well, just to be very careful because these are people laying ambush The reason why there's a lot of noise is because it's riding and at the same time reporting. He's saying again, it seems that somebody is after me, and that means his life is now in danger. You might not understand how these things work because it's easy for some of us that were watching it that day. But if somebody at that time say, it seems that somebody is following me, that literally means that his life was also in danger. But we give thanks today that he survived, Igbo survived, Lady K survived. So many other people survived. But those two individuals behind me did not survive. So we're going to remember them again at the early hours of about 2 a.m. today. So we are now just about two and a half hours to the D-Day. Uh, we are just about 20 minutes before the actual July 1st. So we are now count down. Again, let's listen back to uh, the Moremi Lady K, as she was also telling us what was happening as well. Again, Lady K is now saying that this is not the time to sleep. You must wake up because our hero is now in danger and nobody knows what was going to happen ẹjọ àtọjú olólèmí náà ti gbúrò ọ̀pọ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní pé everybody lórí phone pé everybody wà talat ìgbà tí mo dẹ̀ máa confam sí ọ̀nà àwọn sójà ní ilé bọ́ o but confam lélẹ̀ every. so she again confirming it that led to the danger that Koiki Media team was now one of our team reporter has now put himself in the line of fire because somebody was now following him and he is also now in danger. Let's go back again to Koiki Media reporter on that fateful night. Again, is specifying that it's not the old house, is the new house. Mukinya Rukayat. Please give me some minutes. Give me some minutes. All these were happening very fast. All these were happening like it's like 20 hours. Even though we have spent just 10 hours here, but that day every second, every minute, every second was so important to millions of Yoruba people around the world because nobody knows exactly what was going on. After Lady K video, we never had anything again inside the house. Are they all dead? Are they alive? What is going on? How do we know? This was the next video that was now giving us that feed he is now also in danger those inside the house are not even in danger and tó wà níta ó danger we now have two reporters one inside the premises she's in danger the other one outside seems also to now find himself in a very very difficult situation what would you have done if it was you That is the question. When people say sometimes, there, this, are you also going to be able to do what Lady K have done? Because we had other media that were inside the premises, but Lady K was bold enough to go live among all other media that were in the premises of Oloye Sunday Gbo's house. Did you hear that? I am all alone. I am all alone. And that means his life is now in danger. He's giving us again that Chief Sunday Igboho's house is under attack.

ẹ má bínú sí wa pé àìtí tán zoom yẹn we're just trying to save you know, the day of the zoom uh, I will turn the zoom on in less than five minutes so when ẹni tí ẹ wà on standby tá a ti tàn you come in uh, we will give you maximum a minute and a half uh, there is no I need ẹjọ́ tó pọ̀ kankan you just you know, praise and worship orin lẹ́fẹ̀ẹ́ kọrin ẹ̀ bá wa ṣókí fẹ́ ṣàdúrà ní ṣókí kò sí need analysis because that zone is only for forty minutes and that means we have to manage it because after forty minutes it's going to shut down so I'm just telling you in advance in case you will be joining the Zoom link by the time I open it. Nobody know Unless go out ordered by the federal government of this location for one hand. Koiki media bring the report closer to your doorstep. I can see them, I can see them. They are soldiers. They are soldiers. And we are differently from now. I will off this clothes and put on another clothes and pass that place. They are soldiers, they are soldiers. Next our powerful people. Let us go there and secure our people. Let us go there and secure our people. The of the Again, he's still making the push. He's still making all the effort to get to those house. So we are just about two minutes to the end of this video and we'll be preparing for the Zoom conversation. We are now about 30 minutes. So we're going to leave these and we continue to appreciate the Koike Media team that also uh, took whatever risk of the day just to broadcast. So let's go on this short uh, interlude. By the time I come back, we should be saying that we have the Zoom link ready to kickstart. appreciation to those of you that are still with us. Uh, now that we uh, managed to lose our uh, MixLR for tonight, so I will just allow the Twitter space to continue to roll out until uh, the end of the program, which is still some few more hours to go. So let's go back now and just listen to this. Uh, Tiba bá máa padà dé, àti máa gbáradì Zoom link yẹn. Oh, Thank you so much, uh, Mr. Clement. I might be I couldn't be reading all the comments. I've been extremely focused. Uh, Oshegani, uh, the Koiki Media team, uh, Idewo Michael, Shegun Yovo, and as many of you that are still awake. We are now about 11 hours, 28 minutes into the live transmission so far. And let us listen to this. When I come back, we'll have the Zoom open and we can start connecting the dots. ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Akin ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ bá ń Adéyẹmọ Chief Sunday Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbòó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó á fi kan pọ́kó sí amúkan yòókùn bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò bomi kó símú wọ́n láwọn ò bomi sànyà wẹ́sẹ̀ ìgbà tójú kò fi rí gbogbo wọn náà sáré bomi kó símú wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan d dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sìbù kó dòdò láyé ń bí ó díẹ̀ títọ́ domi láéláyé ìtọ́ mi domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. And we can now confirm officially that we have the Zoom link open. Uh, and like I said, I am grateful for gbogbo ẹ̀yin tí ọlọ́run ní àjọ máa jàǹfààní ẹ̀ torí pé kò ní àsìkò púpọ̀ lé lórí lára ìtàṣe ń sọ pé ẹ sọpọ́tì mídíà so that a ní máa struggle pẹ̀lú àwọn nǹkan à ń lò irú àwọn ìjọba ẹ̀ máa ń wáyé only God knows I pay for the Zoom for more than a year hardly la fi lò ó but ìgbà táwa ní ìdẹ̀ gangan lálẹ́ forty minutes pé ló máa fún wa so um, I won't waste our time. Uh, I'll go straight to uh, our father, Stephen Emmanuel, uh, to be the one to anchor this particular uh, section of this transmission. 40 minutes péré ló máa fún wa gbogbo ẹni bá darapọ̀ nísìnyí 40 minutes yẹn a gbọ́dọ̀ make sure pé uh, a nídẹ̀ẹ́jọ́ kọ̀ọ̀kan one minute and a half ẹ fẹ́ praise and worship me. ẹ fẹ́ prayer me sódà ká lè láǹfààní àti jẹ̀gbádùn ẹ̀ dáadáa kó tó di pé ó máa tán tó tó bá ti tán that is about it uh, you know we cannot do much about it. Um, bàbá wa Stephen Emmanuel I believe you are with me uh, ẹ bá wa ẹ jẹ́ kí n jẹ́ kí n mute ara yín uh, where is it now? okay yeah ẹ̀gbọ́n sókè bàbá wa. Ah, ẹ ṣe bàbá wa pẹ̀lú iṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun iṣẹ́ tẹ̀ ń ṣe a dúpẹ́ lọ́wọ́ yín. um ọdún kan òhun ló dàbí àná nígbà tí rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní òru ọjọ́ yẹn. um ọjọ́ yẹn mo mo wà mi ò mi in fact nítorí nígbà tí gbogbo nǹkan ti máa ń lọ mi ò kì í tètè sùn máa ń fẹ́ fi táìmù sílẹ̀ gba yín tẹ̀ máa wò pé anything ló lè ṣẹlẹ̀ so mo wà on níjọ́ yẹn gbogbo ìgbà tí lady k tí tó ń ṣe broadcast yẹn mo rò pé gbogbo ala ti rí broadcast yẹn tí wọ́n ti wọ́n ti gbé jáde broadcast yẹn wà ní ọ̀dọ̀ mi báyìí tí mo ní mo ń gbọ́ kó tó di pé program yẹn bẹ̀rẹ̀ tó dàbẹ̀ pé ń ṣe ni bí ẹni pé alẹ́ ọjọ́ yẹn ni tí bẹ̀dùkẹ́ ń ṣe jáde. <laughs> Ah. à ń gbàdúrà lọ́wọ́. ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí olúwa ò jẹ́ wípé. Hello sir, ẹ má bínú pé mo interrupt yín orúkọ tèmi lọ́ba tó jáde president G49 ọdún méjì ni kò ṣe ọdún kan sà ọdún méjì ọdún méjì. ẹ ṣé sà ẹ sà ẹ for the correction God bless you. so àdúpẹ́ ní lọ́yà torí pé bí gbogbo ẹ ṣe lọ ló fi dàbí ọdún kan lójú mi rẹmọ rẹmọ pé nǹkan míì máa ń wà tá dàbẹ ń pé àná ló ṣẹlẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé nítorí pé Ọlọ́run ò jẹ́ kí aburú ó ṣẹlẹ̀ nǹkan tí ọ̀tá gbèrò Ọlọ́run ò jẹ́ kó ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé èèyàn méjì ló fara gbá Ọlọ́run mọ ìdí. ẹ ká ṣàdúrà ẹ má bínú bàbá mi Emmanuel ẹ má bínú sáà ẹ jọ àdúrà wa tó pọ̀ ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn tí wọ́n kú níjọ́ yẹn àtàwọn méjì náà tún kú nínú àwọn G forty nine náà o àwọn méjì kú nu wa ọ̀gá ọ̀gá èèyàn kan wà ní wa tó ń pè ní ọ̀gá ẹnì kejì ni Yèyélúfẹ́ Yèyélúfẹ́ mo mọ̀ pé Kóìkì náà ó ọmọ ọmọ ẹni tá à ń sọ White Lion ẹmẹ tá à ń sọ dáadáa Kóìkì ẹmọ Yèyélúfẹ́ Yèyélúfẹ́ Abíọ́dún Táíwò ẹ sọ ẹ gbàdúrà fún ẹjọ sọ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sá ẹ má bínú ẹ má bínú sá ẹ má bẹ̀rù. so ẹ ṣe a ṣì ń bọ̀ àdúrà náà la máa gbà ẹ má ẹ má jẹ́ kí mo kàn fẹ́ sọ fún wa ní background bí gbogbo ẹ ṣe rí ni pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa olóyè Ìgbòho tí ó bá jẹ́ pé ibi tí a ti ṣe organization dáadáa ni irú ọjọ́ òní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo olú òyìnbó pátápátá jẹ́ kí irú prógrámù yìí ti ṣẹlẹ̀ ní ọjọ́ òní kó jẹ́ kí gbogbo ẹ̀ kí gbogbo flag wa kó máa fẹ́lẹ́lẹ́ lọ́jọ́ ni láti gbé orúkọ Ọlọ́run ga wípé ó dáàbò bo bàbá wa olóyè Ìgbòho Òòṣà tí ò jẹ́ kí arógun ìbànújẹ́ tààrẹ dúpẹ́ lọ́wọ́ náà ní náà ló pa náà mọ́ torí fún ìdí kan àbí mìíràn òun mo wà short pé tó ń bá wà ń bẹ̀yìn gan àwọn gan ló máa jẹ́ tágẹ́ẹ̀tì tí wọ́n kọ́kọ́ máa ráwọ́ mú níjọ́ ìfáà wọn nífẹ̀ẹ́ kí wọ́n wà lára tó máa kó wọn tó máa kó lọ pàápàá so ọpẹ́ iṣẹ́ àdúrà nìkan la fẹ́ gbà ìfáà ọpẹ́ gan ló yẹ kó pọ̀ jù lónìí ká kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣeun so ìyẹn la máa fi ṣe iṣẹ́ ṣe tí màá fẹ́ kí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká lè gbàdúrà fún ẹbí àwọn tí wọ́n ti sùn pátápátá so ìyẹn ni ọrọ tí mo máa kọ́kọ́ sọ so kó tó máa tẹ̀síwájú mọ̀ bóyá Gawa Koiki ní kankan tó ń fẹ́ sọ nígbà yẹn kí ká tó pe àwọn tó máa bá wa gbàdúrà. Okay. Okay. Mm. Ama Janet. Oh, okay. Ṣé ti ń gbọ́ mi bẹ́ẹ̀ A ti ń gbọ́ yín. Gbọ́ Hello. A ti ń gbọ́ yín. Ṣé ẹ ti ń gbọ́ mi sá? bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín mà á ń gbọ́ yín. wọ́n ti ń gbọ́ yín. Oh. wọ́n ní àwọn ti ń gbọ́ yín mà. jẹ́ ká fẹ́ lòmíì. Yeah. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé ọlọ́run wà wa ilẹ̀ lérí tá à ń jà fún ọlọ́run wa débẹ̀ láyọ̀ àtàlàfíà ṣe rí ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni ọ̀la jẹ́ fún wa ọdún àwa ti wà ní ijọ́ kejì báyìí ní South Africa ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún wa tó yẹ pé ọlọ́run bàbá wa Sunday Igboho nítorí òun ló la gbogbo wa lójú òun ló la gbogbo wa lójú àdúrà mi fún ọlọ́run dẹ̀ ni pé kọ́lọ́n bá mi dáàbò bò wọn kọ́ pẹ́ jù báyìí lọ àti bàbá Babánjí Akíntóyè kọ́lọ́n bá dáàbò bò wọn kọ́lọ́n jẹ́ kọ́ pẹ́ jù báyìí lọ ẹ ṣe gan kan tí mo kàn lè sọ náà nìyẹn for now ẹ ṣe gan. ẹ káalẹ́ mo kí gbogbo lé ìlú ilẹ̀ Yorùbá la wà owó làwà lọ́wọ́lọ́wọ́ bá a dúpẹ́ fún ọlọ́run tó dá ẹ̀mí bàbá wa sí nítorí tí kò bá tí kò bá ń ṣe ọlọ́run tí ó dá bàbá yẹn sí fún wa nǹkan tá à ń sọ lénìí là bá má máa sọ ọlọ́run tí kò jẹ́ kí ojú ti ìran yorùbá ní ọ̀rọ̀ tí bàbá wa akíntóye sọ pé tó bá jẹ́ wọ́n rí ìgbòho pa ọ̀rọ̀ mú ni wípé tí yorùbá ti gbé but ọlọ́run ò jẹ́ kí ìlérí ọ̀tá wa ṣe mo ṣe. mo dẹ̀ tún kí àwọn tí tí wọ́n pa ọ̀dà tí wọ́n tí wọ́n wà victim ní ilé wọn níjọ́ yẹn ó jẹ́ nǹkan tó dùn wá gan torí àwọn ẹni yìí wọn ò rò bẹ́ẹ̀ but nàìjíríà nàìjíríà dá owó fún wa owó ńlá ni nàìjíríà dá fún wa ṣùgbọ́n síbẹ̀ náà ọlọ́run yọ àyọpẹ́ ẹlẹ́fun àdẹ́mọ̀ pé owó tó dá fún wa eh, eh, eh, without pain they cannot be again àmọ́ pé láti kọ́ wa lọ́gbọ́n ni àdẹ̀mọ̀ pé láìpẹ́ láì jìnnà iṣẹ́ tí ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ìrìn àjò yìí tó fi tó fi dáàbò bo bàbá wa ti Sunday Adéyẹmọ Ìgbòho iṣẹ́ yẹn ọlọ́run wa ó máa ṣàṣepẹ́ ẹ̀ gbogbo wọn tó dẹ̀ gbèrò tí wọ́n ṣiṣẹ́ ibi yìí wọ́n wà láyé ni o wọ́n sí láyé ni o ọlọ́run ọba tí kò ń léyàn tó tó múyàn ó máa fi wọ́n ṣẹ̀sín láìpẹ́ láìpẹ́ láì jìnnà gbogbo àyè náà la dẹ̀ máa la máa péjọ la máa yọ̀ fún orílẹ̀-èdè yorùbá tí mo ní sọ ju bẹ́ẹ̀ lọ mo kí gbogbo lélẹ̀ kan ẹ ṣé. Um, Ah, bom, continua aí, Anson. ok ọjà àwọn mute mi sìn ah mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí gbogbo wa kò ní sú wa kò ní rẹ̀ wá in fact èní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún wa eléyìí gan lẹ́yìn kan máa pè ní pé ọdún Yorùbá nation torí wá ní pé gbogbo alamọ ìpáyín kékeré tí a wà nírú píríọ̀dù báyìí ní twenty twenty one in fact ṣé bí dáa pé mo ń wo fíìmù báyìí ni torí pé àwa náà a rí nǹkan a rí nǹkan díẹ̀ so wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà látúnṣe pa ìtàn báyìí ó ti wá di ìtàn àìrí pé lóòótọ́ nígbà yẹn inú àwọn kan ò dùn inú àwọn kan dẹ̀ tún dùn wọ́n kí ìyàwó àdùgán ni pé ọlọ́run ń jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ lágbára ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo tún kí ìyàwó àfa náà ọlọ́run jẹ́ kí àti rírú ẹ̀ mọ́ láíláí tó dẹ̀ ní ẹ̀bà ṣẹlẹ̀ mọ́ nínú fámìlì yín lágbára ọlọ́run torí pé tó bá pé àdùgán àti àfa akọni fún ilẹ̀ yorùbá ni wọ́n jagunjagun fún ilẹ̀ yorùbá ni wọ́n ti rí àpò wọ́n sacrifice ara wọn láti lè jẹ́ pé sẹ́ẹ̀ yorùbá nation ó gbúdọ̀ wáyé òun ló fi jẹ́ pé ń gbà mí àwọn ò gbúdọ̀ give up torí wáyé nípa àti mọ àwọn kan tó jẹ́ bí wá pé tó bá ní pé a give up lórí yorùbá nation báyìí kí la fẹ́ káwọn ẹni yìí sọ wọ́n á ní so gbogbo nǹkan tó yẹ pé àti ẹ̀ wá ṣe yẹn a kò waste time wọn àbí ó kọ̀ rí wa bẹ́ẹ̀ ni so àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bàbá Májàsọ́lá despite wípé Buratai dìde lọ bá wọn ní Benin wípé ṣe o máa fún wọn ní five hundred million if possible billion pàápàá despite àbá yẹn ni pé táwọn bá gba owó yìí ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ àwọn ìṣóṣe parẹ́ mọ́ ni owó ọ̀hún ṣáwọn òtún wá nínú tán ni despite àbá yóò gbà kínní wọ́n dẹ̀ filẹ̀ wọ́n dẹ̀ ṣì wà ń bẹ̀ ẹ́ pé tolúwa ló máa ṣe so kẹlẹ mọ outland tí baba Májàsọ́lá tí wọ́n fi dúró pé sẹ Yorùbá nation no going back I àìmọ̀ sacrifice àmọ́ everything tó pè ń bẹ wọ́n á sùn níbi tẹ pé kò dáa mo jíà gbogbo ẹ tẹ pé wọ́n mọ bó ṣe ń gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá dín pé àwọn náà wọ́n wá ibi tó wà wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ ní tí ẹ̀mí bá ṣì ń wà ìrètí ṣì ń bẹ so mo fi àsìkò yìí kí àwọn ìyàwó àdúgbò àti àáfà ní pé ọlọ́run jẹ́ ká rírọ mọ̀ mo dẹ̀ tún kí àwọn akọni tí wọ́n kó lọ sí Àbújá ehm, tí wọ́n dẹ̀ tún padà wá láyọ̀ àtàláfíà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àgbúrò aburú sẹ́ni ọ̀kan nu wọn up till now lágbára ọlọ́run ọlọ́run àtúbọ̀ máa fún wọn ní okun kún okun ọgbọ́n kún ọgbọ́n ìmọ̀ kún ìmọ̀ òye kún òye àwọn tó dẹ̀ ẹbí á wọ́n ti ṣubú náà torí wà ní pé ọ̀rọ̀ kan tá à ń ṣe yìí ọ̀rọ̀ eré ni ó dàbẹ̀ tó ń sáré ìje ni ẹlòmíì ó máa dé bí halfway ó máa ṣubú despite gbogbo strength tó ní ẹlòmíì ó lè jẹ táyà tó bá dáa kó rẹ yẹn á tún gbé ń gbèsè i will never give up òun ni irú àwọn àtàṣe ránṣẹ́ kù yìí so eh, mo tún kí gbogbo àwọn yẹn náà ni pé ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú wọn bí tó bá wà torí kò easy kéèyàn lọ sóde ní Àbújá kéèyàn tún padà wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ayọ̀ náà ni gbogbo wọn wà so nǹkan tí mo kàn máa sọ fún gbogbo ọmọ Yorùbá ń pé a ní ìjọba kò sí nǹkan tó ń pè ní human rights nínú Nàìjíríà we only have freedom of speech even that freedom of speech tó bá sọ dé stage kan tó bá jẹun kánú wọn á wọ ẹ ṣáà ni so these are the things tẹ́wé ká mọ̀ especially àwọn tó ń pariwo wọn Nàìjíríà àwọn ni mò ń ṣà láti máa pàrọwà yìí fún torí wáyé ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pé fẹ́ kú pé fẹ́ kú torí nàìjíríà yìí gbogbo yín náà nílé ayé yín ò dáa tẹ́ ẹ̀ wà òkè bọ̀tí torí pé ẹnìkan tó wà ń diaspora tó ń gbowó lọ́wọ́ ìjọba àbẹ́nìkan tó wà ń lébi tó ń bá ìjọba iṣẹ́ tó ti ń fún yín ní chẹ́ńjì tó jẹ́ peanut kò jẹ́ kẹ́ lo senses yín pé àwọn ẹni yìí wọn lè máa bọ́ yín lọ títí báyìí tó bá yá wọn á padà lé yín dànù bí ajá ni bọ̀ torí pé wọ́n sì rí nǹkan tí wọ́n ń lò lára yín òun náà sì fi ń ṣà láti máa retain yín bọ̀ tó bá yá tó bá rí pé wọn ò rí nǹkan tó máa lò mọ́ lára yín wọn á lé yín dànù bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń lọ torí wáì ní pé wọn á jẹ́ kó máa yé yín pé ọmọ mi ọ̀gbẹ́ni tètè ya fáìn ìwé ààrẹ so ẹ jọ ẹ jẹ́ ká mọ̀ pé kò sí òfin nínú nàìjíríà kò sí òfin nínú tó bá pé òfin òfin wà ní how come tó yẹ pé ìlú tó jẹ́ pé ó bìlíìfù pé over two hundred million population lòun ń kó jẹ dìímọ̀ bó dẹ̀ ṣe ń kó àwọn ẹni yìí jẹ ó ti wà ní ọgbọ́n yẹn pé kò possible kò sọ fẹ́ lọ invade èèyàn ní òru even àìmọye àwọn abita máa ń wò gbọ̀ngbà mi tẹ̀lé bí i pé àwọn ọlọ́pàá máa dúró síwájú ta wọ́n á dẹ̀ lo megaphone ní pé ọ̀gbẹ́ni ó yá jáde ó gbúdọ̀ jáde fúnra rẹ̀ kọ́ṣẹ́ rí pé yes sẹ́ẹ̀m bí arrest warrant wọ́n á ṣẹ̀ tẹ́ǹdẹ̀ fún after that ẹni ẹ bá wá resist arrest ni wọ́n ṣẹ̀ máa sọ bí wọ́n fẹ́ rọfáǹdù ẹ̀ ní àwọn àwọn eléyìí ò ṣe lóru ọ̀gànjọ́ wọ́n wọnú ẹni yìí wọ́n dẹ̀ lọ ba ogunulé jẹ́ straight bullet tó ń ṣe bullet kékeré wọ́n dẹ̀ sí yìn bẹ́ẹ̀ láì ṣe bí apá wà lójú ogun ẹ lórí ń pé bí wọ́n pé on a peaceful diplomacy self-determination tí ó sì bí wọ́n pé any casualty báyìí wà in fact record breaker nìyẹn kò ṣẹlẹ̀ rí nínú history kí àwọn èèyàn máa ṣe rally kó dẹ̀ má ṣe ní casualty ṣé bó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà tó yẹ kó máa ní pé wọ́n ń ṣe campaign fẹ́ election tá a máa rí ẹlòmíì wá sẹ́yìn máa búgò wọ́n máa fà tẹ́ bá dẹ̀ wà àwọn tó ń bá wa ṣe rálẹ̀ àwọn ọmọ oró burúkú burúkú tó jẹ́ ẹ ti mọ̀ pé ọlọ́run ló ń bá wa rìn ìrìn yẹn kò dẹ̀ sẹ́ni síwú casualty tábà ní bí wọ́n pé èní èèyàn kan kú ọ̀la èèyàn kan kú ó wá di bí wọ́n pọ́n ní à èyí by force by fire kò sí wẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ everything is peaceful and is zero is zero casualty láì dẹ̀ sí anything bẹ́ẹ̀ làwọn ẹranko tó pera wọn ní zombie nàìjíríà wọ́n dẹ̀ lọ wọ́n dẹ̀ lọ invade ilé ẹni yìí wọ́n dẹ̀ bà billions of things jẹ́ billions of things so ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ so fi hàn wípé tó bá jẹ́ ẹ̀yin náà ní tẹ́ ń pariwo wọn nàìjíríà bó ṣe máa wá treat yín náà nìyẹn so tó bá ní pé wọ́n bá ẹnìkan jà lénìí tí ẹ dá sí torí pé kò sí tó kọyìn wá bẹ́ẹ̀ lómi jà tó bá yà tó bá yà kọyìn á tó wá kọyìn tó bá kọyìn. ẹ bá summarize torí time. ok ṣe má bínú sá ohun ẹjọ́ tá a bá tá a bá ń yìí a máa sọ pé so kò sí wàhálà so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé àló lórí bàbá fúnra wa la máa try láti mọ bá ṣe máa ṣe ra wa láti lè jẹ́ pé a máa bọ́ kúrò nù ọkọ̀ ẹrú yìí Ọlọ́run á fún wa ìtọ́jú ẹ bá ti ń rí ẹ̀rí gbòdìndín kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ó lọ ń gbàdúrà ní ìdí àdèsọpọ̀ bọ̀ ò lẹ́sìn ṣẹ́yìn náà rí bẹ́ẹ̀ yẹn so iṣẹ́ ọba tó yẹ kó fẹ́ protect tó dẹ̀ pa àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn muslim wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe orí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe rádaràda máa threatening àwọn èèyàn nílẹ̀ yorùbá wípé báyìí báyìí báyìí ẹ má bínú sá. <laughs> ẹ ṣe àdẹ̀kú àkúrò náà nǹkan tó yẹ ká jókòó fún lè ní bí bàbá stephen ṣe sọ ọpẹ́ ló máa dún because wọn láì àṣírí àdúrà gbogbo náà ni pé ọpẹ́ nínú ayé àkọọnù rà bí nígbà tá a bá ti ń dúpẹ́ òun á ṣe ètò kù Ọlọ́run bá tó bá dẹẹmí bàbá wa sí pẹ̀lú ògọlọ Ọlọ́run bá yọ Yorùbá náà nínú ọlẹra torí Ọlọ́run dá wọn sí ó pọpọọsì ni àdúrà tá a máa máa gbà náà ni pé gbogbo ibi tó kù sí ikọ̀ kurukuru bò wá lójú ń ṣe àmọ́bi tá a máa gbà bòtọ́ ọlọ́run ọba ló ń lànà ó dẹ̀ ní kò sí bóyá ilé òun kí sọ́mọ̀ dúdú tó at least kurukuru kan wà ń bẹ̀ tó máa wà wíwọ̀n àwa ń fọjú èyí à ń dúpẹ́ wọ́ bá wọ́n láyé tá à ń dúpẹ́ lé lórí yìí tó kù ọlọ́run bá a ṣe torí ọ̀pá wa fi lélẹ̀ wọ́n pọ̀ lọ́lẹ̀ wọ́n fẹ̀mí wọn lẹ̀ ọlọ́run pa tó wà la ẹ̀mí wọn torí àwọn tó lọ́bẹ̀ nǹkan sọ pé mẹgàfóòn kọ̀ọ̀kan àwọn tó lọ́bẹ̀ lọ pa wọn ni ọ̀tọ̀ ọlọ́run ọba ló ń ju òkú lónà alàyè ọlọ́run bá tó fà wọ́n yọ tó sọ ọ́ dàlàyé lọ́jọ́ náà lẹ́nu wàláì gbogbo gbàkígbà táwọn àwọn agbòmìnira náà a ní dúró ìṣẹ́jú kan fún wọn ẹ̀mí wọn tó fi bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ ẹ̀mí gbogbo adáwọn tá a ti bẹ̀rẹ̀ náà la máa parí ẹ̀ àwa ní kábàámọ̀ pé kí la tún kó yorùbá kó nínú pé kíní sí torí ìbò tó ń bèmí lẹ́rù jù náà ni pé tapá tún kó nínú ìjà tó ní kóra wa sọ́wọ́ àwọn àwọn alágbèdá ọlọ́run wa ní ìṣòro yorùbá bẹ̀ ọlọ́run tó ń ṣòwò pẹ́lá ládé ni wá ọlọ́run bá adé orí wọn ọlọ́run má gbà ọlọ́run á já a nínira ọlọ́run á já a délẹ̀ lérí ọlọ́run á ṣàánú wa àwọn tó ti wá lọ náà kọsà gbọ́dọ̀ rántí wọn ọlọ́run á rán àwọn ẹbí wọn lójú ọlọ́run á wọlé agbé lórí kó lè da làwọn náà lọ nǹkan tó ń ṣe é dáradá wọn lẹ tó bá kú lórí ọ̀nà àti dàlú ẹ̀ tó kú lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò ní ìdájọ́ kankan tó máa ṣe ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi wá lẹ́sẹ̀ wọ́n ti fi kú ṣàgbà wa ibi tó ń kọjú sí ọlọ́run jẹ́ kó da wọn wá ní rí ìyàrá ìdáná wọn ní rí ìkọ̀kan bẹ̀ èyí tó da tó tọ́ sí náà ni wá wọlá pé káàlìjọ náà lè pa sílẹ̀ yorùbá náà ni gbogbo ibi táwa nígbà bí àlìjọ náà lé ayé la wà yìí kọlọ wa ṣètò lọ abẹ náà bẹ́ẹ̀ Ọlọ́run má fi ìlú wa kó má fi ṣàpẹrẹ náà fún ní ọpẹ kínní àjọ àwa gbà o Ọlọ́run àbá àdáwà bá a sí o bàbá kó èké gan náà mo ń báyàwó mi sọ fún ní Ọlọ́run ló yọ kó èké kan tó bá bá ń bẹ kò sí kò sí bóyá àní àní Ọlọ́run ọba tó yẹ bíkọ́sì ó dàgbé yẹn mọ́ àmọ́ sí bí káàtì yẹn náà tọ́lọ̀ tún fi pa àwọn wọn ò fi hmm. sí bẹ̀ pé tọ́ba wà bẹ̀ kò sí kankan tá a máa máa sọ ọ̀dọ̀ ọlọ́run bá tó fẹ́ iṣẹ́ tó ṣùkù tọ́lọ́run fẹ́ ṣe iná ọlọ́run sì fi dá wọn sí ọlọ́run á sì dá wọn sí iná ọlọ́run á dá gbogbo wa náà sí orí ìrìn ta gbósó àti ìmọ̀ bí ta lọ lórí ẹ̀ ọlọ́run wa kọ́ wa mọ̀ ṣe torí ọlọ́run bá ló kọ́ àwa ń ròyìn ọlọ́run bá ló lè ṣe ọlọ́run bá a ṣe láìpẹ́ láì jìnnà àdúrà wa gbà lórí ẹ̀ dákẹ́ lọ torí káwọn ẹlòmíràn lè sọ̀rọ̀. Ọlọ́run ló yọ gbẹ́dà ń pé òsì. ẹ ṣe gan bàbá wa alhaji ẹ ká tún padà bí amọ́mi wa Janet ráńpọ̀ tí wà settled nísìn àdúrà padà sọ́dọ̀ àwọn bàbá wa mo ti rí mọ́mi wa náà alájàrà àti um, mọ́mi wa comfort mo kí gbogbo àwọn tí a pè ní emergency tẹ bá wa dá sí a plan ilé tẹ́lẹ̀ bọ̀bọ̀ ṣe wá náà nìyẹn ẹ gbá gbóhùn sókè ìyá wa Janet ẹ gbóhùn sókè nísìnyí ẹ ṣe gan-an bàbá Koiki ẹ ṣe fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe um, ọpẹ́ la máa dá lè ní nítorí pé olúwa ò jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n yọ̀ wá olúwa ò fi adarí wa lé ọwọ́ ọ̀tá lọ́wọ́ kò fi wọ́n lé àwọn kìnìún ayé láti pa jẹ olúwa rán aláàánú sí wọn ó rán aláàánú sí. Si, àwọn ìyàwó àwọn ọmọ wọn kò jẹ́ ká gbọ́ ibi lórí wọn adúpẹ́ mo máa sáré kọrin kan èmi fúnra mi ni mo formulate ẹ because tiwa tọ́pẹ́ ó lọ báyìí pé tiwa tọ́pẹ́ ó jọpẹ́ lọ tiwa tọ́pẹ́ ó jọpẹ́ lọ tiwa tọ́pẹ́ tiwa ju ọpẹ́ lọ nítorí pé táìpé wọ́n mú wọn nílé ní ọjọ́ yẹn ni kò ń ṣe ibi tí yorùbá nation délé ni la máa dé. De uh, Yoruba Nation has gone worldwide and we are growing like wildfire. Our, ah, bẹ̀ Ọlọ́run wípé ẹ̀mí tí Olúwa Ọlọ́run tó dá sí fún wa tí kò jẹ́ kí àwọn àwọn apani apani eh, àwọn tó fẹ́ràn láti máa mu ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí kò fi wọ́n lọ́wọ́ wọn àwa gbàdúrà ní wákàtí pé kí Olúwa Ọlọ́run Olódùmarè kó tún máa fi ààbò rẹ̀ kó tún máa fi sí orí wọn kó máa fi sí orí ọmọ wọn kó máa fi kó máa rí àánú gbà ní gbogbo nǹkan wọn tí àwọn Nigerian government tí wọ́n bàjẹ́ kí olúwa kó dá nǹkan tí wọ́n ti lose kó dá padà ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po kó ní tí wọ́n tún máa ní àníkún àti àti kó máa ní àníkún àti àkúnrọ́sílẹ̀ Um, kí ibi má ṣe ṣẹlẹ̀ sí wọn ká má ti gbúrò ìbànújẹ́ sí wọn gbogbo àwọn ọmọ wọn wọn ṣoríire láyé yorùbá níṣẹ tó ń dẹ̀ wá gbé lọ́wọ́ yìí ní ojú ẹ̀mí wọn kárí gbà ní àìpẹ́ ní àìjìnà kárí gbà kí gbogbo ọ̀nà tá máa rìn tó máa fi tó máa fi bọ́ sí fún wa ní with ease kó lu àwa ṣìnà ẹ̀ fún wa gbogbo àwọn tó ń dènà yorùbá nation kúlúwa bá wa yọ wọn kúrò kúlúwa bá wa mú wọn kúrò kúlúwa bá wa yọ wọn kúrò lọ́nà ẹ bá ṣe ń yọlé ní ní ọdún tó ń bọ̀ nínú àlàáfíà ní ilẹ̀ yorùbá wa ni ni ni kí a wà ká gba Yorùbá nation wa kí Olúwa kó mm-hmm. jẹ́ kó ṣeé ṣe fún wa nínú owó nínú àlàáfíà ni kí gbogbo àwa tí a nínú kan sílẹ̀ Yorùbá ká máa wà kí bí má ṣe ṣẹlẹ̀ sí ẹnì kankan wa kí bí má ṣe ṣẹlẹ̀ sí wa ní nílé ní oko ní pẹ̀lú gbogbo àwọn tá a fi sílẹ̀ sí Nàìjíríà kúrò abámọpá wa pa wọ́n mọ́ kí a má jẹ kíyà kíyà tí wọ́n fi ń jẹ àwọn ènìyàn wa kó tán kó tán pátápátá kó dópin ní orúkọ ńlá ti Jésù Kristi ní a ẹ ṣe gan ọ fún táǹtẹ fún wa. àwọn tí ó wà níta ẹ máa rí gbogbo àwọn tí wọ́n ti ṣubú ìyá wa orúkọ sápá mi lórí nísìn yèyé lúfẹ máa gbé píkṣọ tiwọn náà wà nísìn kọ́lọ́run bá kó bá wa tẹ́ gbogbo wọn sáfẹ́fẹ́ rẹ̀ àti princess kan náà tó kù ẹ já padà sí um, ọ̀dọ̀ mọ́mì wa comfort then màá wá lọ sí ọ̀dọ̀ grandma uh, àwa wá sọ́dọ̀ ọ̀rànpàlà jàrà màá sọ́dọ̀ yín láìpẹ́ ẹ já kọ́kọ́ lọ sí ah, ẹ já pé grandma ọ̀rànpẹ́ mo rí grandma ojú wọn mo rí nísìn mo ń bọ̀ mọ́mí wa comfort ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ mọ́mí wa rosemary ọláìtàn grandma ẹ jẹ́ ká jẹ́ káwọn grandma kó àwọn grandma mọ́mí sọ̀rọ̀ ẹ má wọrẹ àṣẹ mo ń monitor time yẹn bọ́ ẹ kọ́ bá tètè squeeze ẹ kí n wọlé láǹfààní àti sọ̀rọ̀ ẹ gbọ́n sókè mà grandma. ẹyin olúwa lógo. ògo. ẹyin olúwa lógo. ògo. ògo. ògo. ògo mo dúpẹ́ mo dúpẹ́ mo fi ìyìn àlópin fún ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì mo gbé yín ga lórí ikọ̀ àti ìríjú rẹ ní Ondo town tẹ̀mí ti wá wọ́n ń pe àdúgbò kan estate kan ní Akínjàgunlà lẹ́ni yìí ó come to my spirit wípé ká fi alayas Akínjàgunlà ṣe orúkọ àpèjà bàbá wa csi hmm. akin ni ó dẹ̀ dúró akin lórí eléyìí mo fẹ́ kọrin kan nínú ìwé mímọ́ ìwé mímọ́ psalm one twenty four ó kọ ní òní wípé ibà ṣe pólúwa kò sí wà létè wá. Ọba, oh, ọba, ọba, pẹ̀lú agbára wọn. Ọpẹ́ ni ó ti wá tí kò jẹ́ ti tẹ ṣùgbọ́n ní ọ̀pẹ́ o. Ọpẹ́ ni fọ́lùwà, ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀, àjẹbà ọkàn wa yóò bẹ̀yẹ̀ nínú òkun apẹ̀yẹ òkun tá a wá yọ. Ayọ̀ Jésù dá wa sílẹ̀ ọpẹ́ o. Ọpẹ́ Olúwa ọba wa olóòrùn. Kábíyèsí kábíyèsí rẹ̀, àbọ̀pẹ́ fún jíyọ̀bá. I want to. Kábíyèsí kábíyèsí rẹ̀ àfọ̀pẹ́ fún Jèhófà ọba wa lọ́wọ́ ọ̀la. Ọ̀pẹ́ Olúwa. Àmín orúkọ Jésù, ẹ ṣe mọ́ mi. Pé ó ní ọkàn wa yọ bí ẹyẹ. You can imagine how God made Igboho to flee from that dungeon from mm. that oblivion gidi ni ìpènyàn mm. oblivion ni wọn bá bò wọn mọ́lẹ̀ pẹ̀lú agbára wọn they came mm. with might but ọlọ́run ò jẹ́ ọlọ́run tó jẹ́ pé akiriṣore ni ó ti mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò fi ìgbòho lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ ah, ẹni bá mọ nírú àmọ́ àmọ́ pẹ́ dà fún everybody nílẹ̀ yorùbá lórí bàbá wa ìgbòho mo dúpẹ́ púpọ̀ mo yin ọlọ́run lógo kò yí rántí àwọn tó ṣubú lábẹ́ lábẹ́ ìjàkadì yẹn náà ọlọ́run kò sí afẹ́fẹ́ rere ọ̀nà wọn kò dì wọ́n mú hmm. mo tún wá fi àsìkò yìí mo fi wá dúpẹ́ ṣáájú ọpẹ́ torí bàbá god ó láìkì kankan àyájọ́ kan pé kẹ máa dúpẹ́ olúwa hmm. ìwọ tó ṣe ti Ísírẹ́lì ìwọ náà ní lánàá ìwọ ní lónìí ìwọ ní ọjọ́ ayé gbogbo ìwọ náà ló máa ṣe tẹ̀lé yìí mọ́sò tó jẹ́ pé Yorùbá ni lanaa iwo ni lonii iwo ni ojo aye gbogbo iwo naa lo maa se tele moso to je pe yoruba ni iran Israeli ní Africa I saw that one written boldly I was in Jerusalem street of Israel for four times. mo ṣáájú ọpẹ́ pé ọba tó kó ìkó lọ sí ó ní padà ní adá yorùbá nation adá ìkó lọ wá padà àwa ní àbí ẹ̀ tí àlàálẹ̀. ẹ ṣe mọ mi mari ẹ ṣe mọ. Ha ha ha ha. ọpẹ́ náà la ọpẹ́ náà la máa dú torí Ọlọ́run oní inú dùn sí ọpẹ́ ju ìbéèrè lọ ọpẹ́ tá a bá dùn yẹn náà la máa fi gba èyí tó tún kù lọ́wọ́ wọn a dúpẹ́ lọ́wọ́ ẹsẹlì lórí àwọn ọmọ Chief Sunday Igboho àtàwọn aya àtàwọn ẹbí àtàwọn ará wọn tó ń fún wọn tó gbà wọn láyè láti máa líìdì wa pé ọlọ́run aláàánú jùlọ lénìí kó bá a túbọ̀ dáhùn ẹ̀mí wọn sí kí wọ́n lè gbé wa dé ilẹ̀ ìlérí tá a fẹ́ bí ọlọ́run aláàánú jùlọ kó má jẹ́ kán rógun àìsàn kán má rógun àjálù ìyá àwọn yẹn kí ọlọ́run aláàánú jùlọ kó má jẹ́ kán fojú sunkún Sunday Ìgbòho kí wa kó máa dùn ká máa rí wọn ká máa yọ̀ ilẹ̀ ìlérí náà sẹ́ẹ̀ kán bá kán mú wa débẹ̀ torí àwọn la gbẹ́kẹ̀lé kì pé ọlọ́run ni wọ́n ṣùgbọ́n ọlọ́run ló mú wọn ló mú wọn jáde pé kán wá lídìí wa kán ọlọ́run aláàánú kó má jẹ́ kán ṣubú ẹ̀mí kán má ṣubú ara káwọn ọmọ wọn kán ṣoríire káwọn ọmọ wọn kán má ṣe kú lójú wọn kí inú wa kó máa dùn nígbà tá a bá máa ń gbọ́ oríṣiríṣi ayọ̀ láti àgọ́ wọn ní orúkọ Jésù olúwa wa. Àmín. um ẹ ṣeun ẹ kú ìjókòó a dúpẹ lọwọ ọlọrun o fún àánú rẹ tó wà tó sì dúró títí láé láàrin wa lọdọ àwọn olórí wa àwọn àgbàlagbà wọn máa sọrọ kan wọn á ní àgbà ò ní ìlú ìlú bàjẹ baálé ilé kú ilé dahoro àgbà ò sí nílùú tó bá ṣe wípé bàbá wa Sunday Igboho ká ní pé wọ́n wà ní ìlú kì í ṣe nǹkan tá à ń sọ nípa Yorùbá nation la máa máa sọ lọ́jọ́ ti tòní nítorí wípé Ọlọ́run Olódùmarè a ti gba ilẹ̀ ìní wa a ti gbà fún wa baálé ilé kú ilé dahoro kí la fẹ́ sọ fún ìdílé bàbá wa àdògán fún ìdílé bàbá wa àfáà ìyá wa tán sùn níní olúwa àti bàbá wa ọba àbí ṣé bẹ́ẹ̀ ni so àgbà ò sí ní ìlú ìlú bàjẹ́ ọlọ́run olódùmarè á tẹ àwọn èèyàn wọ̀nyí sí afẹ́fẹ́ rere a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá méjì bóyá mẹ́ta tá a fẹ́ bá a kọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọ kómà tó ṣe wípé kò jí padà lórí ọ̀rọ̀ wípé wọ́n lọ bọ́ọ̀sì ilé bàbá wa Ìgbòho èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí blood pressure mi tó ti rise látìgbà yẹn kò tí ì lọlẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé Ọlọ́run Olódùmarè á fún gbogbo wa ní àlàáfíà ẹ̀mí gígùn àtara líle Ọlọ́run á dẹ̀ túbọ̀ bá wa dá ẹ̀mí bàbá wa Sunday Ìgbòho sí. Si lágbára Ọlọ́run ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ó mà ṣe o nítorí pé ká ní pé bàbá wa ò sí ní exile kì í ṣe ibi tí Yorùbá nation wà léni iṣẹ kì í ṣe ibẹ̀ la máa wà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Kóìkí nítorí wípé wọ́n tágẹ́ẹ̀tì àwọn náà ṣùgbọ́n ó Ọlọ́run nínú àánú ẹ̀ ló dá wọn sí tilétilé tọmọtọmọ a dúpẹ́ o ojú ò ní tì wá o lágbára Ọlọ́run nǹkan tó ń pa wá lọ́yọ̀ lórí bàbá wa Ìgbòho kò ní pa wá lẹ́kún o àdúrà àdúrà o kà á ṣe débi èrè o Ọlọ́run àgbà ìlú wa fún wa o ṣé ìlú wa wa. Hmm. <laughs> Bye. Thank you so much. And let's come back again to the event as we continue to say a very, very uh, faithful event that so many of our people lost their life. Ẹ ká Lady K So as we are preparing for the hour hours into the event event tí ó ń pa àwọn èèyàn the zoom was a very short one like I said uh, even I need zoom dáa ló for èmi gan tètè mọ̀ pé ó ti wà shut down there until I think uh, this afternoon uh, so even if I have to deal with it it would not have been able to be done tonight so tabata and fẹ́ long one maybe tomorrow I can adjust that But Patani for a very long 24 hours. We hardly use it, but no matter. But the line is open. Anybody can still call in. Uh, we're still on air. I kàn fi ojú ẹ̀ ní láti fi rántí pé at a particular hour in the history of Yoruba, ibì kan wà tó lọ attack ibẹ̀ yẹn ànígbàgbé ẹ̀ láéláé mo fẹ́ mú íméjì ilé yẹn wá fún àǹfààní ẹlòmíì tí kò mọ bí image ẹ má bínú pé double kìíní ṣò lẹ́yìn ẹ jẹ́ ká lọ wo ilé yẹn odidi ilé wọ́n sọ di wọ́n fẹ́ sọ di àwòrò but a dúpẹ́ fún Ọlọ́run pé uh, even after the attack uh, bàbá wa lóyè wọ́n tún ṣe tí wọ́n lè ṣe láti ẹ̀wù gbogbo tó bàjẹ́ ìnà kẹlẹ̀ rí pé wọ́n rí lè wà determined I mean, kí ni wọ́n lè máa yọ window inú ilé fún? I mean, sometimes when I look at these images, uh, the question tó máa wá sí mind mi, ẹ má bẹ̀rẹ̀ jẹ́ kí n move the decay sí uh, the side. Kí yẹn wà bẹ́ẹ̀ So number yẹn ló ṣì wà on air fún ẹni tó bá fi pè. Uh, we can still take calls. Uh, it's just twelve thirty one. Mo fẹ́ ká wà níbí by títí di two so that at least I lè ṣe the one minute silence, you know, um, as well. When at the first of July by automatically we are now first of July. So Taban Sokwe first of July, first of July. This is the day that we're talking about. Niba tí wọ́n lọ babawa ilé Sunday bu. Kò dẹ̀ sí kankan tó fi di pé wọ́n lọ àtàkì ẹ̀ jí ó fi sọpọ́ọ̀tì fún ìran ẹ̀ kò ń ṣọ̀run nìkan ló jẹ́ ọmọ yorùbá àìmọye ọmọ yorùbá tí kò eh, ẹ̀yin tẹ̀ra yìí sọ̀rọ̀ lórí zoom ẹ má ṣe ẹ má fi ṣe bínú uh, like I said it was just forty minutes uh, just a quick mo kàn thought of it náà ni pé kókó jẹ́ pé àjọ wà nínú ẹ̀ náà ni ní first of July so a ṣe máa ṣe more náà later on during the day tá bá play back ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo fẹ́ máa ṣọ́ àwọn ilé yẹn ká lè máa ní feelings pé ẹ mọ̀ pé ilẹ̀ ti mọ́ láàrin lè but ní òru ọjọ́ yẹn tá a bá gbọ́n bí Lady K ṣe ń sọ fún wa pé wọ́n ti wá àtàkì àwọn ẹ mọ̀ èèyàn tó wà níta kò lè mú dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa nínú zoom yẹn náà lẹ́ẹ̀kan sí eh, even though it was an emergency àdẹ̀gbádùn gbogbo àwọn girama wa tí wọ́n bá wa fi oúnjẹ mi sí wa lára i mean ká wo mọ́tò ká tẹ̀sọ́ pé mọ́tò wọ́n lè tún ṣe ìjà lè a lè tún ẹ̀mí ṣe ẹ̀mí àwọn méjèèjì tó gbà níjọ́ yẹn tẹ́ mọ̀ pé wọ́n gbẹ̀mí nínú ilé Ìgbòho níjọ́ sátọ̀dé wọ́n tún gbẹ̀mí ní Ọjọ́ta ìyẹn eh, Jùmọ̀kẹ́ Oyèlékè I think I should bring Jùmọ̀kẹ́ Oyèlékè image up as well. Uh, Jumoke Oyeleke was killed kò wọ́n tẹ̀ sí nínú rally so it shows that ìlú yẹn máa ń láìkì láti bẹ̀jẹ̀ eh, ìlú mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ ní Nàìjíríà ó láìkì láti mọ ẹ̀jẹ̀ àwọn èèyàn so because we understand Jumoke Oyeleke ẹni tó ń ta nǹkan kékeré tó rọra fi ń survive ayé ẹ̀ ẹ̀dẹ̀ mú ìbọn straight bullet ẹ̀yìn i'm sure páwọn èèyàn tẹ̀ rántí yẹn mọ́ èèyàn pa àwọn all this was happening you know, almost simultaneously, like uh, Igbo's house was attacked on July 1st, which was a Thursday. So by 48 hours into the Lagos rally, what tún power, èèyàn náà. Ẹni tó bá mọ tó ṣẹlẹ̀, wá àti bá tún ròlù fídíò lèdè kéèyàn, màá wá máa ṣó incident yẹn mọ̀ pílẹ̀ tí mọ́là wá rí nísìn. Tàbádẹ́ lọ wo ibi uh, the first footage tó jáde nínú ilé yẹn nígbà tílẹ̀ mọ́ tán footage yẹn lélẹ̀ nígbà tílẹ̀ mọ́ tí Koiki Media team débi lé now òun ti ó ti ẹ mọ̀ pé now staff wa ti dé bíbá ẹ nísìn ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀ àpàrà sí ti lè di kéènì minute. so èyí tí ń pàpọ̀ kadẹ̀ after tó ti lọ round tó ti lọ round so this is now like after táwọn yẹn ti lọ after tó ti parí operation yẹn bò mú padà bọ̀ lọ́dọ̀ òun mo fẹ́ farabalẹ̀ ká tún gbọ́n tí lady k sọ because ẹ mọ̀ wọn tètè sùn nínú ilé CSI this is like ẹlòmíì ti sùn ẹlòmíì ò ti sùn but within the next one hour what happened there has become an history tó máa wà documented lénìí lọ́la títí tílé ayé máa fi parẹ́ mọ̀nsími adéma ní ayé kọ̀ọ̀kan parẹ́ èèyàn mélòó máa lọ bá ṣe ń lọ́la máa dé so some generation ṣì máa dé kọ́ máa study kìíní pé ah, ah kí ni Ìgbòho ṣe gangan and after this attack ṣe mọ̀ pé there was no response from a lot of Yoruba leaders gbogbo wọn dẹ̀ dákẹ́ gbígbà tó yẹ pé wọ́n tẹ̀ mọ̀ wọ́n lọ àtàkì ilé Ìgbòho not really anybody release any statement apart from bí àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ that I know did some kind of uh, you know, statement but ẹ jẹ́ ká gbọ́ lédi kéèlè kan sí i. ẹjọ́ máa bá wa ṣí ẹ àwọn sójà ti attack wa àwọn sójà ẹjọ́ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ilé Chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbo ilé wọn yìnbọn gidi ni báyìí ẹjọ́ bá wa ṣí ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹjọ́ ẹjọ́ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please help me to share share we are under attack now please let all the world be informed please please help us to notify everybody please call everybody to be at alert we are under attack now in Chief Sunday Igboho house ẹjọ àti we under attack already with Nigerian military confam lele ẹjọ àwọn sójà ní Nigeria sójà ìbọn wọn lẹ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ni confam ẹ bá wa share ẹ máa bá wa pass information yẹn kí everybody wà at alert àwọn warrior kí gbogbo wọn wà at alert àwọn tó bá lè máa move bọ̀ anywhere to bá wà confam gidi ni o ìbọn ń gbọ́ tó ń gidi yẹn àwọn Nigerian soldier lélẹ́yìí please help me to share Chief Sunday is Igboho house ilé olóyè Igboho ṣe ń gbọ́ ẹ̀ ń gbúrò bọ́n ẹjọ́ ẹ máa bá mi share ẹjọ́ ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn Nigerian military wọ́n ti wá àtàkì wa ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ this to two ẹjọ́ torí ọlọ́run wọ́n ti yìnbọn more than ten minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀kùn but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigerian soldier ni wọ́n kún táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré-ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹ jẹ́ bá mi máa ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ́ bá lè jí ẹ jí wọn ẹ bá mi ṣí ẹ kọnfàmù mo sọ fún yín ẹ jọ ẹ jọ àtọjú oorun lèmi náà ti gbúrò bọ́ lọ́ọ́ ti bẹ̀rẹ̀ sí ni pé everybody lórí phone pé kí everybody wà talat ìgbà tí mo dẹ̀ máa confam sí àwọn làwọn sójà ni mi lè bọ́ síta o but confam lélẹ̀ everybody ìbọn lọ́ọ́ yìn gidi yẹn kì í ṣe kékeré ọ̀sọ̀ ráǹdì wa ni so ẹ bá wa ṣí ẹ nàìjíríà sójà ni o àwọn ìjọba location náà ni tó bá jí kúkú máa dàrú látòru yìí kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí ẹ wọ́n ní kí n má bọ́ síta but kí n gbé lọ sí live kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ pa bàbá ti confam fún mi sí pé àwọn sójà ni so ẹ jọ mi ò mọ bó ṣe pọ̀ tó o but wọ́n lọ ti surround wa pé àwọn sójà ni confam mọ́ fún yín ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ ẹ bá wa jí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀. ṣe ti rí nàìjíríà ẹjọ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ mí ní kọ́ọ̀tì brókàsì yóò dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ta but kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí n ṣe ṣeréṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn ò bọ̀ tí mi mọ iye àwọn sójà tó jẹ́ o mi mọ bọ́ ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n dẹ̀ wọ́n release gidi ni tí ò ń ṣe ṣeréṣeré ẹjọ́ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pa ti wà under attack nílé Chief Sunday Igboho mi mọ bọ́ ṣe pọ̀ tó o mi mọ bọ́ ṣe pọ̀ tó mò ń là fún yín o mi mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣe ń gbúrò gan wọ́n yin gidi ni ṣe ń gbọ́ gidi ni gidi ni ẹjọ́ bá mi ṣí ẹ̀ ẹ gbé lọ YouTube ẹ gbé lọ everywhere kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kọ́ jí ẹjọ́ ẹ máa bá wa ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ àti wà under attack nílé Chief Sunday Igboho wọn ò ráyè wọlé o but àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìró ìbọn wọn lẹ ń gbọ́ à ah, à ah. ẹjọ ẹjọ ẹjọ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sì ẹjọ ẹjẹ kó wá fèsì wọn níta ìta lọ wà àwọn tó dé bá dẹ̀ ń bọ̀ kọ́ mọ bọ́ ṣe máa rìn according to nǹkan tó sọ fún mi sìn wọ́n ní wọ́n surround wa bínú jáde ta ló ń pè mí why calling me ẹ pè sórí fífi whatsapp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior wa ó ń pọ̀ kíní tí mo ìgbú ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ i know no problem but we ní a gbọ́dọ̀ mú wọn ni wọn ò gbọ́dọ̀ escape gbogbo wọn tó bá wá òkú lẹ́lẹ́jà ń tà èmi mọ̀ pé kò sí owó tó máa ṣẹlẹ̀ but wọn ò gbọ́dọ̀ sá lọ that is my home ṣé ń gbúrò ṣé ń gbúrò hey ẹ̀mí mi mọ̀ èmi ti paná rúùmù mi o. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ah, ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè má mọ what will you do kí lẹ́yìn máa ṣe in this situation kí ni ẹ̀yin rò pé lè ṣe ẹ mọ̀ pé tó bá jẹ́ ìbíbà ẹ nísìn èèyàn gbọ́ tí wọ́n yìnbọn èèyàn á pe security ìyá dial nine nine nine pé mo gbọ́ òun ìbọn àwọn wá sẹ́ndì ọlọ́pàá jáde wọ́n lè gbé helicopter náà wá but níbi situation tá à ń sọ yìí nísìnyí gọ́ọ̀mẹ̀ntì ló wá àtàkì gbòòrò so ta ni wọ́n fi pè ta ni a lè pè pé inú ilé kan wà ní sọ́kà o ó wà under attack knowing fully well pé àwọn tó wá ṣe àtàkì yẹn náà gọ́ọ̀mẹ̀ntì kò ń ṣe ní gọ́ọ̀mẹ̀ntì tí ń lọ àtàkà àwọn èèyàn eléèkọ́ jẹ́ in tí ó wà captured tó dẹ̀ wà documented because tó bá jẹ́ pé federal government ló ní server tí dedike record sí ṣé mọ̀ pé wọ́n á ní kọ́ delete ẹ̀ kílẹ̀ tó mọ́ wọ́n ní kọ́ lọ delete but Lady K tó release fídíò yìí fún wa government ò ní access sí page dédìké yẹn straight away if not wà á delete ẹ̀ but luckily náà àwọn kan ti ń transmit ẹ̀ náà but bí dédìké ṣe ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ tó ń sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé ó ti pé ọdún méjì lénìí the year runs very fast a mọ̀ pé ó dàbí àná tó ta bá dijú ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn pé ìjọba tí ẹ tún wò yìí náà ọdún mẹ́rin ló ní bó bá tẹ̀ ṣọdún mẹ́rin tán kọ́ àtúnṣọdún mẹ́rin míì àmọ́ step tó kọ́kọ́ gbọ́dọ̀ gbé ni pé bọ́dì àwọn méjèèjì níbo ló wà torí a mọ̀ pé Buhari nísìn wà London tó jókòó sí London nísìn tó rest gbogbo ohun tó ṣẹlẹ̀ níjọba tiẹ̀ báyìí ó ti wà lọ́rùn new government àwọn wọn ń béèrè àwọn kan wá ní pé ẹ kí Ìgbòho wá kọ́ foríjì Ìgbòho the question is not about pé kọ́ foríjì Ìgbòho kọ́kọ́kọ́ yanjú bọ́dì méjì kọ́dẹ̀ lift embargo tó wà lórí Ìgbòho torí pé Buhari gbé embargo lé lórí ló fi dá dúró ní Benin according to the DSS it was that statement tó release lálẹ́ ẹjọ́ yẹn ní nǹkan bíi ten ni wọ́n fi fi embargo sí orúkọ Chief Sunday tó fi wọnú gbogbo system títí dé Benin Republic all he needs to go and visit his family kó lọ jókòó tì wọ́n àbí tó wà ní Canada àbí Germany but when people are saying ẹ kọjá púpọ̀ fara wá sí Nàìjíríà pé nàìjíríà ló kọ́kọ́ gbọ́dọ̀ padà wá bí àwọn ìyá wa kan ṣe sọ pé lótìtọ́ gọ́ọ̀mẹ̀ntì míì ló wà níbẹ̀ but ṣé a mọ̀ pé terrorists sì ń operate nínú nàìjíríà ṣe fi pé gbogbo military tó wà nínú nàìjíríà ni normal military i don't think some of you know the implication ti nàìjíríà wà maybe i should remind you again lótìtọ́ wọ́n ti yọ chief of army staff tó jọmọ yorùbá but ṣé gbogbo army tó wà ní nàìjíríà lénìí ṣàfihàn they are not compromised already what were compromised and evidence pointed to that maybe i should remind you àti play tẹ́lẹ̀ bí akẹ́kọ̀ọ́ tún rán wa létí èyí tí bàbá yìí sọ kò dẹ̀ sí bó ṣe fẹ́ fọ̀ wọ́n mọ́ ní in the space of a month tí Tinubu débẹ̀ torí pé Nigerian soldier tí Lady K dárúkọ yẹn wọn ń ṣe Nigerian soldier they are terrorists so terrorists yẹn nísìn ṣe fi pé wọ́n ti sí nínú Nàìjíríà mo ní five hundred Nigerians ti kú in one month tí Tinubu débẹ̀ five hundred ẹja gbọ́n tí tiwa ìdájọ́ máa sọ. every one of us must rise up. the armed forces are not neutral. ṣé armed forces tó ń sọ yẹn tó yàtọ̀ sí èyí tá a ní nísìn yes wọ́n change olórí but mechanism tó wà ní ẹ̀ka káàkiri so as much as àwọn tó ní ká jẹ́ kí chief padà sílé but wọ́n ti gbàgbé pé the system system tó bá dẹ̀ ti wà compromise tó ti wà dirty his life is still in danger even if quote and unquote Bọ́lá Tinubu wá ní fún láyè bọ̀ nílé kò sí problem mọ́ àti àti àti lift embargo lórí ẹ. The embargo that needs to be lifted is the one that permits him to travel out of Benin Republic to anywhere he wants to go so that he will not be stuck presently as he is so that he can have that free movement. Tó by dẹ̀ wá at the appropriate time himself, if feels he can go to Nigeria, he will decide that himself. bọ̀ kò ń ṣe pé káwa máa ní à ń ba bẹ̀bẹ̀ kọ́ lọ kọ́ lọ bá Tinubu bẹ̀bẹ̀ náà Tinubu kọ́kọ́ gbọ́dọ̀ sọ bíi tí bọ́dì àwọn èèyàn wa méjèèjì yìí wà very very important extremely important we want to know but ẹ jẹ́ àgbọ́n tí Tiwa Danjuma sọ sí. ó ní wọ́n ti wà collude every day à ń rí infiltration of soldier. wọn ṣé mọ̀ pé wọ́n ambush àwọn soldier. kan ní last week ó là pa àwọn kan ọ̀tẹ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ news Nigeria. ti sú yín àní jẹ́ kó sú wa for now ambush of the soldier ní last week ara infiltration náà ni ṣèbí last week àti ní new chief of defence staff tó jọmọ yorùbá kí nìyẹn ní ṣe pẹ̀lú àwọn sójà tí wọ́n ambush ní last week military náà confam ẹ̀ náà wọn náwọn kan ṣèṣe ẹmọ wọn àwọn ní sọ̀tọ̀ fún yín so gbogbo ẹ wọn jẹ́ kó lóye padà wá sí nàìjíríà táwọn kan wá fi ṣe topic topic tó yẹ kó wà nílẹ̀ nísìn ni pé release the embargo on him and let him make decision to travel to Germany and Canada as he has been doing before kó tó di pé wọ́n fẹ́ ṣèbí tẹ́lẹ̀ wọ́n travel ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ so now there's an embargo tí kò lè jẹ́ kó move láti Benin lọ sí Germany tó fi lọ rí àwọn family ẹ̀ he has a resident of another country ìyẹn ń ṣe new thing gbogbo èèyàn ló níyẹn àwọn gọ́vnà yìí gan ni eh, deputy governor Lagos state wọn ló ní citizenship America so tó bá fẹ́ lọ America nísìn kò nídìí visa so why then must you restrict another person tó ní residency míì láti travel nítorí pé ẹ fi embargo sí that should be the discussion on the table pẹ̀lú àwọn tó bá ń bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ pé ẹ release embargo tẹ́ fi sí lórí kò ń ṣe pé ẹ fẹ́ force ẹ̀ pé kó wá sí nàìjíríà ẹ ní láti force ẹ̀ sí wá kó wá sí nàìjíríà what it needs now is the embargo to be released so that he can be able to travel to Germany and see his family ṣèbí Fáyọ̀ṣe ló ní kó release passport òun fi lọ gba treatment ṣèbí Akérédolú nísìn ó wà láyé kò sí láyé àtẹ̀mọ̀ because gbogbo ẹ̀kọ́ quiet ó wà ní Germany tó ń gba treatment nísìn kọ́lọ̀ fún lálàáfíà so kí ló dé tí gbòòwò ṣe gbòòrò wá yàtọ̀ why must you put embargo with this Fulani bastard Buhari nísìn òun wá jókòó sí London òun ò ṣe jókòó sí Daura ẹ ó ní àlejò ti pọ̀ jù àwọn tó ń bọ̀ wá bísí tòun wọn ò jẹ́ kóun rest so buhari mọ tó da fún rẹ̀ ó gbé embargo lé chief lórí òun dẹ̀ wá jókòó sí london that embargo wọ́n gbọ́dọ̀ lift it lift the embargo and allow him to travel to wherever he wants to travel to he does not have to come to nigeria nigeria is not the best option for him when he has children tó lè lọ kí tó lè bá wọn jókòó ó lè wà níbẹ̀ ó ní resident kò ní láti kánjú kò ní di visa òun ìṣe tó ní tó ní di visa pé wàá lọ fi visa jókòó and he also has multiple visa to other countries if he wants to visit as well why must he be restricted from that while the politicians criminals are moving around up and down ṣèbí Tinubu fúnra rẹ̀ náà lọ gba treatment ní France òun ò ṣe jókòó sínú Nàìjíríà kó gba treatment why must you debar Igboho the same privilege, even though he hasn't committed any crime. As of today, more Nigerians what if I wọ́n. And if you don't know that, economic wise, Nigeria is dead. Because as we speak today, owó lánàá ó in di one thousand naira to one pound. So to bá one to bá one pound, eh? Oma for fún ẹ one thousand naira. So these force táwọn kan wá ní eh, wọ́n wọ́n jókòó eh, wọ́n ń gbé yẹ̀wò eh, ṣé kọ́ kọ́ release Ìgbòho ṣé kọ́ kí ni gbogbo ìyẹn kọ́ ló wà lórí tébù nísìn in tó wà lórí table, ni pé he needs to go and visit his family yes àwọn ìyàwó ẹ̀ ní àǹfààní àti wá kí níbẹ̀ ni but ó fẹ́ lọ kí àwọn ọmọ ẹ̀ ní bẹ́ẹ̀ ní Germany àti ní ibi táwọn ọmọ ẹ̀ wà ìyẹn ni priority ẹ̀ bá ro yẹn ẹ̀ ní pé kó máa bọ̀ ní Nàìjíríà Oh kẹ́ lè bá kó gbogbo pressure yín àti problem yín kẹ́ tó lè lọ kópa ní nàìjíríà. we are in a crossroad nigeria is in a crossroad Electric electricity electricity tariff ó máa lọ sókè lẹ́yìn even though pé rọ́lọ́npa ó ti wà lókè tẹ́lẹ̀ ilé ìgbòho ló ń supply five street and we are just one hour to that event again and let's come back into the reality. One hour from now, Igbo house was already in danger. And that danger we got to know from this our beautiful Moremi. They, they collude with the, with the armed, armed bandits. bandits. They, kill people, people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are depending on the armed forces, to bad drop armed forces, you all die. You all die one by one. ẹ i pé Lady K you know she's still trying to figure out ṣé movie lélẹ̀ àbí real but definitely this was real. ẹ jẹ́ máa ṣí ẹ̀ ẹ máa ṣí ẹ̀ ilé chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbolé wọ́n yìnbọn gidi ni báyìí ẹ jọ ẹ bá ṣe ẹ bá pass information ọmọ káwọn òjìire ẹ jọ ẹ jọ mi ò lè bọ́ta gbọ́ inú ilé ni mo ṣàwà báyìí please help me to share share we are under attack now. once again as we are now one hour precisely tó bá di two o'clock uh, níbikíbi tó lúkálùkù wa we do one minute to remember those that died and also one minute to remember as many Yoruba people twenty-eight thousand ni Baba Akintoye sọ nínú lẹ́tà àkọsí Bọ́lá Tinubu Yoruba people lost 28,000 lives in eight years of the former president, the saddest Muhammadu Buhari. Lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo ibi tí ìran ọmọ Yorùbá wà. Lótìtọ́, àwọn kan ní kí ló kà wọ́n pẹ̀lú tó ṣẹlẹ̀ sọ́dọ̀ Ìgbòho. Kò but yín lóòótọ́, ọlọ́run á jẹ́ kó But economic wise, ó máa kan gbogbo wa o. Nigeria is really a Titanic tó ti sink mo kí gbogbo ẹ̀yin bàbá uh, in the next one hour we will just be reminding you to just think about it ẹlòmíì ìgbà tílẹ̀ mọ́ ló gbọ́ ẹlòmíì nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ within the space of ìgbà tílẹ̀ di ké go live because gbogbo yín lẹ ti ń tẹ̀lé wa náà tó ta bá go live notification máa wá sọ́dọ̀ yín but because everybody knew ibi tí Lady K wà and for the fact that Lady K came out tó ń sọ fún wa pé kí ló ṣẹlẹ̀. please let all the world know be informed. Please, please, help us to notify everybody. Please call everybody to be at alert. We are under attack now. In Chief Sunday Igboho house, ẹjọ́ àti wà under attack. Ó ń sọ fún wa pé a ti wà under attack lénìí àwọn ọmọ yorùbá tó wọn point finger sí ìgbòho pé ẹn and then so what because in this movement we have now seen that two years àwọn ọmọ yorùbá ti gbàgbé gbogbo tó ṣẹlẹ̀ nílé ìgbòho kọtẹ ẹ bá gbàgbé ni ẹ ní máa sọ pé ẹ ìgbòho lẹ wá point finger sí bí ìgbà tó yẹ pé ìgbòho ló ba nàìjíríà jẹ́ the same ìgbòho tí wọ́n fẹ́ wá pa sínú ilé ẹ̀ nítorí pé ó gbé iṣẹ́ tiwa dání torí tí Ìgbòho ò bá join Yorùbá nation kò sí nǹkan tá a lè ṣe sí i a lè máa rányàn kọ lọ́ba a lè máa ní kó jọ kó wá bá wa dá sí tó bá dẹ̀ náà wọ́n dá sí tá a máa lọ fokùn mú lọ́rùn ni so that alone is something that we should appreciate but àwọn kan ní why should we appreciate him ó deceive wa ó parọ́ fún wa ó gba lọ́wọ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí ń lébẹ̀lẹ̀ àsif Ìgbòho ló gbé Nàìjíríà kalẹ̀ síbi tó wà offence tó dẹ̀ commit ni pé òun fi empire sílẹ̀ láti darapọ̀ mọ́ àwọn èrò ẹ̀ tó ń pa tó massacre àìtí lo ten years two years la lò already Igboho has become the enemies. Wọ́n wọ̀ mí báyìí ó wà lábẹ́ program yìí o. Ìtú wọn ń bí yín again ni pé ẹ̀yin tí ẹ̀ ń point Igboho pé enemy yìí ni. Àwọn ibi tẹ́ lọ yẹn nísìn tí ó ti di pé conflict náà tuntun ti wá dọ́dọ̀ wọn. Báwo lẹ ṣe fẹ́ feel nírú ọjọ́ ẹ̀ní? Because gbogbo ẹ̀yin tẹ́ sọ pé gbogbo yín ni mo mọ gbogbo yín ni mo rí kọ́mẹ́ǹtì yín o gbogbo yín pátápátá especially ẹ̀yin tẹ́ wà ní UK ẹ mọ̀ pé mo dá gbogbo yín mọ̀ dáadáa ẹ wá comment ẹ ń comment pé ẹ ẹ pè lórúkọ ẹ ní olè ni ẹ ní díìsì ni that same platform now tí wọ́n sọ fún yín pé ẹni tóun náà ń gbé gẹgẹgẹyẹ wọn ò rò pé bó ṣe rí nìyẹn ibo wá fẹ́ fi ojú sí báyìí nísìnyí ṣé ojú tẹ sì fi ń wo Ìgbòho náà lẹ sì fi ń wò ṣá torí pé mo mọ̀ pé kàn sí ìwà ní standing tó sì manipulate ẹ̀ torí mo ní láti reference orúkọ wọn because it's not necessary so níbo lẹ fọkàn sí nísìn because I mean looking at Igboho's mansion maybe I should find another angle ẹ jẹ́ kí n tún lọ wo another angle wàá dẹ kó tó di pélé yẹn wọ́n destroy ẹ̀ ẹ jẹ́ kí n lọ mú ìtí nígbà tí a ṣe láǹfààní tí ilé yẹn sì dúró lódindi nínú ẹ̀ náà lọ jó ilé ẹ̀ mo fẹ́ lọ mú lára inú ilé ẹ̀ lélẹ̀ níbi tálẹ̀ tó fẹ́ mi ẹ imagine pé that means pé tèmi náà bá wà nínú ilé níjọ́ náà lọ́hùn like people say only Elédùmarè knows bóyá I will be alive or I will not or mo dúpẹ́ fọ́lọ́run pé àwọn tó wà níbẹ̀ náà yàtọ̀ sáwọn méjì tó kú everybody survive but they survive based on Lady K èmi náà yàrá tèmi náà sùn tẹ bá lọ wo àwọn ibi tó damage yìí àwọn ilẹ̀kùn yẹn ẹ i pé inú ilé Ìgbòho ni ibẹ̀ lèmi náà wà I was just twenty four hours ṣẹ́rí ẹ rí lẹ̀kùn yẹn ṣẹ́rí pé lẹ̀kùn yẹn can you say it ó dà pé lẹ̀kùn another section tẹ̀lé lè mú bọ̀. títí tó fi yọ The Bible wò ní bíbá yìí the same the same material right To fit di pé to tún yọ tó fi di pé wọ́n tún yọ wọ́n burglary wọ́n yọ this on your that I mean it's just unbelievable but one, ní kò sí tó ń bọ̀ lókè tí fúlàní rẹ́dì láti pa ìgbòho ọlọ́run ló fún wọn ṣe àdúrà àwọn èèyàn àwọn onílẹ̀ wọ́n ọ̀sùn ẹ̀jẹ̀ tẹ́ ń wò yìí wọ́n dragi wọ́n I can imagine the amount of blood tó jáde lára àdògán wọ́n dragi bọ́dì yẹn no iota kò sí respect Mama Uche thank you so much all the way from Italy. Nigerian brain has been damaged by Fulani. No, it's, you know, it's the, the voodoo that they do for them. You know, they are doing so many voodoo. The marabouts. I mean, how did we, kí ni wọ́n yọ lẹ̀kùn lulẹ̀ I, I, mean, ah, you can say that the destruction was a deliberate act. I mean, kill your chizu, yọ chisel tẹ fi And door, some of these doors, a wo window. I mean, what fi chisel What fi your window when you can tell people to open the door wọ́n yìnbọn wọ́n to destroy it, what you? I mean how, how why because of this is clot of blood tó jáde lára ọmọ Yorùbá lélẹ̀ ìwọ náà máa when Lady K was saying àti wà under attack Lady K ò tẹ̀ mọ̀ pé wíwá ti that time wọ́n ti pààyàn after tó di pé wọ́n ní kó wá bẹ̀rẹ̀ sí sílẹ̀kùn ẹ̀yìn kọ̀ọ̀kan ni wọ́n ṣílẹ̀kùn ilé decay now ẹ wo bíbá yìí nísìn ká wá lọ fi wo one of the when the property mo sọ pé inú ilé yẹn especially àgbàlá ìgboro yẹn is never ó máa ma tutù yìnyín yìnyín ni mo máa ń sá sínú yàrá tèmi ni because of the cold but aṣáàdúpẹ́ fọlọ́run gbogbo tọ́dẹ̀ ń rí náà kò ju èrò yìí lọ pé èrò tó ń tẹ̀lé Ìgbòho yìí ti pọ̀ jù let us stop him stop him before kó tó di pé ó máa di nǹkan mọ́ wa lọ́wọ́ uh, I think I should find it from the other page Koiki Media Odùduwà ó rà pé níbẹ̀ láti máa rí so let's go to photos album and then uh, let's go to chief. I aṣáàdúpẹ́ for long. gbogbo tọ́dẹ̀ ṣe ni pé because Ìgbòho ní ẹyẹ pa èèyàn òun stop killing them kí lẹ̀ ń pa wọ́n fún kí ni wọ́n ṣe I mean, you can see the beauty of the house. Ẹ wo ibi tí ìbọn oríṣiríṣi. Riddles of bullet. Ati inú ilé àti ta ẹ wo bíbà by anything. kẹ wo bíbà by. You know, I think there was a riddle of bullet somewhere around títí wọ́n fi I mean I don't understand kí ló kí So we are now almost 40, 55 minutes when the decay was coming out to say at a eh, hair, eh, it will be by missing, right? So let's go back again. You know, the beauty of that house. Ilé ẹ̀ náà lélẹ̀, ilé táwọn èèyàn máa wọ̀, you know, ó the July 1st, two years ago. That house was now destroyed by the Fulani terrorist. Inule ilé ẹ̀ lélẹ̀ nígbà tí Òṣùpá imagine àgbàlá ah ma mà kí àwọn ìyàwó Ìgbòho ẹ gan ni bàbá wa David Adegoke so I mean mo pè ẹ follow details in mo kọ analysis tí mo ń gbé jáde ní because mo kàn fẹ́ káwọn ọmọ Yorùbá lè ní understanding ẹ jẹ́ ká lọ wọnú ilé yẹn nísìnyí kẹ́ lè mọ̀ pé ìṣe ìṣe apart from pé wọ́n wá sínú ilé yẹn inú ilé yẹn gan fúnra rẹ̀ wọ́n fẹ́ destroy it completely Lady K ló stop ẹ̀ ìntàn sọ ìkọlà mo máa sọ mo fẹ́ lọ múnú ilé yẹn wá ni o ṣéyàn lè sọ pé within the space of mo mọ̀ gbà tí òṣùpá wá excuse me i mean ẹ wo inú ilé yẹn mo fẹ́ wo bí àwọn tún fẹ́rẹ̀ another angle okay this is another angle nígbà tó nínú ceiling ló wà wọ́n já ceiling wálẹ̀ now ẹ wo inú ilé yẹn kẹwàá compare sí bíbá can you see that i mean the whole house we are talking about a mansion this this this is i mean ibi tẹ́mi ṣáà tí mo gbé for six months ni ibi tẹ́mi àti chief jókòó sí lélẹ̀ orí káùchì just as twenty four hours before kò tẹ̀ pé twenty four hours mọ́ Be some few hours kó tó di pé a máa lọ sí ìgangan ó sacrifice a year, you know ó ń gbé comfort house ó like football ó like movie àní kájọ jókòó kájọ wo fíìmù gbà á bá mi mi lọ́sùn ilé tẹ́yìn ò kì í sùn yìí mi lọ́sùn ní kọ́dínétà ẹ máa fèmí nìkan lẹ̀ síbẹ̀ ẹ̀yin náà lọ sùn ọ̀dà you know so now èèyàn wá fi gbogbo ilé sílẹ̀ ẹ wá ní ẹ and so what àwọn kan wá ní ẹ ó abandon ó abandon àwọn ó abandon Yorùbá nation eh, but eléyìí tó wọn abandon nìkan the property tó abandon so property yẹn nísìnyí kò mean anything ṣé ẹ mọ̀ pé asset nílé ni because that's his asset part of his asset ni kí ni mo wá ṣe ń ṣe wàhálà tá a fẹ́ kọ́lé ẹni tó ti kọ́lé gan sef ó ń gbìyànjú pé kóun kọ́ èèyàn kan wá kọ́lé ó kọ́ dindi mansion ó wá tọ̀nà upside down láti ìgbà yẹn nísìn ṣe mọ̀ pé láti first of July ó rà pé lómi ò tí mọ̀ ṣe mọ̀ pé láti first of July nísìn Ìgbòho ò tí ì rinú léyìí yàtọ̀ sí pé bí awọ́bọ̀ ya picture àbí wọ́n bá ṣe fídíò call kò tí ì wọnú léyìí in two years <laughs> mo tẹ ọ́n dá kò tẹ̀ tí yé mi ṣá in two years in two years in two years Ìgbòho ò tí ní access láti padà sínú ilé yẹn. And the whole reason was because He was fighting the cause tó ní ṣe pẹ̀lú èmi tó ní ṣe pẹ̀lú wọ. Ẹ wò lẹ́ẹ̀kan sí it's one another angle of the house. Ẹ rí i pé it's still the same sofa. It's still the same center table. But everything was destroyed. Even tó bá tẹ̀ túnṣe, ṣó lè dàbí ṣáà àwọn kan wá ní ẹ kò mátà ẹni tó rí irú eléyìí rí tí bàbá àti bàbá bàbá ò rí irú ẹ̀ rí ó ní and then so what if his house was attacked and he was almost killed and then so what lẹ́nu tí wọ́n. ibi tẹ́ ń wò yìí òun níbi tó pa àdọ̀gbọ́n sí one of the guest place This is me there again in that same property where we received guests. Gani lagbala ẹ̀gbọ́n mi dáadáa, and now ẹ wo building yẹn. Gani àtèmi da ṣe ń ṣe bẹ́ẹ̀ tó ti tó ti mú kan yóò báyìí ẹ́ èmi àtẹ̀gbọ́n mi. Èmi díjú ẹ̀gbọ́n mi náà ń gbójú sókè. Àwádàbẹ̀ ló ti tọ́ ti tán kan sí. <laughs> ẹjẹ wo bí a bá rọrọ láti ṣe eléyìí ta Ìgbòho ṣá ìmọ́lẹ̀ Yorùbá ẹ èmi àtọmọ lúkà ní ẹ̀yìn ilé yẹn lélẹ̀ ìta ìlà ọtí yìnbọn níjọ́ July first we are now about fifty minutes to the day of the atrocity so many images inú ilé yẹn náà ẹ àdùnkàn ẹ fẹ́ràn ṣìfùkú inú ilé yẹn náà lélẹ̀ tẹ́ bá wo back view yẹn kò síbi tí chief bá ń lọ àdògán náà ń ti rẹ́dì kódà tó bá ń sùn wọ́n bá ní chief ń jáde báyìí tẹ́ bá rí bó ṣe máa bẹ́ bọ́tà. Ah! àwọn ọmọ yorùbá wá ní and then so what ṣé chief nìkan ló máa kọ́kọ́ ṣe wẹ́ẹ̀ ni àwọn ọ̀dẹ̀ tí gbé fámìlì wọn kankan jáde síta èèyàn kan wá jókòó sórí mídíà ó dẹ̀ á dẹ̀ parọ́ ńláńláńláńláńlá wàá mọ chief jókòó sí amẹ́ríkà gani alágbàlà eh, òun ló wá sí Sókàì gbogbo páànṣe Yorùbá nation àwọn tó ń sọ̀rọ̀ against chief amẹ́ríkà ló jókòó sí o èyí tó jókòó sí UK jókòó sí UK o èyí tó jókòó sí Turkey jókòó sí Turkey o wọ́n wá lé o pé káwọn tẹ̀rọ ayọjú sí ship nígbà láàrin méjì ṣèbí lady k ló wá nísìn ló rescue wa àwọn tó wà ní ilé gan lè ṣe fídíò dédìké ló ṣe fídíò and at the end of the day they are the same people that have destroyed the movement again inú ilé ẹ̀ lélẹ̀ part of this was also destroyed tẹ́ bá wo ibìkan nínú àwọn images yẹn ẹ rí i pé ìbọn búlẹ̀tì ìbọn wọnú some section tẹ bá wo ok ẹ jẹ ká wo bíbà ẹ pé ìbọn lélẹ̀ bullet rí wọ yẹn ṣe rí ìsàlẹ̀ làwọn dúró sí àti ya picture òkè lélẹ̀ so when we go back as well ká wò láti tàbá yìí riddle of bullet one two three all over the place because ẹ mọ̀ pé lady kane sọ fún wa pé wọ́n yìnbọn ìbọn gidi ni o this one no be ṣeré ṣeré o ẹja gbọ́n tí lady kane sọ níbí báyìí with Nigerian military confam délé ẹjọ àwọn sójà nàìjíríà sójà ìbọn wọn lè ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ni confam ẹ bá wa ṣí ẹ má bá wa ṣí. ó ní wọ́n yìnbọn gidi ìgbà tílẹ̀ mọ́ wàhálà àríbọn ẹ̀ gidi ẹja gbọ́n tí Koiki Media team torí nígbà tó ń dédú lé láàárọ̀. wà ní ní pípẹ́ àwọn sójà yìí jẹ́ kí n wọlé ní junction tó kà àmọ́ bá wọn bẹ̀rẹ̀ mo ti go live ní gbogbo àyẹn gan tí mo capture wọn tó yẹ kí wọ́n lé mi lọ àwọn private car wà ń bẹ̀yẹn wọ́n gbé àwọn ilox wọn inú àdúgbò private car wà níwájú sókà èmi náà tó wá ṣe ọ̀rọ̀ àgbà tó wá láwọn bàbá yìí sìn àwọn náà tó wá ní àgbé àwọn sójà ló dá àwọn padà. ẹ gbọ́ sójà yẹn ń dá àwọn èèyàn padà torí pé wọ́n mọṣẹ́ ibi tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. sẹ́yìn náà rí pé kí ni dá bring the work closer to your doorstep a sì wá lè bàbá ẹ mọ́tò ah! ṣe rí mọ́tò. àwọn ẹgbẹ́ Koikimedia bring the work closer to your doorstep àwọn ara àwọn evidence yìí lẹ́rí yìí ṣọwọ́n pé láti ṣọwọ́n pé láti bí aago méjì tí mo ti ń go live mo fà àwọn sójà yẹn ràn yín àwọn kan sọ pé àwọn fúlàní ni tí wọ́n wọṣọ sójà wọ́n jẹ́ fúlàní. wàá jókòó sínú nínú comfort zone wọn èèyàn take risk ó ń sọ fún yín pé sójà ni wọ́n ní fúlàní ni. I don't understand our people. We are now almost some fifty minutes tó the two o'clock I ṣe one minute silence and we then wind down you know, the conversation. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí àjọ determine pé a máa dúró títí di aago méjì ìyẹn time tí ọwọ́ àtàkì lé olóyè Sunday Igboho we are now exactly thirteen hours láti ọ̀sán àná láti bẹ̀rẹ̀ program yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti dáná nínú ẹ̀ ẹ̀yin tẹ́ ti sóúnjẹ nínú ẹ̀ ẹ̀yin tẹ́ ti lọ mọ́mọ́ ní school ẹ̀yin tẹ́ ti ṣetán níbi iṣẹ́ ẹ̀yin tẹ́ ṣe ń lọ síbi iṣẹ́ tó bá di aago méjì a ṣe one minute silent àdẹ́gbé tó yẹn wá sílẹ̀ and we will then start again tomorrow lágbára ọlọ́run I know there is gonna be a lot of different activities uh, so we are now about forty-five minutes to the one minute silence. So ẹ̀yin tẹ́wà lórí comment section I don't know how you gonna put it out uh, Be a kàn máa ṣe uh, ẹ máa comment ni láti sọ pé yes èmi náà mo ṣe one minute silence èmi. Okay, I don't know who is uh, making a call for me. Let's see. Um, no. Hello? Hello? A wà lórí programu. Ẹ̀bẹ̀ mi ò gbọ́n ìyẹn ẹ̀mọ́ ẹ̀ ní sọ̀rọ̀ ìmọ̀ àlọ́ programu sí so èmi ò dẹ̀ mọ́. Okay, all right. ẹ̀rìn yẹn dọ̀la mo máa gbọ́ yẹn lọ́la okay alright see people like to disturb nígbà tá à ń ṣe live program ẹ tún mú nǹkan mi wá sínú program anyway that's what we deal with every day mo kí àtòbí mi lọ́mọ káàbọ̀ sórí ètò so uh, it's a day that can never be erased. Um, the future Yoruba government will decide whatever plan that we have for July 1st. Uh, a lot of unions saw different things, but the future Yoruba government they might make a decision of what they want to call it. Uh, mo I àwọn kan tẹ̀ ní ká sọ léyìn di museum and all that kọ́ má tọ́npà pẹ̀lú you know the structure to damage here, so that you know the future people can be going there and they can relocate chief to another beautiful place and all that and all that. But like I said, um, all those suggestions are very good. Mo kí gbogbo grandma princess Awoni mo kí mà mo kí ìyàwó Aramọ́ta Àṣàkẹ́ mo kí Omeyọ̀ lẹ́ǹkan sí kò ṣe ìwọ ló ti kí ẹlẹ́ǹkan sí mú kí owó ẹ̀ta lórí Instagram lótìtọ́ lọ́la to be honest ọ̀ní àárọ̀ yìí ọmọ ìyá àwọn tó wà ní sókà gan ni rántí nǹkan tó ṣẹlẹ̀ two years ago ṣé ibi tó ti ń struggle pẹ̀lú ayé wọn nísìn Nigeria is a messed up country I won't be surprised that people in Soka doesn't even I mean definitely àwọn tó wà nílé but àwọn tó wà níta ni mo sọ they won't understand you know because they cannot they cannot foresee the future táwa ń rí ṣáwọn tó tẹ níná the same time báyìí nísìnyí tẹ bá lọ sí sókà gbogbo ẹ ti dúdú rẹpẹtẹ street márùn náà ni chief ilé chief ló connect street márùn tó bá tẹ jù bẹ́ẹ̀ lọ so um, we cannot love him less we can only continue to pray for him but kí ni reason kan tó ṣe ń jáde ẹja tún wo fídíò yìí lẹ́ẹ̀kan sí i while we take this short interlude. ẹ má bínú ó tún lọ mú un jáde pẹ̀lú ẹ̀ so I had to bring it back out let's go back again to it. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho sọmọkọ́tẹ̀ bá jọ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó wọ́n mọ̀ pé ní bàbá Ìbàdàn wọ́n lè mọ̀ pé ẹlẹ́mìí àpè ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń gbé lu òdì kejì tó bá jọ ọmọ ọbọ mi ó kọ ìlú tó ti wá yẹn náà máa fi pè é níbi tó ń gbé èmi náà jẹ́ kan náà tó kópa nínú ogun Mọdákẹ́kí àti Ifẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ah ọkùnrin mẹ́rin ogun bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ó máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach ládọjà wọ́n fẹ́ yẹ ládọjà ń pò wọ́n fẹ́ gbàjọba lọ wọ́n fẹ́ yẹ ládọjà jẹ nkankan tèmi dẹ̀ dúró ti gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kí wọ́n mọ̀ rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lómi bá rí mi èrò yẹn mo gbé ai ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún un èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ka bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn ọba wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítìn kàn dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yaba ti fẹ́ jẹ yorùbá ká fèsì ọlọ́run mọ̀mọ̀ mu wà agbára mélòó wà làwọn fúlàní wà ní wọn ò tó tó ń pera wọn ọlọ́run ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàbá jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ̀rọ̀ lóko míì táwọn bàbá wa bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pe gbogbo wa sí mítìn kàn pe Ọọ̀ni kàn pa Láàfin kàn pa àwọn bàbá Àwùjalẹ̀ gbogbo àwọn ọba yẹn tó bá jókòó kàn á pè wá kàn invite gbogbo wa wá ọlọ́ọ̀ba lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kàn pe gbogbo wọn jọ so tìyẹ́sì tó máa pè wọ́n jọ tó bá mọ̀ pé lè kan ru wa náà ipá náà sì lè ní pátá lè kù kó kọ́ pè wá káwájọ jókòó káwo bá a ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíràn ń gbọ́n gbòó ni kò mi rí ẹlòmíràn ní olùkọ́mádì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíràn ló lè ṣe báyìí ẹlòmíràn tí bá ṣe kan lójú ẹ yóò sọ mẹ́wàá ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíràn sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ Ọlọ́run nǹkan dẹ̀mí àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá ah, nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju togun boko haram tó ń jẹ́ ilẹ̀ Haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń Haúsá tó ń mú jẹ tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni ọlọ́ọ̀ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu ọ̀pá ẹ̀ làwọn ọmọ ayákìlá ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí èèyàn kan kágbára ọrùn tó kó funpa tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ́pàdé fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ nǹkan wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi kéèyàn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ pa àwọn ọmọ tẹ bá àwọn ọmọ tẹ́wọ̀n tán dò àwọn ọmọ tẹ́wọ̀n tán dòkó wọ̀nyí wọ́n yìí sọ wọn ẹsẹ̀ ẹran rírọ̀ but ọgbọgbọ́n àlèkẹ́sọ pé ẹ mọ lọ sí ìkiri ibi tí wọ́n ti ń pa tí wọ́n ti ń kidnap yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ ká mọ lọ sí yóò di nǹkan míì mọ́ wa lọ́wọ́ tó bá ti dá àwọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n eré ẹ̀sọ́dà lẹ bàbá tí fi ìyá jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ó ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá lọ bá wọn gángan ò ṣe bẹ́ẹ̀ toró ń táwọn bàbá àwọn bàbá kan náà ń bẹ tó ń gbà ń bẹ àwọn oníṣẹ́ jù fáwọn lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kò yẹ kí wọ́n gbàbọ̀dẹ̀ fún Yorùbá kò yẹ kí wọ́n pè wá ká bọ́ ta ni káwọn dẹ̀ dúró tiwa pé ó yẹ nìṣó níbẹ̀. Ah, ah, tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ẹ ọ wàá pààrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi mi rírò ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní sẹ ọlọsí ọmú mọ wá bò Sunday Igboho ní bọ̀ wá bọ̀. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. kí ló dé kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ọ wàá pààrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. Ah! látijọ́ tí wọ́n ti bí mi mi ìrírò ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho tún lọ Ògùn state báyìí ah! níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú mọ́wọ́ wo Sunday Igboho níbọ̀ àbọ̀. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá pàrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. Ah! látijọ́ tí wọ́n ti bí mi mi ríro ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ogun State báyìí ah! níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú mọ́wọ́ ah, wo Sunday Igboho ní bọ̀ wá tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ọ wá pàrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi mi ríro ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. And that is, uh, you know, the name that the Fulani are scared of ẹ̀yin eh, eh, lè má ní understanding it. uh, I know like I said the conversation with Yaya Bello ẹ̀yin eh, lè rò pé wọ́n mọ any yẹn ní north wọ́n mọ̀ dáadáa torí pé wọ́n mọ ipa tó ń kó láti protect àwọn but again interest of our kan you know as we always say Nigeria has a lot of uh, stakeholders. So we are just about 30 minutes to the end of the conversation. But at that particular time, uh, I will do my one minute silence. I hope that you know I should one minute silence and then we will play our anthem and then we will then say thank you so much to everyone that dedicated that you know marathon. It was not planned for, Eh, during the course of the program la decide pé a máa run ẹ̀ títí di two a.m. the exact time tí what you are àtàkì ilé bàbá wa Dr. Chief Sunday Igboho two years ago we are now on the first of July 2023 and um, the only thing we can just do for him is pray mo kí ìyàwó adẹnìkẹ adéyẹmọ mo kí ìyàwó mo kí bàbá wa ládélé lámìlẹkùn ìyàwó abọ́sẹ̀dé mo kí ìyàwó ìgbémilékè love jen thank you so much that's the only thing we can do um, we can only give thanks that he survived it don't ask me how I don't know myself but he did survive it ẹ̀yin tẹ́ wá ní kò mọ̀ ṣe ẹ̀yin tẹ́ ní ta mo pray pé five hundred security operatives our kà mọ́lé and let us know if you survive it. ẹ̀yin tẹ́ ní kò ní kankan ẹ̀yin tẹ́ ń point finger mo pray pé. 500 security operatives wọ́n máa wá ka yín mọ́lé tẹ́ ti survive ẹ̀ that's fine. ìtajọ gbé dání tí gbogbo wa dúró lé lórí pẹ̀lú bàbá wa Alana the oracle Muriembe Azeez mo kẹ́gbọ́n mi Tony Ages mo kí ìjáyà ìjáyà mo kí gbogbo yín um, ẹ̀gbọ́n mi David Adegoke thank you so much we are just giving thanks at this hour now because ati ti wà that hour tí operation yẹn ti bẹ̀rẹ̀ ìwọ náà kàn máa ronú sí kí lo rò pé ó lè máa ṣẹlẹ̀ kó tó di pé Lady K go live àbí pé kí lè rò pé ó lè ṣẹlẹ̀ tó bá jẹ́ pé Lady K go live mo fẹ́ kólúkálukú wa ká máa rò lọ́kàn bẹ́ẹ̀ títí dago méjì lẹ́yìn ago méjì we just do the one minute silent as opposed to the two o'clock rather the two o oh one or two o oh two kọ́lọ́n kó foríjì àwọn tó ti kú and we play the anthem and we will then shut the broadcast down and we will start sometime I don't know when tomorrow but I'm sure there will be a lot of different activities tomorrow um, the Koiki Media team uh, will be doing something tomorrow So keep an eye on our timeline. Uh, there might be things coming out uh, from different parts. Ibi táwọn tíìmù wa wà uh, across the Yoruba land kó tó di pé mi máa eventually come up as well. I don't know when time, you know, I don't know what the situation is. But all I can say is that uh, even when I complete this program, I'll just sit down somewhere and just be reflecting that it could have been any one of us. It could have been even you yes ẹ lè máa pẹ́ báwo ló ṣe máa jẹ́ mi Koiki má máa kó bá mi ẹ imagine èyí tẹ̀ ń rányàn wá bá wa ní Ìgbòho lọ́dọ̀ Ìgbòho ẹ̀rọ páwọn ẹlòmíì tó bá dé tílẹ̀ bá ṣú àní kẹ má lọlé ẹ̀sùn títí dàárọ̀ ọ̀la tọmọ yín bá lọ wà nínú ilé ńjọ́ yẹn kọ́ ẹ̀yin ò bẹ́ẹ̀ tí kò bá wá ń ṣe lọ́dọ̀ Ìgbòho gbogbo àwọn tí wọ́n attack lọ́tún lọ́sẹ̀ tí Ìgbòho ń torí ẹ̀ jà pé àwọn èèyàn wa tó ń pa ẹ̀ ó ti pọ̀ jù it could be one of your member it could be one of your member from the church it could be one of your member from your mosque it could be a family friend ẹ wo sister wa kan tó lọ ní last year kan ní tọ́nà fi lọ sí ìyá ẹ̀ it could even be internal problem kó má jẹ́ terrorist ṣe mọ̀ pé ìyá yẹn kò kò padà dé London mọ́ ẹ rántí bàbá wa tó lọ láti Maryland ṣe rántí pé òkú mà lọ gbé padà lọ sí Maryland and so many like that so in as much as some of us might say kò lè kàn mí ètí gbòòwò ń jà fún yẹn kò kàn mí náà we understand and that is why we hope the government now will take responsibility of the security but according to the security situation in the month tí current government tí were in power, 500 people have died. And again, it could be anybody. Kò tí ì sáwọn tó ń kú pé hospital or other issues. So we are now 28 minutes into the down. What I would do is that uh, video lady kéèyàn I know it's 12 minutes. So to bá di bíi literally fifteen minutes into quarter two, I play video here. so video yẹn ló máa fún wa the final uh, into the two o'clock and we do the one minute silent then I will just play the anthem and we will close the broadcast. Uh, one minute silence Nearly lè direct ẹ lọ anywhere it could be for Yoruba land it could be for Adogon. Alaji Fatah. It could be for the family. It could be for the. One minister, I know sometimes people say it's for the dead alone. No, it's not for the dead alone. It's just to remember something. We ah, ọjọ́ ńlá ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ńlá tíyàn ń yàgbẹ́ tó mọbi tí gbẹ̀yẹn ti ń jáde. I hope I'll find some of the video tẹ́mi ṣe níjọ́ yẹn màá lò yẹn if I can find it. Èmi náà níjọ́ yẹn kò sí bíyàn ṣe lè jẹ́ ọkùnrin tó wọ́n nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ló máa mọ̀ pé ọkùnrin nìyẹn. So but like I said we all react differently. Ọkùnrin react, obìnrin react, ẹlòmíì lọ into shock, ẹlòmíì mú mọ́ra, ẹlòmíì fi wo kí gbogbo fi end sí ẹlòmíì expectation ẹni pé tílẹ̀ bá máa fi mọ́ báyìí kó ti dàbí ti Paris tá à ń rí gbogbogbò ó ti dàrú everywhere to bàjẹ́ but um, our ọmọ Yorùbá we are very reserved people we don't like violence I've seen that already in this movement everybody wants everything you know come out tò létò do not like a bit, but subject to whether that will take us out or not. Um, we will never, never forgive the Fulani láyé táyé máa táyé máa fi jáyé fún nǹkan tó wá ṣe yẹn because Buhari is not a Nigerian Fulani ni just like Bukola Saraki bẹ́ẹ̀ ni àti kàtàn bàbá Bukola Saraki bàbá tó bí Baba Bukola Saraki Mali ló tiwa. wá ìyá ẹ̀ ní Ìsẹ́yìn ní Ọ̀yọ́ state mo kí mọ́mí wa títí lọ́la so at the end of the day we will never forgive them for killing two of our most important people. We will never forgive them. We will never, never, never, never forgive the Fulanis. Good ni wọ́n ni o bad anywhere tí bá ti bàtàwá ti pàdé wọn We can never forgive them. Um, ọlọ́run bá wa dúró ti gbogbo mọ̀lẹ́bí kọ̀ọ̀kan tó wà affected and that also include àwọn tó kó lọ sí Abuja even as much as àwọn kan ti yapa kúrò nínú wọn that is their own progressive we cannot hold them to that but they also paid the price for whatever happened um, we are just ten minutes into quarter two I will just play the last part again without no interruption this time around. Tó Bama play the decay and nísìnyí. So that by the time that is played, Adeb, she one minute silence, Literally just bow down. And then we close the broadcast. Um, it's been a very run marathon. But I don't think it's too much um, nǹkan táwọn face níjọ́ I don't know what Chief was thinking that day there's gonna be a lot running on his mind especially concern about àwọn tọ́jú um, you know but a lot of things we discuss after I met him that is not for public consumption but was like I always say it's a privilege huge privilege you know to have met him kódà tẹ bá lọ gbọ́ fídíò tí wọ́n fi pè sórí program even though pé mo ti gbọ́rúkọ wọn dáadáa but ẹni tó bá gbọ́ ẹrẹ ẹlòmíràn fẹ́ lè máa sọ pé ah, omi tó ń pè yìí ni but tọ́lọ̀ bá ti ní àsìkò tó tó máa connect ẹ̀mí méjì kan kò sí nǹkan tẹ́ lè ṣe sí you've tried everybody I know I'm not talking about ẹ̀yin the good side those that wanted to destroy the relationship that we have they've tried And I told him, I said, wherever you're heading to is where I'm going. Because, I mean, like I always say, I mean, Mama wonder, but you know what the kind of relationship he has with so many of his, you know, team, àwọn tó ń bá wọn ṣiṣẹ́ olówó ń ṣe báwọn ṣe ń ṣe i'm sorry you know àwọn olówó táwa máa ń rí ta máa ń gbọ́ ta máa ń mọ̀ ta máa ń rí ta It wasn't like that. At least for the period of the month and month I stayed with him. But I give thanks that uh, we are still here today and they were grateful because 1st of July 2021, um, it took and it told Jamie, it took ó take only a few minutes because ọmọ bí ṣe react after I was woken up. And everybody was already waiting for my live transmission because I was the next person that could have projected. Even though I was on the ground, but like I always say, tó bá yẹ pé wọ́n wá níjọ Friday I will be in that house. But Elédùmarè mọ bó she said, ṣiṣẹ́, wọ́n ní dèmi nínú ilé ńjọ́ yẹn but somebody was there that helped us pass the message out, and that was uh, Lady K. So I'm gonna play Lady K. Lẹ́ẹ̀kan sí, kò ní did the last time. Uh, the video has now gone a little bit more in circulation again. Tẹ́ bá bá you know, it's 12 minutes. A ti post ẹ̀ sínú WhatsApp group. I máa gbé wá sórí, uh, mo ti gbé lọ sórí Instagram, but mo ti send ẹ̀ sórí WhatsApp mi so ẹni tó bá nídìí fídíò yẹn a video that we should keep You know, I keep it. it's a lot um, after the whole thing died down I think some months months back you know you go back and study that video which I did you know looking at the sequence sequence sequence and nígbà tí Lady K wà off àgbọn kankan mọ́ kí lẹ́yìn rò lọ́kàn everybody has a lot of things tó máa rò lọ́kàn because àgbọn kankan mọ́ everywhere quiet apart from uh, Koiki media staff tó tún jáde lóru yẹn náà so it was a very difficult time you know mid 2021. then after like 20 days ká tó wá gbọ́ pé wọ́n tún mú chief again ní Benin so that ìyẹn tẹ̀ kókó wá fọ́ gbogbo ẹ̀ lójú pé àìtí ah, àìtí wà àìtí resolve eh, pain July first nígbà tó tún máa di July ṣé eighteen kan ni àbí twenty àti wàá gbọ́ pé wọ́n dá dúró ní Benin Republic ṣe é mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa dàbí gẹ́tà but ká dúpẹ́ torí Ọlọ́run mo bó ṣe fẹ́ ṣiṣẹ́ ó dẹ̀ rìnrìn àjò yẹn dáadáa even though Buratai government fi wá kidnap ẹ̀ mọ́ bẹ́ẹ̀ pé kọ́ máa gbé bọ̀ lábújá kó lè wà pẹ̀lú Nnamdi Kanu kí DSS lè máa kọ́ lè máa poison oúnjẹ wọn díẹ̀díẹ̀ just as wọ́n ṣe ń ṣe fún Nnamdi Kanu lọ́wọ́lọ́wọ́ nísìnyí because we know that àfẹn stupid ló máa ní kò possible we know what the government is doing to Nnamdi Kanu I'm poisoning there, there now. Especially somebody that they've been looking to capture. But along Ọlọ́run ṣe tiwa bẹ́ẹ̀, so I do pray for me. So I ká gbọ́ Lady K for the last time uh, in the, on the program tonight, and then at two o'clock we would um, we would do the one minute silence, and we'll play the anthem and close the broadcast. Once again, It's been a marathon. It's now 13 hours, 21 minutes. And I don't think it's too much for somebody that I've lost a lot, especially his close friend and family member. bá wa ṣí ẹ àwọn sójà ti attack wa àwọn sójà ẹjọ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ilé chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbo ilé wọn yìnbọn gidi ni báyìí ẹjọ ẹ bá wa ṣí ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹjọ ẹjọ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please help me to share share we are under attack now please let all the world be informed please please help us to notify everybody please call everybody to be at alert we are under attack now in Chief Sunday Igboho house ẹjọ àti we are under attack already with Nigerian military confam lele ẹjọ àwọn sójà ní Nigeria sójà ìbọn wọn lẹ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ni confam ẹ bá wa share ẹ máa bá wa pass information yẹn kí everybody wà alert àwọn warrior kí gbogbo wọn wà alert àwọn tó bá lè máa move bọ̀ bá anywhere tó bá wà confam gidi ni o ìbọn lẹ́ ń gbọ́ tó ń yìn gidi yẹn àwọn Nigeria soldier lélẹ́yìí please help me to share Chief Sunday Igboho house ilé olóyè Igboho ṣe ń gbọ́ ẹ̀ ń gbúrò bọn ẹjọ́ ẹ máa bá mi share ẹjọ́ ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn Nigeria military wọ́n ti wá àtàkì wa ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ this to two ẹjọ́ torí ọlọ́run wọ́n ti yìnbọn more than ten minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀kùn but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigerian soldier ni wọ́n kún táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré-ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi máa ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ bá lè jí ẹ jí wọn ẹ bá mi share confam mo sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ àtọjú oorun lèmi náà ti gbúrò ọ̀bọ náà ti bẹ̀rẹ̀ sí ni pé everybody lórí phone pé kí everybody wà talat ìgbà tí mo dẹ̀ máa confam sí àwọn làwọn sójà ni mi lè bọ́ síta o but confam lélẹ̀ everybody ìbọn náà yìn gidi yẹn kì í ṣe kékeré ó surround wa ni so ẹ bá wa share Nigerian sójà ni o àwọn ìjọba location nine ni tó bá jí kúkú máa dàrú látòrí kó dàrú tó bá dẹ̀ máa níyanjú kó níyanjú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí ẹ wọ́n ní kí n má bọ́ síta but kí n gbé lọ sí life kí n jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ pa bàbá ti confam fún mi sí pé àwọn sójà ni so ẹ jọ mi ò mọ bó ṣe pọ̀ tó o but wọ́n lọ ti surround wa pé àwọn sójà ni confam mọ́ fún yín ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa jí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀. Hmm. ṣe ti rí nàìjíríà ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ mi ní kọ́ọ̀tì broadcasting yóò dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ta but kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe ṣeréṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn ò bọ́t mi mọ iye àwọn sójà tó jẹ́ o mi mọ bọ́ ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n dẹ̀ wọ́n release gidi ni tí ò ń ṣe ṣeréṣeré ẹjọ́ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pa under attack nílé Chief Sunday Igboho mi ì mọ bọ́ ṣe pọ̀ tó o mi ì mọ bọ́ ṣe pọ̀ tó mò ń là fún yín o mi ì mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣe ń gbúrò gan wọ́n yìn gidi ni ṣe ń gbọ́ gidi ni gidi ni ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ẹ gbé lọ YouTube ẹ gbé lọ everywhere kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kọ́ jí ẹjọ́ ẹ máa bá wa ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ àti wà under attack nílé Chief Sunday Igboho wọn ò ráyè wọlé o but àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìró ìbọn wọn lẹ ń gbọ́ à ah, à ah. ẹjọ ẹjọ ẹjọ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sì ẹjọ ẹjẹ kó wá fèsì wọn níta ìta lọ wà àwọn tó dé bá dẹ̀ ń bọ̀ kọ́ mọ bọ́ ṣe máa rìn according to nǹkan tó sọ fún mi sìn wọ́n ní wọ́n surround wa bínú jáde ta ló ń pè mí why calling me ẹ pè sórí fífi whatsapp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior wa ó ń pọ̀ kíní tí mo ìgbú ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ i know no problem but we ní a gbọ́dọ̀ mú wọn ni wọn gbọ́dọ̀ escape gbogbo wọn tó bá wá òkú lẹ́lẹ́jà ń tà èmi mọ̀ pé kò sí owó tó máa ṣẹlẹ̀ but wọn gbọ́dọ̀ sá lọ that is my home. ṣé ń gbúrò ṣé ń gbúrò ẹ̀mí mímọ́ èmi ti paná rúùmù mi o. Hey, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ ṣe ẹ jésù ẹ jọ̀ọ́ náà ẹ bá wa ké sáwọn èèyàn kan wá sọpọ́ọ̀tì o ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ẹ o lóbi jókòó. ẹ má pè sórí messenger ó ń disturb fóònù tí mo fi ń broadcast ẹ jọ please help me to share it eh, please we just need to inform people i know nothing is going to happen mo mọ̀ pé nothing is going to happen but people have to know what is happening now this is Toto ṣe ń gbúrò ṣe ń gbúrò. ẹjọ́ ẹ bá mi ṣí ẹ̀ mo fi mo fi títóbi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀yìn ẹ bá wa ṣí ẹ ètò yìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé chief sunday igbòho báyìí báyìí báyìí báyìí wà under attack pẹ̀lú àwọn nigerian Ministry. ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ah ẹjọ kí ni yóò ṣe ṣeré ṣeré ẹjọ torí Ọlọ́run ẹjọ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior please i need gbogbo wọn bíbá ẹjọ ẹjọ èmi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá yín sìn please. I've done that o oh, I've done that ẹ wo nǹkan tí mo ṣe gan nìyẹn that's why tí mo fi switch off iná. ẹ jọ̀ọ́ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ mo ti láì flat ó kọjá bẹ́ẹ̀ on fire nù lé gidi gan ni ẹ jọ̀ọ́ ẹ ẹ jọ ẹ jọ ó kọjá ṣeréṣeré please. ẹ jọ ẹ jọ ẹ bá wa ṣe ẹ bá wa ké sí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá wa jí gbogbo wọn ó ti ṣẹlẹ̀ báyìí eléyìí ò ń ṣe bíi tìjọ sí ẹjọ kọfáàmù wọn lélẹ̀ àwọn Nigeria military ni ó kọjá bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣe wọn tó fi ń yìnbọn yẹn sínú compound gbogbo àwọn warrior yẹn ti bọ́ta wọ́n ti fèsì wọn in fact mi ì lè ṣàlàyé bíbọn yẹn ṣe ń wọlé fún yín mi ì lè mi à nọ̀nọ̀nọ̀nọ̀ ilé ìpọ̀ púpọ̀ púpọ̀ ẹ jọ ẹ bá wa ṣí ẹ a ti wà under attack báyìí àwọn tó bá wà nítòsí káwọn náà lè wá support please ẹ jọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ó kọjá ṣeréṣeré please. ẹ jọ bá mi máa ṣí ẹ ẹ bá mi máa ṣí ẹ mi ò lè tán náà rúùmù mi mọ́ mo ní láti pa iná ẹ jọ ẹ jọ ẹ bá wa máa ṣí ẹ ẹ bá wa ké sí gbogbo ọmọ káàárọ̀ òjìrè ilé Chief Sunday Igboho wà under attack báyìí i've done that Uncle Lola i've done that kódà ẹ wò kò ṣe é fẹnu sọ but i've done that ẹ jọ ẹ jọ ẹ jọ ah ah ẹ̀yin èèyàn ẹ má máa wòran ẹ̀yin abiyamọ ẹ má máa sùn ẹ má máa sùn ẹ jọ̀ọ́ ẹ má sùn yes is at home ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ bá wa ké sí gbogbo àwọn warrior kí gbogbo wọn máa bọ̀ kọ́ wá support so that àwọn á lè caption, àwọn tó ń bọ̀ láti ìta wọn á lè mú wọn láti ẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa share fún gbogbo àwọn ọ̀nà warrior yorùbá nation yes ẹ jẹ́ kó mọ̀ pé yes àwa gan wà lákọ̀ọ́ thank God we pay everybody soon. even me myself me. tí some mo kàn lie down sórí bẹ́ẹ̀dì ni ni mo ṣáà ń gbúròó bọ yẹn òun lẹ ń gbọ́ yẹn ẹ jọ àwọn warrior wa náà ti ń but notwithstanding náà ọ̀yẹn gbọ́dọ̀ wá support wọn gbogbo ẹ̀yin warrior ọmọkọ ilẹ̀ káàárọ̀ òjíire tí ẹ kì í ṣọmọ àlè ẹ jọ ẹ bá support ẹ̀yin tẹ bá wà nítòsí àmọ́ pé ó ti bọ́ sọ́wọ́ òru this two o'clock now ó ti dé láti nǹkan bíi eh, láti ten to two ni wọ́n ti ń yìnbọn yẹn ni wọ́n ti dé tó ti ń gbá géètì gbá géètì kó tó di pé bẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí ní release ẹ jẹ́ bá mi máa ṣí ẹ ẹ bá mi máa ṣí ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ fún yín pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ó ti kọjá ṣeréṣeré Nigerian government wọn ò bá wa mú ní ṣeréṣeré ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ wọ́n Nigeria you see na life eh? ṣé bó ṣe fẹ́ wù wá ran ni kí wọ́n pa gbogbo wa tọ́ra gbọ́dọ̀ sọ̀rọ̀ ah, gbọ́dọ̀ sọ anything ẹjọ́ wa là ń jà fún àbá wọn fa wàhálà àpá innocent soul àwọn tó wá ń pa innocent soul tó ń gbégbé ayé àlàáfíà ṣéyẹn ló dá ṣéyìn náà ti ráyé ń sìn kí ṣe nǹkan kékeré o kì í ṣe nǹkan kékeré wọ́n surround wa gidi ni Nigeria military tó bá yẹn ní they are not Nigeria lawyer eh, army is a lie <sighs> ẹjọ́ máa bá mi ṣí ẹ mi ní kọ́ọ̀tì ẹ o mi ní kọ́ọ̀tì ẹ. and for every second now the decay video was about to end and nobody knew what was happening again in that building we are now forty-two forty-one forty thirty-nine thirty-seven thirty-six.

broadcast from Lady K was now about to finish, which went off. And that means nobody knew whether anybody survived. Efiransi position yẹn. Adúpẹ́ fọ́lọ́run tí kò dojú tì wá a dúpẹ́ fẹ́lẹ́dùmarè tí kò gba omijé kúrò ní ara wa only God knows that hours hours hours tó fi wà nínú ilé tó ń ṣiṣẹ́ ibi wọn That was the end of Lady K broadcast. So that means that kò sí sẹ́ni kankan tó mọ kankan tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Àfi Elédùmarè tó ń wò wọ́n. And this is now two years. But àwọn ọmọ Yorùbá kan ti gbàgbé rárá pé ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ rìn. Kódà wọ́n ní and then so what. Every single soul in that house could have died. Bóyá méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú tó fi máa bẹ̀rẹ̀ yìí tó kù lọ́pẹ́ wọn pé fídíò kan ó trend níta láti inú ilé Ìgbòho àwọn á wọ́ndà pé kò possible àwọn ti disconnect gbogbo wọ́n ti jáàmù tó lè tún mú nẹ́tíwọ̀kì kó jáde láti ilé yẹn wọ́n ti jáàmù twelve minutes fifty nine seconds nìkan la gbọ́ àmú tó tún ṣẹlẹ̀ mọ́ ọ̀ǹtìgbà tí staff kó ìkímìdì àdénú ilé yẹn láàárọ̀ la tó wá bẹ̀rẹ̀ sí gbọ́ other things. But we will never forgive the Fulani ethnic group for invading our territory. In conjunction, this would not have happened tí àwọn Yoruba come about, give go ahead. So there was a clear go ahead látọ̀dọ̀ àwọn Yoruba people like Ṣèyí Mákindé àwọn ọba kọ̀ọ̀kan mọ̀ nípa ẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ nípa ẹ̀ because báwo ni irú operation báyìí ṣe máa ṣẹlẹ̀ nínú state tí governor máa níwọ̀n mọ̀ nípa ẹ̀ as the chief officer of that state bọ̀ gbogbo wọn gbójú kúrò gbà tó pé Ìgbòho ni ẹ ṣáà make sure pé èèyàn kankan survive nínú ilé yẹn kẹ̀dẹ̀ wrap up mo kí ẹ jáyàjáyà general àní ever ever ever gbàgbé ọjọ́ ẹ̀ní two years down the line Igboho is still very strong they've been unable to break that spirit in him oríṣiríṣi ló ti rán sí oríṣiríṣi ló ti sọ sí pé kó tẹ fọ̀sán rẹ̀ kó jáde kó wá sọ̀rọ̀ tó máa di pé kò ní tẹ́ àwa kan lọ́rùn kàkà bẹ́ẹ̀ wọ́n break spirit yẹn àwa ń fi àsìkò yìí as we are going to be one minute into our one minute silent, which is just now countdown. We are exactly 159. So to add the two, I'll keep quiet until a minute or two after. And then I'll just say whatever comes out from my mouth again. So we are now a few more seconds to two o'clock when Chief Dr. Sunday Gbowo's house was attacked by the federal government of Nigeria under the former president Muhammadu Buhari that gave the clarity and authority for that mission. It was a failed mission, but we lost two innocent souls. Adogon àti alhaji fatai and it's now two o'clock kọ́lá má jẹ́ kí fúlàní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ that's all i can say. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lẹ́ẹ̀kan sí i thank you so much uh, appreciation fún gbogbo èyí tí ẹ bá wa dúró títí di wákàtí àní uh, fi wá sílẹ̀ sí ikú lọ́wọ́ àdẹ̀ni sílẹ̀ sí ìjayà let us just reflect whether it is today tomorrow, but every first of the month of July will never be forgotten in the history of the new generation of the Yorubas. Gbogbo tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí eléyìí náà ti wà lára ìtàn tó gbọ́dọ̀ máa sọ tá gbọ́dọ̀ sọ fáwọn ọmọ ọmọ wa ní every first of July pé bàbá wa kan wà kọ́lọ́n tó bójú ẹ̀ kó pẹ́ fún wa dáadáa pé lọ àtáàkì ilé ẹ̀ àwọn Fúlàní fi pa àmọ́ wọn ò rí pa àdẹ́mà dárúkọ àwọn tó kù àmọ́ Lady K will be remembered for that 12 minutes 59 seconds. She saved the soul of so many people. And you might not know, but time will tell you. Although, ló so, soul tí gbogbo wa fi If otherwise, the mission was bad. A saw too much details. Ká má tún máa fún yín ní ètò máa máa jẹ́ kẹ́ yàgbẹ́. Ìtọ́ bá But the future, they will be declassified. But for now, it is not for public consumption. Gbogbo àwọn tó wà nípẹ̀, gbogbo wọn pátápátá will be exposed at the appropriate time. Ẹ̀jẹ̀ lọ nísìn, but it is not forever. Every single one of you, tẹ́ mọ̀ When the right time comes, bẹ́ẹ̀ bá ti kú a máa sọ nípa ẹ̀ fún àwọn èèyàn. People will remember you that you gave the go ahead because kọ́ lọ pa sílé but the mission failed. Ó dẹ̀ máa máa fail ni. Èmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí Kóìkì Media. Ẹ tún pàdé mi tílẹ̀ bá mọ́ nígbà tá a tún máa bẹ̀rẹ̀ the part two of Igboho Day. Oorun ayọ̀ la máa sùn. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo ibi tó ń pè nílẹ̀ Yorùbá. Mo dúpẹ́ fáwọn irúmọlẹ̀ wa tí wọn ò fi Ìgbòho sílẹ̀. Àwọn kan tẹ́ rò pé kò ní ṣeé ṣe. He was able to leave that compound. without one bullet in his body. That is a pain that will not him 50 today. Thank you so much. Have a very good morning and bye for now. Come on.

他牺神。 tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ẹ ọ wàá pààrọ̀ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi mi rírò ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ ogun state báyìí níjọ́ náà mi ò lè sùn. bringing the world closer. to your doorstep. one love. Bye for now. Yoruba nation not going back. Shalom.